a ní kí lè fi ṣe wọ́n sẹ́. a ní o agba ọ̀lẹ́ fàṣẹ ọ̀dà ìgbò wọn tó ṣe ẹni tó kọjá lẹ́gbẹ̀ẹ́ ìta. ẹ ṣe bá mi gbé wọn ẹ bá mi gbé wọn ẹ bá mi gbé wọn ẹ bá mi gbé wọn bàbá àdùbí bàbá àdùbí yé àìgbọ́pọ̀ kọ́ ìlọ́fọ̀ mi. bàbá àdùbí bàbá àdùbí bàbá àdùbí bàbá àdùbí ìyàwó bàbá àdùbí ìyàwó bàbá àdùbí ìyàwó bàbá àdùbí. Ilé ti sọ́kọ̀ mi láti ìkọ́kọ́ sọ́kọ̀ yìí. Wọ́n lulẹ̀ ní o. Wọ́n lulẹ̀ ní o. Wọ́n lulẹ̀ ní o. Ilé ti sọ́kọ̀ mi láti ìkọ́kọ́ sọ́kọ̀ yìí. Wọ́n lulẹ̀ ní o. Wọ́n lulẹ̀ ní o. Wọ́n lulẹ̀ ní o. Wọ́n lulẹ̀ ní o. Ilé ti sọ́kọ̀ mi láti ìkọ́kọ́ sọ́kọ̀ yìí ó yẹ bá ń gbé ẹ bá ń gbé ẹlẹ́kùn òde ọ̀tá ẹlẹ́kùn òde ẹ bá ń gbé. ẹjọ alẹ́kùn òde ọ̀rẹ́jọ alẹ́jọ sanu mi bàbá ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. bàbá àdùbí ni àdùbí ni bàbá ẹ gbà mí. bàbá ni bàbá lulẹ̀ ni. wọ́n lulẹ̀ ni. ẹ máa ń kúrò ní o ṣé àyè má jọ bóòrò yìí.

kò ní jókòó kí ó dò. tí wọ́n bá dálé ọ̀gá tó ń tò sí ilé ọ̀gá ò ní jìnfìn. <laughs> gbogbo bàbá o bàbá ṣe o. ẹ yọ̀ ọ́ tọ́jú àkókò mẹ́ta mẹ́ta tí o sí. lẹ́yìn náà ẹ̀ tán wá lọ wá atari àjà jẹ́ mọ̀ pé atari yàtọ̀ sátari ọ̀tọ̀ látàrí gángan ọ̀tọ̀ látàrí àjà atari àjà nínú ẹ̀ ọ̀jẹ̀ mẹ́ta. Ah lẹ́yìn náà lẹ́wàá lọ wá ìkóde ayé kò tọ́ tọ́fẹ̀ dáadáa. mẹ́ta. Jẹ́ ah! ah! hmm. ìgbẹ́ gbádùn ni. Gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ lọ́sàn-án. Ah, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ wọ́ mọ́ ẹ. Ẹ ṣàánú mi. ò ti ní báwọn mọ́ o. <laughs> ìyàwó bàbá àdùbí ìyàwó bàbá àdùbí tó bá rí bákan náà ọlọ́run á jẹ́ kó gbádùn. ẹ ń lọ bàbá ó ti pè mí nìkan ó ti pè mí àtọmọ mi bàbá ẹ ṣàánú mi bàbá bẹ́ẹ̀ ni kò pé tampa ó ní grandpa bàbá bàbá bẹ́ẹ̀ ni bàbá ẹ ṣàánú mi bẹ́ẹ̀ ni ẹ ṣàánú mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ fi ìwúlẹ̀ kọ́ máa yí lẹ̀ kọ́ máa yí tọgbọ́. ẹ ṣàánú mi ah, bàbá bàbá mo ti ṣe tán mo ti ṣe tán bàbá mo ti ṣe tán gbogbo ohun tẹ́lẹ̀ pé kí wá màá wà ń wà ń wà bẹ́ẹ̀ ni bàbá ti gbọ́ bàbá. nígbà tó bá dé kò kún sí. mo ti gbọ́ ẹ ṣe wo wo dúró ti bàbá rẹ mi ń bọ̀ nísìn. ìjọ kan mi ń bọ̀ jẹ́ lọ ṣètò ohun tí bàbá sọ pé ká mú wa. ó gbọ́ ó ń bọ̀. Hey ẹkúsẹ́ ń bí ẹkúsẹ́. good morning ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ ǹlẹ́ ẹ dákun mo rí ibi kí níbi bébà kan tí ẹlẹ́mọ̀ bí ẹnu géètì ń bẹ̀ ọ́ dàbí pé wọ́n ń wá àwọn tó fẹ́ ṣiṣẹ́. oh vacancy tẹ̀rí níbẹ̀ ok no problem cv yín kọ́ sà. cd mi ò kó cd wá o mi máa kó cd káàkiri nígbà tí èsì pé bóyá pé mo nílé ń bò ní èmi ò kó sì rìwá o tó bá tẹ̀lé pé kásẹ̀tì lẹ béèrè kásẹ̀tì ń ah, bí n tiẹ̀ wàá rí tèmi mú ní sì mo ti bá ní yàtọ̀ sí yìí gan ó yẹ kéèyàn lè rí kásẹ̀tì rà ń ta ó yẹ kéèyàn lè rí rà mi n cassette i mean your curriculum vitae that's what i mean ibi tí ìwé tọkọ gbogbo experience job experience yín sí iṣẹ́ tẹ́ ti ṣe tẹ́lẹ̀. ó ní kò rí sọ́ọ̀bù àìsàn ẹ má bínú mo mú yín wá ó wà lọ́wọ́ mi kò ṣe pé ó wà nínú ọwọ́ gangan kọ́ ló wà ó wà lórí mi àwọn bíi báwọn bíi tí mo ti ṣiṣẹ́ rí. ó wà nínú orí. inú orí mi lọ mo rè òwe ìkọ́lẹ̀ ó wà lórí. ó ti yé mi ṣé mo ń kọ́ ẹ lọ jókòó síbẹ̀ yẹn ẹ jókòó síbẹ̀ yẹn yes ẹ jókòó síbẹ̀ yẹn ẹ ṣe. mo lè mú ọkọ sí. ẹ má a ní lọ jókòó ẹ ṣe. ẹ dákun bá gbé bébà. Ekuse. Eh, hey, ayo ọmọ mi. Ẹ dákun, níbo lèèyàn tọ̀ You mean the restroom? Irọ́ in o, Ah, la ń kí láti ṣe látàárọ̀, ìdí mo náà ni, á sì á tún sinmi. Ṣé mo kọ́ ibẹ̀ ló wà? Ibi téèyàn le lè ni mo sọ o. Anything tẹ bá fẹ́ se ibe ló wà. Bẹ́ẹ̀ bá fẹ́ méjèèjì ó ẹsẹ ẹpẹlẹ ẹ láwọn ó kọ gan ó ẹsẹ ń ẹsẹ ẹ ewé gbégbé ló ní kẹ́ ẹ gbére tèmi wá fún mi ewé ewúro ló ní kẹ́ ẹ gbọ̀rọ̀ mi rò kò sómi kú oníkúrèrè sunú igbó gbogbo tí èmi apalara lẹ́kọ̀ọ́ gbogbo tí mo bá wá sílé iṣẹ́ yìí láti rí iṣẹ́ gbà ni o tèmi ni kí wọ́n mọ fẹ́ èmi ni kí wọ́n mú kí n mọ̀ ní alábàáforígbárí kankan kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹni tó bá wá ní kí wọ́n mọ̀ mú èmi apálára ṣe ọ ẹ fìrà hàn. Hmm? àṣà ni ó jẹ oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ah! bá mi ò sáré rẹ̀ tì bá mi ń máa wá tó ẹ dàtún sí mọ inú aláwòye ní ti máa dáhùn bíire ni àbí ìmọ̀ ibi tí wọ́n ti biri, nàlọ́ bíire wọ́n mọ̀ tí wọ́n mú bíire wá olóyè àmọ́ wí kàtìkàtì lẹ́nu ẹni tí ó béèrè béèrè nígbà tí ọba rántí nǹkan kan alánú fún ọtí pẹpẹ yẹn pẹpẹ yẹn bá tọdọ pa ẹ̀yìn. àǹtí ẹ mọ́ bínú ṣebẹ́ ní àwọn náà wá yes sir. ẹ pẹ̀lẹ́ ẹ kú please next person you can go in. all right hmm. thank you. àwọn ti débi ìtìpẹ́ díẹ̀ o. Ah, ah. kí ni mo ti ẹ sáwọn èèyàn báyìí gan èèyàn ara bíi ti ti akin bẹ́ẹ̀ bá gbọ́ Yorùbá ẹ sọ pé à ẹ gbọ́ Yorùbá o iná gbá náà o wọn gbọ́ Haúsá wọn gbọ́ Yorùbá tó bàbá kí n bẹ́ẹ̀ bá dára ló tẹ́ fi agúnlágìrì ó dàbí pé ń sunú o ẹ̀ ń sunú báyìí báyìí báyìí ṣé mo lè lo rẹ́sìkò nílẹ̀ yìí yeah sure you can. Ah, ẹ wo bí ẹ má jọ lọ bẹ̀ o ẹ jẹ́ má jẹ́ wọ́n lọ bẹ̀ sáré bí wọ́n máa lọ bẹ̀ ń ẹ ẹ lè ibẹ̀ ò lè wúlò fún yín mọ́ wọ́n lò tó wọ́n lò tó wọ́n bẹ̀rẹ̀ tó wákàtí mẹ́ta torí wọ́n tilẹ̀kùn mọ́rí ni. please you can use that place. ẹ má dàrú torí tó bá ṣe ẹ̀yin náà ẹ ẹ ní rí bẹ́ẹ̀ lò èmi kò lè rí bẹ́ẹ̀ lò ẹ jẹ́ kó wọn máa gba bí ti ń lọ lọ bàbá ọ̀kadà kò gbé bó sì rí wèrè mọ̀ ti gbàgbé kí ní ìwé ògbò ẹ̀rùn tó fẹ́ bí. Yeah, morning. How Thank you. Thank you, ṣé ẹ ti ní experience iṣẹ́ security tẹ́lẹ̀ ni. so ẹ mí pé torí iṣẹ́ security lè ṣe gbé vacancy síta. of course now. security. ah ṣé o ka nǹkan tó wà níta kó tó di pò wọlé ni. and so what ìrítẹ́rí mi ṣé mo jọ̀yàn tó ń wáṣẹ́ security ẹ wo skin ṣé mo jọ̀yàn tó ń wáṣẹ́ security ṣé mo jọ̀yàn tó lè ṣiṣẹ́ security. excuse me ṣé anybody wá pè yín láti ilé yín ni pé i need the security ní ibà ìdánjọ́ security ma àbí wọ́n force yín wá bí. vance rádaràda lè ń bá mi sọ security èmi security what nonsense. tó bá máa ní pé country ò dáa can you imagine iṣẹ́ ló ń wá tó proud tó tó báyìí. dídìrín ó ti gbàgbé ìwé kalẹ̀. mm kí ló láwọn rí níjọ pé hello hello yeah the next person okay okay all right uncle eh ẹ lè wọlé nísìn ṣé mi sẹ́mi lè máa lọ ẹ dákun èmi náà ní béèrè tí mo fẹ́ béèrè lọ yìí sẹ́fẹ́ ń gbọ́ mi ṣé ẹ̀ ń tó wọlé lọ ní ìsinmi ẹ rí pé ó jáde pẹ̀lú ìbínú tó ti ń kú fìrìfìrìfìrì ọ ṣé kìí ṣe pé bóyá pé wọ́n ń gbáyà wọ́n ń jà kúkú lọ́hùn torí èmi ọmọ kúkú jà o àmọ́ tí ọ̀rọ̀ bá dìjà àmọ́ bá ṣe bẹ̀ lọ́hùn fún èèyàn láti bàjá o. téèyàn bá sọ̀rọ̀ nísìn ẹ̀ máa níyàn wà professional ẹ jọ ń kú ibi tẹ́ ẹ̀ lọ nìyẹn ó ti kọ́ tán ni ẹ máa wọnú lé. ọ̀dà mo ti gbọ́ kò sí wàhálà ọlọ́run ṣàánú wa ẹ ẹ ẹ dákun ọlọ́mọdé ṣé ọkùnrin ní ń ń bẹ̀ ni àbóbí. lálá lálá ọ̀rọ̀ yìí kò ní. àbí ẹkúṣẹ́ ẹkúṣẹ́. thank you ẹ ah, o ẹ̀kúsẹ́ ń o ẹ̀kúsẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ dákun wọ́n lẹ́nu wẹni tí ó yín ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni àwọn làwọn yàn. àwa náà la dé. ẹ̀yin lẹ ń bí. Ah. mo rò pé ẹ kàǹkan tó wà níwájú tó di pé ẹ sebi ẹ̀yin wá ní tí ọba yín ṣiṣẹ́ torí èmi rí lẹ́nu géètì tí wọ́n lẹ bébà kan mọ́bẹ̀ eh, wọ́n kọ́ síbẹ̀ pé ẹni bá ń wáṣẹ́. yeah ipa need the security àmì hmm. ìdẹ̀rù pẹ́yìn lè ṣe security. Ah, ah. iṣẹ́ ni ṣe ń jẹ́ ṣe fẹ́ mọ̀ fún mi lówó. ẹ sọ ló máa gbà. Ah, owó lówó jẹ yóò tó bí èlò gangan. owó tá à ń sọ yìí ó kéré díẹ̀ o bíi forty thousand naira là ń sọ forty kí lẹ pé. forty thousand naira. forty bay. àbí. kò sí wàhálà. ṣèbóṣoṣù ni ọmọ jẹ. lóṣù kan. ó ti tàn arówó lò náà wá yóò gbọ́ bùkátà tiwa yóò gbọ́ bùkátà tiwa o lè mọ́ ní ìtumọ̀ lọ́dọ̀ tí tó ti yé yín ṣebí ẹ̀yin ọmọ pàwọn ń bọ̀ ń bí lónìí. àtọ̀ àmọ́ ẹ mọ̀ pé ẹ gbọ́dọ̀ gbà yàn lónìí àwa lẹni tẹ́ ẹ gbọ́dọ̀ gbà <laughs> àwa lẹni tẹ́ ẹ gbọ́dọ̀ gbà sẹ́bíkẹ́ẹ̀tì náà láti bẹ̀rẹ̀ iṣẹ́. akọ̀lẹ̀ pépà yẹn mọ ẹnu géètì ni ilé ọ̀gá pátápátá gangan láti nídìí security. ilé ọ̀gá pátápátá ilé wọn gangan láti ní security. ẹdùn sẹ́yìn iṣẹ́ ọ̀gá bẹ́ẹ̀ ṣe jókòó yìí. ọ̀gá ni mi bọ̀ èmi náà tún lọ́ọ̀gá. Ah, lẹ́wàá jókòó lẹ́fẹ̀yìntì báyìí ẹ̀yin náà tó lọ́mọṣẹ́ tí ń dàyàn lónìí ta pé ẹni tó kàn kọ́ wọlé ẹ sì lọ́gà. bẹ́ẹ̀ni ládàradà mọ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ pálapàla ìlú àpàlà. ilé ẹgbẹ́ tẹ̀bí ọ̀gá bẹ́ẹ̀ ṣe wà yìí. mo ní ọ̀gá yes of course. ọ̀dọ̀ ọ̀gá lèmi ò ti ṣiṣẹ́ mi. bẹ́ẹ̀ni. ṣèbí ọ̀n gbọ́ Yorùbá. wọ́n gbọ́ Yorùbá. ẹ má ti gbọ́ Yorùbá kò sí wàhálà ọmọ ni ẹ. Ah, kílẹ̀ yẹn ní í ṣe pẹ̀lú ìlú ọ̀gá. Ah tó jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ ni pé ṣé mọ̀ pé ẹ̀jẹ̀ wọn rùn ó lè jẹ́ ọkọ̀ kan náà lọ pa papọ̀ báwọn kọjọ́ mọ̀ lọ́ọ̀ ọ̀nà lọ́dọ̀ wa ni mo ṣe béèrè bẹ́ẹ̀ pé a lè lọ́jọ́ bọ́ ó lè jẹ́ pé yóò lọ bọ́ sí pé bàbá sọ̀kò sọ́jà kọ́ lọ bára lé. sọ̀kò sọ́jà bára lé tẹ́gà jẹ́ ọmọ ìlú ẹ kò sí nǹkan kan ìwé mi kan ọ̀rọ̀ àfẹnusọ lásán lè yun ah. èyí tó ṣe kókó jù ni pé a ti gbà pé èmi ti rí sẹ́ńbì iná. ẹ bá ti ní pẹ́ wà ókè pẹ̀lú sálárì. Ah, ah, àwa ti àwọ̀ ṣe àwọ̀ ṣe ìyàwó àtàwọn ọmọ yín kọ́. wọ́n wà àdúpẹ́ fọlọ́ ẹ̀yin kọ́. ṣé tèmi èmi ò tí ì mú ṣé pé báyìí bàbá yìí ti ní yàwó àtọmọ. ẹ dákun ṣé tí manager ṣé wọ́n ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń dáyàwó àtọmọ ni. Ah, ah. ẹ má bèmí èmi ìnà ẹ̀bẹ̀ yẹn ẹ má bèmí it's fine. àwọn táwọn fi bára wa sọ̀rọ̀ náà nù kò sí wàhálà. ẹ̀yin pífẹ́ láti máa lo english than yorùbá. bàbá jẹ́ pé n tó wá lẹ́nu mi nu àwọn sọ. Ah, bí káwọ́ lanu ní tí ọba ọjà rẹ̀ bẹ̀. Hmm. bẹ́ẹ̀ ni ìgbà wo lẹ́yìn ká wá wá bẹ̀rẹ̀ báyìí. kò sí problem tó bá ti yá ó ti yá náà ni but tomorrow should be the best ọ̀la ńkọ́ ṣé wàá òkè fẹ́ yẹn. ọ̀la náà dà èdè ká ti ṣiṣẹ́ ni ọ̀la náà dà ẹ pẹ̀lẹ́ ẹ lẹ̀. ẹ ah, dún kí ni kí wàá bá yín wàá báyìí. Ah, ẹ fi fẹ́ fún wa lówó ah, ẹ mọ̀ sí dáadáa. ẹ má wọlé ẹ ṣe bá ẹ dákun ó di tù ó di tìrí ó di fọ́ o five o six o ó di seven o ah mo gbé seven thousand naira owó ọkọ̀ wa. ìyá mo kọ fún yín ní kẹfì ọ̀pọ̀lọpọ̀ ṣe ó dàbí pé gbogbo tó kù lápò yìí náà lè rẹ. yes gbogbo tó wà lápò mi ni bọ́yẹ má wọ̀ rí má tẹ́kẹ̀ ara mi. ẹ wá sẹ́rí ètè wá sí i bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ bá délé ẹ bá ń sọ fúyàwó àtọmọ yín pé ọlọ́run kíyàwó yẹn mọ̀ ṣàdúrà pé ọlọ́mọ jẹ́ kó wọn lọ́kọ tó gọ̀ o kán ọmọ náà sì mọ ìgbàdúrà pé ọlọ́mọ jẹ́ kán ní bàbá tó dèdè rìn o ọlọ́run ṣàánú wa. ire o ó dàbọ̀ ó dàbọ̀. aṣọ ńlá kọ́lé èèyàn ńlá o. ẹ fọra balẹ̀ o so ibi tó ràn mí dé ń jẹ jù bẹ́ẹ̀ lọ sáni síwájú. bọ̀dá lẹ́kan o. jíde jíde jíde jíde jíde èjíde jíde èjíde ìjìde ah, o wọn ní òtógé o gẹ́gẹ́ àmúrẹ rẹdòròdò lọkọ wá kiri <laughs> ọmọ ọ̀dọ̀ àgàdà wẹrẹ ó gẹẹtì mi mọ́jà fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ó sẹ̀mí ó sì ní bínú pé mo kọ́ ń bọ̀ fẹ́ yín bí ẹni tí ẹ̀ jóná kẹ́yìn ó sẹ̀mí o èjìdé. kí ni mo ṣe. sórí ọmọ àlèyàn ni wọ́n sì máa ń sẹ̀ tí èèkà mú kó sì wádìí ọ̀rọ̀ kí ló sí ọ bó ṣe rẹwà tó yìí kí ló dé tó ń lọ tó ń dààmú ara rẹ tó ń ran kankan mọ́ nǹkan tí ò ṣeé ṣe nǹkan tí ò yẹ kó o ṣe òun náà kankan mọ́ ọ lọ jókòó tọ̀dọ̀ bàbá wèrè kan ìyún fi gbogbo gbogbo ẹ̀kẹ́ kọlà bí bọ́ọ̀lù oníke yóò mọ̀ wọlé kẹ̀kiri yóò mọ̀ ṣe bí babaláwo sólógùn ni ìwọ náà wo èèyàn èèyàn rèé ọ̀rẹ́ mi rèé eléyìí rèé eléyìí ìlú wa kò sọmọ náà ó kàwé débi téèyàn kàwé dé bó sì ṣe ń wo òun ló kàn o mọ́jì ẹni tó jẹ́ pé bó ṣe wà ó mọ iye obìnrin tí ń dà láàmú ni wọ́n tó three hundred and thirty two three hundred and thirty four lóun nìkan. èmi ni mo sọ pé o ò tí ì débi tó ń lọ o ò tí ì fọ fara burúkú balẹ̀ pípé ìwọ gangan ló lè ṣe òun ló kàn ẹgbẹ́ kínní ilé lọ́wọ́. ẹ̀yin náà kàn sọ bẹ́ẹ̀ ni òun ló fa gbogbo ẹ̀ kò sẹ́bi lọ́wọ́ mi ẹbí òun ló fa. èjìdé ah, ah, báwo ló ṣe jẹ̀bi mi ìwọ náà bá ń bì obìnrin tó wà nílé ọkọ ẹrù ọkọ ẹ̀ alẹ́kùnwọ̀dọ̀ ló ń bà mí oh. báwo ló ṣe máa gbọ́ pé ìyàwó níyàwó ni mò ń tẹ̀lé kiri ẹ̀rù ẹ̀ ló ń bà mí. ẹ tẹ máa gbọ́ nǹkan tó ń sọ sówó lè lánú ẹ kó máa sọ pé ẹ ńgbà tí mo wà nílé ọkọ eh, ah! jọ ṣé ẹni tó mú ni déèlù àtẹni téèyàn déèlù mọ̀ èwo ló ń ṣe kinní nínú àwọn méjèèjì. kò sí tí ó lè ṣe kinní. tó tán ilé alẹ́ kò wọ̀dọ̀ ló ń gbé e. and abẹ́ òrùlé ẹ̀kọ́ ló ń gbé ni. mi ò ti expect pé o lè sìn kó tó dẹ̀ dùn ó dùn ẹlẹ́dàá mi kò dé kí n ṣe ẹbí ẹ torí tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bóyá máa sọ pé o nífẹ̀ẹ́ mi ó mọ nǹkan tó yẹ kó ṣe ó yẹ kó jáwèé ni. àbí. sàlẹ́ǹjẹ̀ straight. kì í jáwèé. ẹ ẹ na ó yẹ kó jáwèé. tírí rẹ̀ sí o power tiri ni. kí ló sọ. ó ní kó jáwèé. ó ní kí n jáwèé. ṣé kí ló wà ń bẹ̀ ìwọ ṣètò fún òun mọ bí ó ṣe jáwèé ó yẹ kó lè sọ pé à lọ ilé ẹjọ́ o jáwèé o sọ pé o ò fẹ́ mọ́ o èmi ló fẹ́ fẹ́ má dé ṣe torí mo fẹ́ kó mọ̀ pé mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ni ah, kò sí ah. nǹkan tó bá sọ pé kí n ṣe tí mi ò ní ṣe ah, ṣẹ́nu bàbá arúgbó yẹ eh. ni mo wá wà pẹ̀lú kò tí ẹ yé mi mo tiẹ̀ ṣe dé bẹ́ẹ̀ gan eh? tó bá nífẹ̀ẹ́ mi lóòótọ́ eh, jẹ́ kí n mú. màá wá jẹ́ kó mọ̀ pé Ondo ni mo ti wá sọ ìyá Ondo àṣekẹ́ obìnrin nìyí bí láti gbóbìnrin gẹ̀ gẹ̀ gẹ̀ gẹ̀ gẹ̀. màmí òkú ọ òun kò àmújáwé kó lórí burúkú alẹ́ kó ọdún kó kẹrẹ ẹ lọkọ rẹ ni mi ma fọwọ́ nífẹ̀ẹ́ mi tó ẹ yìí ṣe kẹrẹ <laughs> e, e, wà jáwé kó e, ejire ẹni jáwé kó. o ti já o tiẹ̀ ti já báyìí ejire tọkọ bá ti mojú aya tán báyìí gínnígínní alárinà ayé ẹ̀ bá ní ẹ lè mọ sára yín yẹn <laughs> yé yé kí tó. ọlọ́run má máa fi kàn wá wárápá ó lè bí igi pọ́tàkùtì lọ́gànjọ́ àtọwọ́ bọ̀nẹ́ pọ́tàkùtì lọ́gànjọ́ àtọwọ́ bọ̀nẹ́ pọ́tàkùtì lọ́gànjọ́ àtọwọ́ bọ̀nẹ́ pọ́tàkùtì lọ́gànjọ́ àtọwọ́ bọ̀nẹ́ ọ̀tọ̀ ni eríṣiríṣi ìyàwó là ń fẹ́ afẹ́kẹ́ kò tó gègé atọ́fẹ́kẹ́ ọ̀sẹ̀ra bóyí gbìrà níbùdó ajíyẹ́jìyẹ́ òyí gbìrà níbùdó ajíyẹ́jìyẹ́ bóyí pìrà ní ibùdó ajíyẹnjiyẹn. mo yí pìrà ní ibùdó ajíyẹnjiyẹn. bá a bá ń jáde nílé hmm. a máa ríran wo ní ìta ìwọ máa kẹ́tì ọgbọ́n. kẹ́tì. obìnrin hùn ọgbọ̀n ọba mi ní challenge ń bí alẹ́kúwọ́dọ̀ ń jẹrẹ. obìnrin máa hùn ọgbọ̀n. <laughs> èyí mo rí ni. ẹkúlé ọba mi ẹkúlé ẹ máa wọlé ah, ẹkúlé apá ẹkúlé ah, apá abúlé bàbá sólóhùn àdìbò ọmọ jarabi gbé epo ọmọ àkálẹ ọmọ àkàlẹ àkàlẹ ọbẹ rò gẹgẹ àkàlẹ òṣèlú àkàwò mi adéyìnbí ká ṣe ọmọ bá ń gbogbo èèyàn ṣe ah, káàbọ̀. Ah, ilé bàbá ní ni nǹkan. adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ o. báwo ni gbogbo ọ̀hún. sẹ́ẹ̀rí dúpẹ́ ọ̀hún dùn sẹ́ẹ̀rí ah. téèyàn bá níbo náà lọ́mọ mọ́ra ọ̀hún dùn gbogbo ọdún kan sí. Ah! Eh, you you eh, you looking eh, ah, you you looking. ẹ fi ìbúlẹ̀ bàbá dùn. mo fẹ́ sọ wò náà ni pé ọkàn gẹ̀ẹ́tì ẹ. ẹ fi ìbúlẹ̀ hmm. ẹ fi ìbúlẹ̀ mi àti bàbá mi sọ̀rọ̀ lọ. sẹ́rí hmm. bàbá mi gbogbo ohun tá a bá fẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ń bá wa fẹ́ o. sẹ́wárí ah! hmm. kíní ti fi tẹ́ fún mi o àbí tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ ní oníṣẹlẹ̀ o tá a bá sọ pé báyìí bẹ́ẹ̀ ni o bíi bẹ́ẹ̀ ni o. agbára mi ọlọ́run ní fi kó pa yín. ẹ dàgbà ẹ dògbò ẹ dàgbà ẹ dògbò ìra ọkọ̀ ìra ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tí ò ní níye ìra fún yín. Ah, oògùn hmm. náà níròyìn ni ó eh. ah, ṣé ń kiri oògùn ni ò ń to oògùn. mo ń ta mi jẹ́ bí àjà àwọn àdán ń ta àjà sí pòkìpòkì. Hmm, àdùbí ọmọ èké ni ọ̀ ń ta oògùn kọjọ́ ìfúnjẹ́ mo lóògùn ní ta ni <laughs> àbọ̀ tó oògùn náà. kí ni ṣe ẹ rí bàbá àdùbí hmm? ẹ mọ̀ tẹ́ mọ̀ ṣe rí àtẹ̀kọ́ ni wọ́n ti ń rìpọ́ọ̀tì yín fún mi. mo ń ṣe kí ni ni. àtẹ̀kọ́ ni wọ́n ti ń sọ̀rọ̀ yín ni wọ́n ti ń rìpọ́ọ̀tì yín. wọ́n ní ẹ̀ ń tì bá mi pé ẹ sọ pé bá mi lóhùn orin tí bàbá mi bá ti wá ń kọrin ẹ̀yin lẹ mọ́ kórọ̀sì ẹ̀ ah. wọ́n lè sọ pé bàbá mi lè wọ́n lè kọrin ní òdèrè. Ah, olórin bàbá rẹ orin gan lajọ fi mọ́ra wa àtẹ̀mí máa lomele lẹ́yìn rẹ̀ kò sólómele mi lẹ̀ yìí n bá ti ń lu kele tí mo rẹ́ nìkan ti ń lu wọ̀ yóò máa di kele ah, kele wọ̀ kele ibẹ̀ láti dán ọmọ náà. ẹ náà bàbá dùn bí ẹjọ ṣé ẹ tó síkà fún bàá mi kí wọn mọ kọrin ní òde. bàbá rẹ lè kọrin bàbá rẹ ń kọ ìzà nínú orin bó ti wà yìí tó bá bẹ̀rẹ̀ orin àwọn èyí kọrin gbowó a máa fi gbàwé olóbìnrin ni o ọkàn jẹ́ pé gbogbo àwọn ìyàwó tá a fi jó fẹ́nẹ̀ wọ́n ti wòran lọ. ẹ mo ò sí ní wòran lọ ẹ sáǹsì àwọn ọkọ wọn ni. àmọ́ bó ẹ̀tàn wa jẹ́ àpàdà sídìí ijó hmm. bí bàbá rẹ bá bẹ̀rẹ̀ ijó báyìí kàn gbàgbé lórí twelve thirteen spanish bàbá rẹ o tó bá bẹ̀rẹ̀ ijó. bàbá dùbí bàbá dùbí sẹ́rí ẹ mọ̀ mọ́ gbé mi tàbáyé o yé mi dáadáa. sẹ́ẹ̀rí kò sí lámbà tẹ́ lè jù tèmi ò ní hàn o èmi ò fẹ́rù ọwọ́ oníspanner twelve thirteen o ìfẹ́rù ẹ̀ o ìfẹ́rù ẹ̀ o nítorí má bójú yín jẹ o irọ́ nítorí ìfojú yín jẹ o. èmi àti ẹni là ń sọ̀rọ̀ má bí má ti délẹ̀ spanner spanner ni. èébú ara. kí n sọ pé ọ̀dọ́ra wọn ń sọ pé tọ́ ẹ bá bẹ̀rẹ̀ ẹjọ́ àwọn èèyàn máa dirí mú ni ijó àwòdá mi ẹ ná. ẹ wo bá mi ẹ mọ wọn ti àwọn oní ìjọ nípa tí ọ̀n lọ sùkúù ló fi kó gbogbo kí ni eléyìí náà bàbá yìí. bá mi mo bá yín àwọn kankan bọ̀ níjàre. bó ní. títọ́ títọ́ títọ́ náà rèé o. bá mi oúnjẹ ọmọ ni o ah. oúnjẹ ọmọ ni o àjẹdọjọ alẹ́ ni ó ní o. Ah, ìṣe màá ń bẹ náà. apá lára. ẹ jẹun ọmọ pẹ. Ah. apá lára. òun tún rí bàbá mi bisikíìtì kan yẹn. bàmí ẹ má ní ẹ má jẹ ọmọ oní oníjẹ tọdọ tẹ. ọsọ ra bisikíìtì. kí ni máa ṣe ọba yìí ná wo bàbá rí ọjọ ṣe ọṣẹ nígbè bisikíìtì o ọjọ ṣe. bàmí ẹ má fi kíní irun mu wa ọtẹ ni. ọṣẹ ní bẹ́ẹ̀ àwọn ọṣẹ ìwẹ̀ ní bẹ́ẹ̀ ẹ má fi fọṣọ o. ọṣẹ èbó. yìí sọ ọṣẹ àwọn èbó ni kò í sọ ọṣẹ tó yẹ lè fi mọ́ fọṣọ o yìí kì í pẹ́ yòrò tó o bá kàn sọ ọ́ délé ní ìsín bàbá rẹ̀ ó tún gun ọmọ ọ̀sẹ̀ dúdú ah. ọ̀sẹ̀ dúdú nìkan lọ́dà mọ̀. sẹ́rí eh, eh, bàbá àdùbí ẹ ṣe máa wèmí àti bàá mi ràn sẹ́yìn lẹ́bí mi ni. jẹ́ máa ta sí ọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. sẹ́yìn lẹ́bí mi ni kí ló dé. jẹ́ ń ta sí ọ. ẹjọ ẹ dákun ẹjọ ẹjọ bàá mi bàá mi sẹ́rí sẹ́rí bẹ́ẹ̀ bá ní irú yín bàbá eh. tí ọba mọ iyì rẹ̀ kò lè mọ sẹ́rí ó tọ̀hún tó wáyé jọ́ mi ọlọ́run ní bàbá mi mọ̀ ni. Ọlọ́run yóò kẹ́yìn náà lọ́mọ tí ó sì nǹkan báyìí fún yín ẹ má mọ̀ ẹ má nàwọ́ sí ẹ má nàwọ́ sí ẹ má sọ gbọ́dẹ́ bá sọ ẹ sọ gbọ́dẹ́ bá sọ. ǹdẹ wá lọ mú ọbẹ̀ atari tí bẹ́ẹ̀ bá mi. mọ kẹ atari aja irọ́ ti aja kọ́ atari atari sílì. má lọ jẹ̀rẹ̀ wo. ó ti mú un. ọ̀gbọ̀dọ̀ má gbàgbọ́ atari. àdùnní tẹ́wọ́ irọ́ ẹ mọ̀ fáwọn náà. Ah, ah, ah, kọ́ máa fún mi báwo. èyí ò jẹ́ ipò kọjá àtẹ̀mí nìkan. kọ́ máa fún mi báwo kí ni nǹkan ìbò rẹ jọ ẹni wá. bẹ́ẹ̀ ìlera ogun ti mẹ́lẹ̀ wá. ìwọ la fẹ́ ṣàdúrà fún ìwọ o kò yẹ kí ìwọ jatari àwa tá a wúre la jatari ìwọ kẹ̀ máa sàmí. ilé onílé lè wúrẹ́ jẹ tíbí. àṣẹ. oko olóko nìjẹ́wèrè máa jẹ tíbí sanra. àṣẹ o. ewé ìtarẹ́ ní ọmọ atari aláàánú sí ọ. àṣẹ o. ní ọmọ atari aláàánú sí ọ. àṣẹ o. gbogbo èyí tó bá ti ń wé wọn máa gbà wọn máa fara mọ́ fún ọ. ihun tó bá fẹ́ wọn ò ní jẹ. èyí ó bá fẹ́ inú wọn máa jẹ. ọmọkùnrin náà ni wọ́n pe po. tèbí. Hmm. ọmọdàn náà là á pe yọ. àtọ́mẹ́kì àtàgbàlagbà náà lomi tútù máa dàn mọ́ ọ máa dàn mọ́ wọn ni. àṣẹ o. ṣẹṣẹṣẹ báyìí ìlọmọge àtàgbàlagbà máa yọ̀ lóye wọ́n máa yọ̀ mọ́ ẹni wọ́n máa kó ọmọ ra ẹnu báyìí láti ẹ máa kémi ní ẹrọ ìdúrà tọrọ fún. sọwọ́ tẹ́ báyìí. ẹ wo bá mi. sọ tẹ́ báyìí. ẹ jẹ́ kí bàbá dùbí omu tí wọ́n dáwọ́. ẹ jẹ́ wọn mu tí náà èmi ò dáwọ́ èmi ò dáwọ́. àdúrà èpọ̀ ju apá èmi mà ti dá tárè. atari tẹ jẹun ẹ lọ fi ṣàdúrà fáwọn ọmọ tí ń le mo fẹ́ fi ṣàdúrà fún ọ́nà ẹni mo ti játarí mu yìí mọ́tò ti wá mọ̀ gógóró ẹmu ẹmu ẹmu tó bá wù yìí méjèèjì ti ń pa mí papọ̀ kí ẹ fi ṣàdúrà fún ọ́nà. àní ẹ mọ̀ fi ṣàdúrà fún ẹ lọ tú dàtà. ọ̀làjì ọ̀dà tí máa fi ṣèpè fún ọ báyìí. tó bá wù yín tí bá mi ọba máa wò yín ràn. kọ̀bẹ́ ẹsẹ̀ wà àdúrà yín ó sì ṣe wà àdúrà yín <laughs> mú mẹ́ta náà kí. apá o apá lára ń fún ọ ní ṣìgìdì kan sórí ṣìgìdì ni ibi yòówù tó bá fẹ́ lọ kó tó kò lé ọ fún jìgìdì hmm. ẹni tó fẹ́ bá lọ́hún ó wí fún jìgìdì hmm. ẹni tó fẹ́ bá lọ́hún ó wí fún jìgìdì. ẹ o ó wí fún jìgìdì tọ́ wá ní kan tí wọ́n pè sí hmm. pọ̀ ńbẹ̀ ẹni bá wá hmm. ó pe kọ rẹ̀ sí ló pè pàdé kọ́ bá lọ́gbà pàdé hmm. bá wá dákọ rẹ̀ sí ó ń tọ́ wọn ò mi o èmi fẹ́ sọ̀rọ̀ kí n kẹ́ ẹ má ọ̀rọ̀ dàdà ń gọ́ ni wọ́n mọ̀ ń sọ yìí. ọ̀rọ̀ tí ọ̀tà ò àwa tá a jọ ọjọ́ rẹ gan látọ̀dán tí mo ti ń bọ̀ rìn tèmi náà ní ṣe búburú pẹ́rẹ́ kódà òòka tí wọ́n máa fi tògiri láti hàn òfé mi. bàbá àdùn iṣẹ́ tó fẹ́ gbé fọmọ rẹ̀ yìí pọ̀ jù ọmọ kéékèèké kí o lè ru ọmọ èèfún ní nǹkan o. nta wà ní àgbà tí ń bẹ lọ́dọ̀ mi ní ìgbàgbé fún lẹ́yìn. bàbá àdùn. àṣẹ̀ṣẹ̀ kóògùn máa jẹ sí. Ah. bàbá àdùn bí ẹ sì fúnra yín red card gbà lẹ́ẹ̀kan náà. kí mo ṣe fún lẹ́bí. ẹ kọjá yìnyín ni ẹ gba yẹ́lò rárá o ẹ gba yẹ́lò rárá o ṣé ẹ mọ̀ pé téèyàn má sì wá gba straight red card ṣé ẹ mọ̀ pé yóò mísì má sì mẹ́ta ni. ó ń wò mí rẹ ni. ó lè jẹ́ pé ní nẹ́ẹ̀sì sílẹ̀ tó padà wá. ẹ ṣé ọ̀rọ̀ náà tí mo wá sọ ti pọ̀ jẹ́nu ẹnu. kí ni tí ó ṣẹlẹ̀ gangan bàbá fẹ́ fún ọmọ rẹ̀ ní ogún ẹ̀ ń sọ pé ogún ti pọ̀ jù fún mi ẹ dákun sí ẹ̀yin ni kí wọ́n kó fún ni. èmi wò ó pé má bu ààfin mílíìkì gbàsí mílìkì tó gbé wá o fẹ́ fi gbòògùn sìgìdì má fi gbà bàbá àdùbí ní ìgbà tó ń wá ẹni ọ̀rẹ́ mi ní. bàbá àdùbí wàhálà ó dàbí pé ẹ̀ẹ́dà mi ti tán bí. báyìí báyìí wàláì tàlà. èmi ni mọ̀mọ́ tó ti ṣọ́ọ̀bù sẹ́nu. ẹ tẹ wá ṣọ́ọ̀bù lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ tẹ ti lò tán kò ní jẹ́ kí kò ní jẹ́ kí ti bí tẹ̀sẹ̀sẹ̀ ṣeun kò ní jó tètè sẹ́lẹ̀ kan náà ẹ mọ̀ ara tètè máa lọ kó tó ṣiṣẹ́. wòtòwòtò ọwọ́ mi wá ń kọ́. ẹ mọ̀ gbé lọ ẹ mọ̀ gbé lọ bàbá dùbí bàbá dùbí kò ní dákí mọ kò ní dákí mọ dráàgì yín o kò ní dákí dráàgì yín o. bàbá dùbí ẹ ẹ máa gbégbó lọ ẹ máa gbégbó lọ ẹ máa gbégbó lọ. èyí lọ́wọ́ jó apájú gbé lọ́wọ́ kì í mọ́ tán. ẹ jẹ ẹ máa lọ mú lójú ọ̀nà. ẹ wọ́n ní òun pè ọ́ padà wá ọmọ máa lọ náà. èmi wọn náà mọ̀ pé àjọrò olé wa ni mọ̀lẹ́bí ìjọ rẹ lọ ń pè ọ́. ẹ ẹ ń jòrò olé wa ní sáà ni mọ̀lẹ́bí ìjọ rẹ lọ. bá mi bàmí ẹ mọ̀ dáwọn ló ń jàre bó ni ọ̀sìgìdì ti bí. sọ́wọ́ àdé tìgìdì táwọn wí ni hmm. wọ́n gbé e jáde fún ọ nísìnyí tọ́ba ti wà lọ́wọ́ mi tí mo gbé e fún ọ báyìí ọ máa sọ tẹ̀lé mi báyìí pé hmm. ẹsẹ̀ kan ní kanajágbá fi wọgbó tí fi gbàgbó lọ́wọ́ onígbó. ẹsẹ̀ kan ní kanajágbá fi wọgbó tí fi gbàgbó lọ́wọ́ onígbó. ẹsẹ̀ kan ní ìjòkún fi wọ̀dàn tí fi gbọ̀dẹ̀ lọ́wọ́ ọlọ́dàn. ẹsẹ̀ kan ní ìjòkún fi wọ̀dàn tí fi gbàgbó ọ̀dàn lọ́wọ́ ọlọ́dàn. ẹsẹ̀ kan lè kúkú fi wẹ̀rí tí fi gbẹ̀rí lọ́wọ́ ẹlẹ́rìí. ẹsẹ̀ kan lè kúkú fi wẹ̀rí tí fi gbẹ̀rí lọ́wọ́ ẹlẹ́rìí. ẹsẹ̀ kan lèmi apá lára fi wọ ibi tó bá lọ nbí ọba mi rílé. bámi èmi apá hmm. ẹ má jẹ́ kí mi ò lẹ́sẹ̀ kan o hmm. ẹsẹ̀ méjèèjì lè lẹ́sẹ̀. jọ pé bí n ti rìn kọ́ nìwọ ti rìn ìrìn wa ọ̀dọ́gba ẹsẹ̀ méjì. ẹsẹ̀ méjèèjì tẹ̀mí apá Hmm. tí mo kó wọnú ìlú yìí. tẹ́mi apálára kó wọnú ìlú yìí. ẹ ah, o ní kí n fi gbowó. o ní kí n fi gbowó. kí n gba yìí. kí n gba yìí. kí wọ́n gbogbo tí n bá ti fẹ́ ni kí wọ́n máa ṣe fún mi. gbogbo tí n bá ti fẹ́ ni wọ́n máa ṣe fún mi o. èyí tí n bá fẹ́ kí wọ́n máa lọ bẹ̀. èyí tí n bá ti fẹ́ kí wọ́n máa ṣe. ẹ eh, ogun tó bá ti fẹ́ lọ́ọ́ máa wí sí. sọtán. kò jù bẹ́ẹ̀ lọ. bá mi sẹ́rí bẹ́ẹ̀ bá ní irú ní bàbá bó bá lóun ní bàbá ọlọ́run lè mọ̀jọ wa tara ẹnìkankan wáyé mọ́ kọ́ sọ́ọ́lẹ̀ látọ̀run gbà ọkàn mọ rìn kiri bí ẹni bí ẹni tó ṣe pé. Ọlọ́run ṣeun mo dúpẹ́ lọ́wọ́ elédùn àtọjẹ pé ọmọ tó fún mi ọmọ tó fẹ́ràn mi. Ah, mo fẹ́ràn yín gan o màmí mo fẹ́ràn yín gan o. àmọ́ni tó yẹ ká lọ́kọ̀ lálẹ́ iná òwúre alẹ́ òní yáyàtọ̀ eh, ìdájọ́ òní ṣe é kó kájọ mọ́ yàtà yà yóò yà ẹgbẹ́ lẹ̀. ẹ wo má jẹ́ kí n tọ́ ọ̀rẹ́ wa wa oní ò dáa. Ah! ayé ò ní bẹ́ẹ̀ <laughs> lọ lè ṣe honeymoon sí yín o. ẹ ti ẹ sùúrù ẹ sùúrù gbogbo lè tẹ̀yìn sọ alẹ́ òní a ṣe kí ni ẹgbẹ́ lẹ̀. alákùnmọ́lẹ̀ ra wọn o ṣé o máa máa kùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. o lè ṣe ń sọ̀rọ̀ báyìí. bíbó ẹ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo ṣe máa ṣe ni níkan tí mo ti ń ṣe sẹ́yìn sẹ́yìn sẹ́yìn. àti ṣe ni gbogbo yẹn. wo wo wo ìsẹ́yìn ìsẹ́yìn lẹ̀ kódà kò yà saki gan sórí tẹ́lẹ̀ gangan òun gangan ni kò kó torí gbogbo eléyìí tó ń ṣe sẹ́yìn ìlẹ́gà ni. ta lẹ́yìn gangan rẹ̀ lẹ́gà. lẹ́gà eléyìí ló lẹ́gà. alẹ́ ni confam. òun rẹ̀ lẹ́gà. alárèdè. ẹni sọ̀rọ̀ ṣe ẹ ẹ try láti sọ fún mi pé kálẹ̀ ìmá ìwọ ìwọ rẹ ti gbẹ jà ńlá o gbọ́dọ̀ jẹ ìjà ńlá lẹ́yìn ah. <laughs> o gbọ́dọ̀ ya arọ gidi gba arọ wọlé yóò pa bẹlẹ àfọ ẹ ní ìsinmi àti sọ èdè sars Ọlọ́run àkọta fún ẹ mọ máa fi lọ ah! gbé ládìgá. ìlọ ọlọta Ọlọ́run dá mi ìjídé èmi nínú ẹ̀dùn jù last last. àmì o àmì o ẹ̀yin náà ẹ ṣe rú ẹ agbára Ọlọ́run. ẹ kú ìyàwó ìyá wa ẹ̀yin ìyàwó ni mẹni o lẹ́yìn ìyàwó yìí ìbejì méjì ni. àṣẹ àríwá lẹ́yìn ilé ìrìnlẹ ló kàn o. ẹ ṣe o. ọkọ ìyàwó ìyàwó alárédè ẹlẹ́nu gbà ìṣú ọ̀lẹ olórí bíbí bẹ́kì ọmọ ojójó ló ń jẹ lọ olórí bíbí. Bàbá mi níyàwó lé wọ́n ti wà. Ẹ kú dé kó. Ẹ ẹ kábọ̀ ẹ ṣé o. Àṣẹ àṣẹ ṣé o. Ẹ kú ìyàwó. Àṣẹ àṣẹ. Ẹ̀yìn ìyàwó ni mo ní o. Àṣẹ àṣẹ. Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ kábọ̀ ìbá jẹ ṣe inú mi ọmọ bínú mi ṣe bọ̀ sí iná máa sì ń délé ọkọ lágbára ṣe àwọn àti wọn ní kọ́ ọkọ ní báyìí ẹ mà kú náwó ẹ kú àlejò yóò bí san yóò bí wàlẹ̀ ìyàwó ò ní mẹ́ni o kò ní jáṣe mọ́ fún wa ọlọ́run ó ṣe yín lọ́rẹ̀ẹ́ ara yín ẹ pẹ̀lẹ́ ẹ dákun bo ni ọ̀dọ̀ ìyàwó. ìsàlẹ̀ bíi náà ni lọ́kàn. ẹ pẹ̀lẹ́. ẹ bá rọra ọ̀sán. oníjà ṣe wọn fún wa. Hmm. ẹ bá rọra ọ̀sán. ẹ jẹ́ wo. ẹ mà kú lẹ́wọ́ ẹ kú àlejò ìyàwó yóò bí sọ yóò bí wà lẹ̀ ẹ pẹ̀lẹ́ kọ́ ọ̀rẹ́ mi alẹ́kùn ọdún alẹ́kùn ọdún alẹ́kùn ọdún fi wá alẹ́kùn ọdún. Ah, ẹ máa wò ní tì mí. abẹ́ rárá o rárá o bàbá. kì í sí wàhálà. kí n kí ló wà. ẹ ṣíṣí ló wà. rúbà o tẹ́ni rúbà kò sí lé tẹ́ kìnkìn ẹ̀ wọ̀ o òbílẹ̀. Kí ni ṣe ń bí bọ̀? Ǹdé jókòó. Àbí olè jókòó. Ilé yóò ọ̀tọ̀ nǹkan ní nǹkan ni. Mo gbé ṣebí ṣebí bí tá à ń gbé nígbà oṣù wọ tó o sì wá hàn yín bí ibòmíì tó o sì wá fún wa náà ebi náà ni hmm? kó má ṣe wọ nìkan èmi kó tọ̀ ọ́ wá o. kó sì má dàbí pé ń dọ̀ láàmú mo ti gbẹ́ ní àtàṣọ òbora tèmi náà lọ́wọ́ fún wọn mọ̀ pé ààyè tọ́gbà wá níbi tọ́tọ́gbà ìwọ máa mú hàn yín èmi máa mú yín kò jù bẹ́ẹ̀ lọ ẹni tó gbà ọ́ ó mọ̀ pé èmi àti ẹ̀ náà là ń bọ̀ ó mọ̀ pé àjọ ń bọ̀ ni kò gbọ́dọ̀ kó wọn ọmọ bẹ́ẹ̀. ìjọ ìjọ ìjọ torí àlọ́ ẹ má bàa ti rí ẹ má lọ ìjọ. jáde. kí ni ìjọba yìí má jẹ wọn ó ṣe bá ń jà ó yá rẹ́rìn. ìkàlẹ̀ rẹ̀ ni. àní ọ̀rẹ́ rí rẹ́rìn. ọ̀gá rẹ̀ gbọ́mọ̀ mi rẹ́rìn ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ò lè nígbà òjì mọ̀ pé bí ó dájú bí àwa náà á pera wa baálé mi o ẹ á lọ ibi tí ọ̀tán rẹ̀ wà ju bí àwa yìí lọ mo rí bí ó wù mí o náà ẹ bá débẹ̀ yóò wù yín o má tàn ó wù mí ọ̀pọ̀ ah, eh, eh, eh. ó wù mí tètè òru máa tètè ní rúbà ó tètè tètè rúbà kò sí létè ṣinṣin kèé wọ̀ ó. oúnjẹ máa jẹun bíbá yẹ jọ ẹ máa jẹun èèmọ gbé o. àmọ́ má ṣe bẹ́ẹ̀ mo jẹ́ kí n kí n náà lẹ́nu ni ṣé kí n tán ọ dá. Hmm? tí kì í sọ́dọ̀ dẹ̀ ah, tí n bá ti sọ́dọ̀ dẹ̀ nísìn ó ṣe ohun tí mo fẹ́ kí láà jẹ. ta ló lé. ta ló wà lé yẹn.

ẹ ẹ lè bá mi gún ah, yẹn. ẹ ah. ẹ lè gún. àgùn àgùn àgùn. ẹ yẹn da yín jẹ yẹn a máa ti jẹ yẹn ní ọjọ́ mẹ́ta ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. yẹ ọ bómi rẹ báyìí. Ah! ẹ wọ́n ní wọ́n wá. bàbá ẹ má jẹun dàyín láàmú ilẹ̀ ti jú kẹ tó bẹ jú kẹ tó gbé kaná kó tó di pẹ́ fọ odó náà. ènìyàn pẹ́ ilẹ̀ ti jú oúnjẹ àjẹsùn mi ẹ bá mi wá ègbò. ègbò kẹ ẹ lè wá. bàbá ká tó rẹ àgbàdo ọjọ́ ò ti lọ. ẹ lè wá. àwa àwa. ẹ dá òkè ìdìbò ọmọ lọ ṣe é wá òbí yìí wá. kọ́ má jẹ́rìn ẹ̀ méjì tẹ́ ẹ bá ti ń gbé gbòòrò nìbọ̀ ẹ wá ọtí ilẹ̀ faransé ẹyọ kan onígòrò butu. faransé bàbá èwo tún ni faransé. ọtí ilẹ̀ faransé. ó dára. ẹ kí láà Emore, gbà wá o. Ẹ máa lọ lé ẹjọ́. Ṣé o mọ̀ pé mo bá ti jà wá? Yóò pẹ́ gidi àníkan má jẹ́ bí gbà tí nǹkan kan kò sí nǹkan kan. ìyàwó mi ìyàwó mi kí ló ṣẹlẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ o kẹ́ ẹ mọ̀ mí. rárá sà. èmi ni alẹ́kùwọ́dù ọkọ rẹ̀. alẹ́kùwọ́dù. kí ló tún sọ. alẹ́kùwọ́dù. Ah, alẹ́ kí ló tún fún ọ ó ti gbọ́ létí ìyàwó bọ̀dá mi èjìdé wọn kèbí mo lù ọ ni ẹni wọn má ké bẹ́ẹ̀ mọ́ ẹmí ọ̀fẹ́ bó ti ń ké yí o eh, eh, ẹnu eh, ẹ ń bá rí ní ìsín yóò kèbí ò lè jẹ kọkẹta ní ti bẹ́ẹ̀ náà rẹ̀ ọ̀dà bíi ti wù kọ́ mu ẹ̀bọ́n ti Ah àwọn eléyìí ò tí ì mọ nǹkan kan tí wọ́n kàn ń hún yànmùyàn èyí tí ń bẹ́ náà lé hàn yín gan ń gbà ń bè lọ fi gbóná lẹ̀ fún bí mo sì pàdé èèyàn lọ́nà wọ́n dẹ̀ tẹ̀lú náà yín ẹni ọkọ̀ yà pátọ́ bá ti kó hàn yín ń bẹ lára yín bẹ́ẹ̀ tí ń hó ẹni igi òwò ló ń bẹ náà yín òpó náà ń bẹ ń títì yọ ọ́ yẹ̀mí mọ́lẹ̀. ṣé ọlọ́mọ ibùsùn wà bó ṣe ṣojú yẹn símẹ̀símẹ̀. ìjọ ìjọ ìjọ lẹ wo. mo lálẹ́ yìí máa ṣe kí ni ó mà alẹ́ máa ṣe kí ni alẹ́ yìí máa. lọ́wọ́ ìjọba bílíkì olóma bọ̀rọ̀. ọmọ kiri tẹ́lifíṣẹ́. èwo ni kó wá èwo ni kó wá gangan wíṣkìlì náà wà o. wíṣkìlì àti wíṣkìlì àti gbogbo ẹ̀. ọmọ yìí kọ ọmọ yìí kọ hip hop rẹ̀ rẹ̀ jẹ́ wíṣkìlì. àti Davido ló wà kó wà kó. bọ̀dá mi alẹ́kùn wọ́dọ̀ sí wa ń lé yín ilé yín. alẹ́kùn wọ̀ kí ni lẹ́tà ni kí ni alẹ́kùn wọ̀ tó ń bá ń lé mi. ó sì èrè ni. àbáyé bàbá yẹn máa bàjẹ́ náà. alẹ́kùn wọ̀ ló yà wèrè mọ́ sílẹ̀ ni kò fẹ́ yẹ ni kí bàbá bú yìí kí lórúkọ jọ jẹ́ ká lọ. ìwọ́dún àbọ̀ àbọ̀ àbọ̀ àbọ̀. níyàwó níyàwó tí mo ti jáwé fún. àwọn agbọ́n alẹ́kùn wọ bàbá yìí. Tani ló wà? Kí ló ṣẹlẹ̀ kí ni? Wọ́n bẹ́ẹ̀ nulẹ̀ wọ́n bẹ́ẹ̀ nulẹ̀. Kí ló lé tani? Nínú ilé ah, à, wọ́n wọlé tìyàwó ń yàwó. Wọ́n Kí ló wà nulẹ̀ mi? wà á lé gbogbo ìyàwó ẹ̀ bọ́ta. ọ̀rẹ́ wa ẹni sùúrù ẹni sùúrù ọgbẹ́ jáde ẹni sùúrù ẹ mọ̀jà rọ́ọ̀s ẹ mọ̀jà rọ́ọ̀s talẹ̀ ló wà nulẹ̀ pẹ̀lú ìyàwó tá a ṣe lónìí. ọkọ ìyàwó ọkọ ìyàwó wọ́n lé kó gbéyàwó rẹ̀ jáde. ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ̀ pé ìyá ti rì tọ̀. ẹni sùúrù lẹ́kọ̀ọ́ wọnú ilé. ẹni pé ẹni méjì ẹ tẹ̀lé ẹ lọ gbé àlékún wọ̀ ọ̀tà fún mi. mo dẹ̀ spoke o ẹ mọ̀ nínú ọ mo spoke o. ká ṣe kí ni ká wọlé. ẹ lọ gbé bọ́ọ̀tà èmi fẹ́ dì pẹ̀lú ẹ. èmi wá lesbians mi ò lè ráyè wọlé ah. ẹsẹ̀ ń dùn mí ah. yes tí máa kún bí máa ṣubú ni mi ò gbọ́dọ̀ step aside. ṣe ọ̀rẹ́ nìwọ ìbàdàn. gidi. bọ́dá mi. lẹ́kọ̀ọ́ ṣé wo rántí ṣé wo rántí ṣé wo rántí fọ̀ mo sọ fún ọ fọ̀ méje ìyàwó ọmọdébìnrin ìwọlé tèmi sí kí ni mo sọ fọ mi ì fẹ́ wàhálà lẹ́kùn ọ̀dọ̀ ọ̀ràn rìn délẹ̀ báyìí wèé tàdí sẹ́yìn wà á torí burúkú o tó bá mọ̀ torí burúkú kọ́ lébà kó la falẹ́kùn ọ̀dọ̀ méjèèjì kí ló dé kẹ́ lọ falẹ́kùn ọ̀dọ̀ wọ́n ta fún mi bí mi náà yọ ọ́ lẹ́yìn ìdíwọ́ kó má máa tọrọ kó má máa tọrọ kí ló má dùn wọlé kó wọlé. ẹjọ ẹjọ tẹ ẹ bá mọ̀ pé ẹ máa débí ẹ ní jà ẹ ní lè gbé bóde kí lẹ ṣàlẹ́ mi fún látàlíjà ah, ṣe wá ní ìdájọ́ ṣẹlẹ̀ lé ẹ explain fún mi. a nílò láti máa gbàrọ ibẹ̀ ní gbàgbá ẹ mú uh-huh. nígbà tí kò sẹ́nì kankan láàrin wa tó lè wọlé láti gbé alẹ́kùn olùbọ́dì ẹnìkan ṣópẹ́rẹ́ ló lè bá wa gbé jáde ọ̀rẹ́ rẹ ni o ẹ sórí èmi gbà kó lọ́pọ̀ rẹ wá hmm. ṣùgbọ́n nílé ayé ẹ má ẹ bá sọ wípé kò sẹ́ni kankan tó lè fà jáde èmi ò fẹ́ wọlé mi ah. torí èmi èmi èmi ṣayẹyẹ lẹ́ni mi ìfẹ́ mi ìfẹ́ kí tampa mi mi ìfẹ́ ní ọ̀tampa. ó ti yé mi bẹ́ẹ̀ni ẹ wọlé kẹ́ bá sọ̀rọ̀. mi ò lè wọlé mi ò ráyè mi ò lẹ ẹ àbíkẹ́ tí ẹ dúró náà tá a bá fẹ́ sọ̀rọ̀ tẹnu ò bá níbo ṣé mo ti sọ fẹ́ yín pé kẹ́ máa lọ nílá ìgbà ti ṣe ìyàwó kí ló dé tí ọ̀rọ̀ burúkú rẹ tó bá pọ̀ ẹ lé. ṣe bọ́ rẹwà ló ń ṣèyàwó. àbúrí ẹ burú ni sódà kí èèyàn lọ sí pálásì oní pálásì kí wọ́n sì gbẹ́sẹ̀ lọ́mọ pupa òun sì èrè ni. bẹ́ẹ̀ sọ mo palu fún ọ. ibi alẹ́kùn odò àmúlọ́wọ́ àṣetọ́ba ṣáà kò ṣe mistake. ẹni bá bọ̀ tó kò wúrẹ̀ pábì rírẹ́ o ẹ̀jẹ̀ ká lọ ìyàwó ti tẹ̀ àwọn èèyàn. ọ̀rẹ́ rẹ̀ kẹ́ ẹ̀. Bàbá ya. Bàbá ẹ káàbọ̀. Ẹ rẹ̀ sà ẹgbẹ́ òótọ́ nìkan ní wọ́n ní ìjẹ́jẹ́. ṣé ẹ rí bàbá abú yìí nígbà tó jẹ́ pé àmọ́ ṣe ha ẹ̀yà wèrè ni ẹ tó ní lérè òun ló ṣèyàwó fún ìyàwó rẹ̀ bó lè yóò ṣe wá kágùn ara rẹ̀ wá tó jẹ́ pé òun tún gbá òun mọ́ ẹ tó ní léla ẹ bá wọ jáde o. ẹ wo bí ẹ má ṣe àájó wí tẹnu ẹ tẹ́nẹ̀ ṣe bọ́rọ̀ kan lèyìn máa sọ lèyìn sọ mí mọ́ ìgbà mélòó náà ní eya gbogbo òfin rẹ̀ ẹ lẹ̀ ní ìfẹ́ yóò sì máa yà á lẹ̀ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ọ̀dà mẹ́ẹ̀mẹ́ ni tí bẹ náà léyìn tẹ́ bá pé rẹ̀ bá má o òòsà ní bẹ náà léyìn èèyàn tí ń sùn sílé ń bara rẹ̀ ìyàwó mi ló wà nílé yẹn. bẹ́ẹ̀ni wọn lọkọ ìyàwó bẹ́ẹ̀ni inú máa ń tètè bí mi mo ò dẹ̀ fẹ́ já mi fẹ́ wàhálà ẹ kò bá mi mọ rẹyìn bọta. ọkùnrin yóò jà lálẹ́ ah. mi máa fẹ́ kíná bí yẹn. kò lè jà kò jà kò jà ẹ bá dọ́kọ lágbẹ̀dẹ rẹ ọ̀ọ́tí ẹ̀ bẹ̀rù ẹ̀ mú síkú báyìí ni wọ́n kẹ̀ máa bẹ̀ mú mọ́. ẹ ìgbà tó fẹ́ jàwé fún yẹn tó wọn ọ̀tọ́ fún ọ pé òun wà ní ọkọ̀ kọ́ tó gbàyàwó ẹ̀. past tense ni nìyẹn baba. Ah. ẹ bá mú ọ̀rẹ́ yín bọ̀ ta ẹ jẹ́ kọ̀rẹ́ yín bọ̀ ta. òun ẹ sára alẹ̀ yìí. ó ṣe èdè láti lo òyìnbó. àbájọ nǹkan ń bẹ lára rẹ ó dàbọ̀ ọ̀dà kẹmọ̀ èyí tẹ́ ẹ wá níyẹn gbọ́dọ̀ sọ fún. ibi tó wà yá máa délé tọ̀rọ̀. ẹ bá mi bá ìyàwó tọ̀dọ̀ mi nù ẹ ní kó mọ̀ bọ̀ mí. ẹ wo bí èmi ti sùn tẹ́lẹ̀ ẹ wo bí orí àga mo sùn sí ẹ̀fọn jẹ mi kí wọ́n tó wá gbẹ̀mí bẹ́ẹ̀mi ti wà ní kódà wọ́n tó ti mọ gógóró mi yó mo ti gba kíní mi yó bẹ́ẹ̀mi ti wà ní. Ah. ẹ ibo gẹ́gẹ́ níbi tó wà. mo bẹ́ẹ̀ nílé nínú ilé yà yìí téèyàn ní máìlì tó fẹ́ ra. o dẹ̀ gbẹnu sọ́n. wọ́n ti lọ tó rájú ẹ̀ wọ́n ti lọ tó rájú ẹ̀ gbẹnu sọ́n kò yé tòróró òòṣà la fẹ́ pè é. alẹ́kùn àdó. ta ń rán yẹn sádòbí. bàbá ń gbọ́kọ̀ màmá mi kan ìjà àdúgbò olóòṣà mọ̀ létí nígbè á ọkùnrin jẹ́gẹ́ jẹ́gẹ́ jẹ́gẹ́ bí àjà ọ̀sà àìtètè fẹ́ni àní òjò afẹ́nẹ́tẹ́ ẹlẹ́nu ń gbẹ́nu ń sá lọ bábà rojọ́ rí ààrẹ ni ọ̀kan kẹ́ ẹlẹ́là àṣọ ọ̀sà sí. ta ló lọ pé àdòbí sọ̀rọ̀ yìí. orí ògbé ọ̀dẹ́pọ̀ bàbá rẹ̀ ipò oṣù lè sẹ́wù alẹ́kùn ọ̀dọ́ ńlẹ̀ ò dìde dìde bí a bá rojọ́ ààrẹ ọkùnrin jẹ́gẹ́ jẹ́gẹ́ jẹ́gẹ́ jẹ́gẹ́ bí àjà àìtètè àní òjò ẹlọ́nu ń bá bá rojọ́ ààrẹ ọkùnrin jẹ́gẹ́ jẹ́gẹ́ bí àjà mi àwọn tí ọmọ ni wọ́n fi ọ ṣe. àdùbí. ìròyìn gan lọ́kàn mi ní ìsìn. àdùbí. àlékú ọdún. ó sì mọ̀ mí o. olówó eré rẹ mo mọ̀ ọ́ lànà kó dòdò. ṣé irú ọ̀rọ̀ tó wà lẹ̀ tó yẹ ọ dá sí. káyọ̀ má bàjẹ́ kọ̀ọ̀ràn má bàjẹ́ iléegun oníhòòhò ṣe é jáde. ta ló wá pè ọ́. sànà mi. ta ló wá pè ọ́ gẹ́gẹ́. bí a kò mẹ́rin dàkún sànà mi. ṣé ń gbà tí wọ́n tẹ̀fẹ́ náà tí tèmi mú wọn sí. ẹ o ti wá rí báyìí ní ìsín mọ mm, gbàmí gbàmí lèyìn sáà máa gbà ayé gbàmí ìsẹ́mi èrò wọ́n ti wá ké gbàmí gbàmí dákun gbàmí dákun ṣàánú mi ọ̀tọ̀ nìròyìn tèmi ń gbọ́ tí mo gbọ́ ni pé wọ́n gbàyàwó wọn tán gbọ́kọ rẹ̀ mọ́ ọmọ ní àgbo wọn ti ṣeré nì ní ló gbé mi déyìn. wọ́n gbà mí mọ́ ìyàwó. ẹ ẹ náà ń wá àbí ṣàjẹ́ jàmàrè lé ìyàwó lọ́kọ ìyàwó lọ. ẹ mọ òwò ah! ọkùnrin tí ń bẹ láàrin mi lọ. ó ti na pápá bora ìgbé àfẹwé àbúrò rẹ rè ah. àbó òsì èrè. kí ló dé ṣé jọ sẹ́nu kúrò. tóun lọ́kọ ìyàwó. èmi kẹ̀ ìrírí èmi kẹ̀.

Yeah ó ọ̀tọ̀ ni mo ti ń ṣe wọ́n ọ̀tọ̀ ni mo ti ń ṣe wọ́n gẹ́gẹ́ fún ọ̀tọ̀ ni mo ti ń ṣe mí. Bẹ́ẹ̀ bí náà, ni mo ti ń ṣe máa yẹ ni ọ̀sọ́mẹ̀ ohun tí ń ṣe lè ń bá dé ọ̀sán. táwọn ọ̀yọ́ pa wọn ọ̀mọ́ ń pa ẹ̀. ọlọ́ọ̀tẹ̀ ọlọ́ọ̀tẹ̀ ń gbogbo wọn. ìmọ̀ kankan pa rẹ̀ bí tí wò mọ̀. abẹ́ ìwà máa wò yàwó. ẹ̀wà wọ́n máa ti fi nǹkan sọ́mọ yìí. ìyá wa lòun rí jẹ kọjá bẹ́ẹ̀ kọjá bẹ́ẹ̀. abẹ́ ìwà wò bí tí ń ṣe bí adìẹ tó kó mi ah. láì adìẹ ń kọ́ ọ́ ní. wọ́n ti fi nǹkan ṣe ni tí ẹ rí rí. ẹ ṣe gan sa. tèbó ní àmà relé. ká máa lọ náà ni. àmà bá ti wá lọ́dọ̀ rí. èyí pupa èyí àti èyí tọ́tọ́ ga díẹ̀ yìí àwọn òwò làwọn. ọmọ yín ni. àwọn ọ̀rẹ́ bá wò ẹ̀yìn ọkùnrin gẹ́gẹ́ tó dèbè làdúdú yìí ló gbé ìyàwó tọ̀dọ̀ òun ni. mùsùlùkù ni. mo sì sọ fún olórí burúkú kó mọ̀ wá ìyàwó lónìí. sórí. táwọn méjèèjì ọtán tẹ̀lé wa papọ̀ kọjá mẹ́ta mẹ́rin. ẹni wọ́n bá wà bíire tọ́jà mi lọ́nà yóò kú bájá tí kú tòun kò kó. ẹni bá tó bá ti wọ náà náà wìrìwìrì máa bá wọ ni ó ń tọ̀ wọ́n òjò wọjà. bẹ́ẹ̀ yẹn bá sì ń gún yẹn ìdágìrì náà máa mú lẹ́lẹ̀. alẹ́kùn adò báwo báwo náà náà wìrìwìrì máa bá wọ ni yóò jó wọ náà jà. kò jù bẹ́ẹ̀ lọ ìwọ ọgbẹ nínú ọ̀rọ̀ bàbá yín. tóun lọ bá mi gbé wá ni. Ah, ẹgbẹ́ e fún ẹgbẹ́ lọ́wọ́ e ronú ẹgbẹ́ rù fún ẹgbẹ́ e fún. wọ́n yà mí lájọ o. ẹgbẹ́ rù fún ẹni bẹ èzù náà ni ni ẹ mọ̀ pé nǹkan ti jẹ náà. mẹ́ta mẹ́ta ló mẹ́ta mẹ́ta nǹkan ti sì ìyàwó rẹ lẹ́wọ̀. ìyàwó mi mo ṣẹ̀ṣẹ̀ lóko yìí. àbílẹ̀. Ah, jọ gbà ní mójútó. ayẹlẹ o ìbò sí o. obìnrin ló lọ obìnrin ló lọ mo ti kú mo ti kú mo ti kú mo ti kú mi ò ní ìsanwó ìyàwó tán mo ti mo ti kú ah, ẹ jẹ́ kú mi ah, ẹ jẹ́ kú mi mo sọ̀rẹ́ dára. àbátalágẹmọ bá dá lórí ìsà òkè gbà gbogbo tí ń bá bà á ọ̀gá mi sọ ní ìsìn ní ìsìn kí wọ́n ṣe fún mi ní ìsìn ní ìsìn náà kí wọ́n mọ̀ yẹun mọ̀ yẹun láfáwúdà o mọ̀ yẹun. Ah. ibo lọmọ ibo lele ìtukú rẹ ẹgbà. apalara apalara. Ah, ọ̀gá mi ọ̀gá wa sí ẹ má bínú. ṣé mi ò ti ṣèyàn gbà báyìí gbà ó ló bẹ̀rẹ̀ iṣẹ́ tó bẹ̀rẹ̀ dédédédé tó ń ṣe. rárá èmi tèmi kọ́kọ́ sáré lọ àwọn ẹ̀yìn náà lọ́nu ọlọ́mọ jẹ́ kọ́tọ̀ gbẹ̀yìn wọlé wá bùn wa o torí ẹ̀ náà lèmi náà ṣe ní kí n kí n rìn yíká gbogbo inú ilé pé ṣé kìí ṣe pé bóyá ebè kankan sílẹ̀ tọ́ta lè gbà wọlé. torí gbogbo rádaràda tó bá ń ṣe láti ibi tó ti ń bọ̀ kó yáa ariwo ẹ̀ bọlẹ̀ mi ò fẹ́ gbogbo eh, rádàràdà nù lé mi o ibi tán bá fi ẹlẹ́mọ̀ ṣe ẹ̀ ṣọ́ ibẹ̀ ni kò ṣọ́ géètì ni ẹ ibẹ̀ ni mo ní kó máa ṣọ́ go and open that gate. ẹ ti fẹ́ jáde sà. Uh-uh. mi ò ní jáde à ń báwo nìyẹn ṣe kàn án. ẹ ẹ má bínú ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè mo ní mo ṣe ní kí n kọ́kọ́ béèrè yìí ò ná ó kàn síwájú ni ètí mo fẹ́ béèrè gangan mi ò mọ̀ bóyá mo lè béèrè. béèrè mò ń gbọ́. ẹ sà mo ní di fifty thousand kan báyìí báyìí. báyìí. apalára. yes sir. ṣé kò rẹ̀ èlò lèmi pẹ̀lú ẹ̀jọ́ sọ pé o máa ma gbà tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé o ò sick. ṣe rí lóòótọ́ nígbà tá a ṣe interview níbi tá a fẹnu ọ̀rọ̀ jóná sí lórí ọ̀rọ̀ owó oṣù forty thousand ni àmọ́ owó tẹ̀mí fẹ́ lò tayọ forty thousand ni mo ṣe sọ pé ẹ mi ní fifty thousand báyìí báyìí mo fẹ́ lò kéèmí <laughs> fún ẹ ní fifty thousand báyìí báyìí mm, ìwọ fẹ́ lò. ẹ bẹ́ẹ̀ ni tó tó torí ẹ gbọ́dọ̀ fún mi ni torí mi ni èmi fẹ́ lò. bẹ́ẹ̀ ni pé ká fi ṣe owó bíi oṣù méjì fún ẹ àbí. bọ́ba ṣe wà náà la lè yọ síra wọn èmi ò mowó sí tó bá wọn táwa fẹ́ lò òun làwa béèrè làwa béèrè lọ́wọ́ yìí o tiyín ni pé kẹ́yìn ọkàn sí kẹ́ mú fáwa <laughs> ẹ tó ti yẹ yìí. <laughs> ẹ wo ẹ̀mí yóò gùn gan o. fifty thousand. lágbára ọlọ́run. salary forty thousand. Mm-hmm. <laughs> but o fẹ́ lo fifty. bẹ́ẹ̀ni ṣe ẹ má sọ̀rọ̀ lọ bi ọ̀rọ̀ owó sùn sọ ti yẹyin táwa fẹ́ lò làwa béèrè. ó dàbẹ̀ ni kò ti ń yé mi <laughs> ọ̀rọ̀ ẹ ti ń yé mi mm. kí n fún ẹ fifty. bẹ́ẹ̀ni fifty thousand. wàá lè ṣiṣẹ́ dáadáa. kí n lè ṣiṣẹ́ gidi. wà á lè lókun. kí okun lè wà okun gidi. wà á ní agbára. kágbára ó lè wà àwọn odógun agbára. àwọn ah, dè máa wúlò. odógun agbára. Ọlọ́run. wà á ní agbára. agbára wà agbára wà agbára wà agbára wà agbára wà. jẹ́ n sọ kínní <laughs> nítorí pé ó jẹ́ ìwọ máa fún ẹ ẹ <laughs> eh, nítorí pé wá jẹ́wọ́ ni o ah, nítorí pé ó jẹ́wọ́ ni o èèyàn kan ò lè bá mi dán wò ń tà òṣìṣẹ́ kan ò lè bá mi dán wò o ti gbọ́. torí pé jẹ́mi náà ni mo ṣe lè béèrè lẹ́sẹ̀ fẹ́ fún mi. mo rí i pé ọmọlúwàbí yẹn máa fún ẹ apalára <laughs> àṣírí wa gbọ́dọ̀ tún lè. Ah, sórí owó yìí mo fẹ́ fi ṣe nǹkan lọ́nà ni bọ̀dí nítorí pé o jẹ́ ọmọ dáadáa. Ah, abẹ́ ẹ̀rọ náà. mo jẹ́ ń rí súrà tó dá lára ẹ̀. ẹ̀rọ náà. owó yìí. yes sir. n máa fún ẹ ní. kò ń ṣe sálárì ẹ. irọ́ ni. mi ò ní yọ mi sálárì ẹ. ẹ fẹ́ mọ̀ mi. sáré ah! ah! tí òfin yẹ kí ẹ̀wọ̀n kúnnu rè o tí n bá béèrè bá wọn ṣe mọ wípé ẹ̀yin onímọ̀ kan yẹ kẹ́mi ẹ̀yin gbé mi lẹ́bùn ẹ̀sìn gan mo dúpẹ́ lọ yìí ẹ̀sìn gan ìnáwó ni tó wo yìí sọ pé. ó lé ẹ wo gbogbo ibi tẹ́ ti rówó àgbà náà ni wọbẹ. àmì lórúkọ jésù àmì. ẹ wo ẹ wo mi ìtọ̀ ìgbẹ́ nídìí àkèrè owó ní tọrọ yìí. àmì àmì lórúkọ jésù. ẹ ṣeun ẹ ṣeun ẹ má bọ̀. ẹ ọ̀yà ọ̀yà ọ̀yà lọ sí gèètì. ẹ má bọ̀. Ah. ìpínlẹ̀ àbùmí lélẹ̀ ni. mo fún ẹ ní. mo sínú owó oṣù mi. ó ń sọmọ bẹ́ẹ̀. ó ti tán. ó ń sọmọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ṣe ń lọ rí lẹ́mọ̀ bọ̀ rè. àyùnà àyùnbọ̀. kò dábìbí kéde ìjọ ẹ bá ń bẹ kò mi ṣé nǹkan tí bọ́dá mi ń ṣe láàrin ìlú ìṣòdà ìsọlẹ́nu yìí pọ̀ wọ́n káwọn mẹ́ta wá sílé ìṣó fẹ́ fẹ́yàwó mẹ́ta papọ̀ ni. ẹ ẹ máa tọrọ tàǹgà ẹ tọrọ mi ń gbóná lẹ́jọ́ pé èèyàn dáadáa yóò dájọ́ yẹn ẹ máa tọrọ tàǹgà fúlù láyé ẹ tó dájọ́ ṣé ìdóṣe ènìyàn dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ogun wọn ohun tí èèyàn bá jù lọ mímì lè yẹn mi ló mú adéyẹmí lè so kinní ẹnu. ní pọ́nmọ́ èké gan bó bá gbà yẹn lógun. ìyá rẹ̀ lè yẹn fẹ́ ẹsẹ̀ ah, kí àní à ń ṣe ọ́ ṣé wọ́n láwọn ọmọ ìyàwó alẹ́kùwọ̀dù wọn tó gbà á lóbe òun náà gbà wọ́n lóbe nìyí èmi ò rí nǹkan sí tó tó burú náà rẹ o àmọ́ àmọ́ èmi ilé ọmọ mi yìí ọ̀rẹ́ mi dákun ní ìbínú bí èbú àlọ́ bá jẹ́ ti àwọn àbọ̀yọ́ ọmọ ẹyẹ tàní rẹ̀ èsì tó bá gbà lóò ní gbàbọ̀ mọ́ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń bẹ lérí ìkúnlẹ̀ mo fẹ́ ká yẹn gbé ọ̀rọ̀ wọn ni. bàbá ìtì dájọ́ wọn tẹ́nì sí ọtẹ́nì bàbá adájọ́ tẹ́nì bí èèyàn kan gbéra ní tó lọ kóòtù ilé ẹjọ́ ń bàdàn nítorí owó orí mi bá dá náà ni àwọn adájọ́ kan mọ̀ ọ́ wọn ní títí wọn fẹ́ ẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé ẹ kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta kákú tìyàwó lẹ́ẹ̀kan àbí tí ń lẹ́ bọ́ mú. bọ̀dá òbí ikú làwọn méjì ta ṣé àwọn ọmọ máa ń wọlé fún àwọn méjì tó kù lẹ. mi máa sọ fún gẹ̀gẹ̀ kí kó gbé tọ̀ fún ẹ̀mí jẹ́ ń délẹ̀ olówó orí mi bó sì jẹ́ méjì lọ fẹ́ mú náà wọn mú méjì káfí kẹ́lẹ̀ bájà wọn ti tan méjèèjì àpẹẹlẹ ti dàkú orí náà ká mú méjèèjì káfíà kú orílẹ̀ kọ́ máa lọ ilé wọn ìdẹ́mi ah. bẹ́ẹ̀ sọ ni. dákun mo fẹ́ kọ́ kọ́ kọ́ méèbí náà fi sùúrù ẹ̀. nígbà tó ń pe bọ̀dá àdùbí bọ̀dá kí ṣe. kan ni ti ti kókó mẹ́tẹ̀ẹ̀ta. ní nígbà tó ń bọ̀ sí yìí ti ń jẹ. bó ti àdùbí òjé oúnjẹ torí gbogbo àlàyé ẹ pátá ló yé mi ẹ jẹ báwọn obìnrin ẹ báwọn náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta kan. máa ṣe wọ́n máa bí nǹkan. ẹ dákun tí mo fọwọ́ kàn yín mo ti yín látọ̀ wò. ẹ dákun àbí nǹkan tí wọ́n ń sọ òye yín látàlí àná tẹ́tí dé tẹ́tí dé àyín tẹ́tí wà báyìí ṣé pé ẹ̀ ṣe pàpàpàpà yóò ẹ̀ ṣe nǹkan kan. bàbá ọ̀dá mi. wọ́n lè pe o èmi rò pé ó ti ṣe arílé yẹn ká láàrin àwọn ti gbànà wọn dáadáa ni. arílé kékeré ni. kí n ti bà wọ́n lọ tín tín. ee ti ọ̀gá tètè. àbí mm. <laughs> ìwọ lọ tó ń sọ báyìí ọmọ ọdún tí mo ti fẹ́ yìí yìí mm. ṣe pé òsì mi tí mo lè fẹ́ obìnrin kan títì mm. àmọ́ àwọn wakọ̀ méjì ìfà rẹ ló ṣe ni. èmi ò gbọ́dọ̀ wakọ̀ méjì pọ̀ tèmi ni ah. torí ọ̀rọ̀ wọn hmm. ah. ó mà jí o ó ti lọ èmi ò ní wọ́n fi wọ́n jí o. ọ̀rẹ́ ẹni bá jalè ó ti làwọn. wọn kàn fẹ́ dá síríà fún wọn lásán ni kí wọ́n mọ̀ pé àwọn lọ bi tí ò yẹ káwọn lọ àwọn lọ gbà wọn lóbìn. sọtẹ. mo fẹ́ dá síríà fún wọn ni àmọ́ àná wọn jẹ́ mi. Hmm, hmm. mo ta wọn lé wọn ni o bí èyí mo rò lọ́kàn pé wọ́n ṣe tẹ́lẹ̀ tí ń bá ṣe ń bo ṣé wọ́n gan rẹ̀ bẹ̀ èèyàn máa rẹ́ bẹ̀ kú bẹ̀. Ah, mo fẹ́ ṣe níjẹ́ kí gbogbo mọ̀lẹ́bí wọn pátá àti ìyàwó tí ń bẹ ńlé àti baálé ilé wọn àti ìyáálé ilé wọn tẹ̀ dé rí arúgbó kí wọ́n kóra wọn dà ọkọ̀ kí wọ́n wá gbéra pa wọn lọ nẹ̀yìn ó di kọ́kọ́ wá jẹ gbogbo wọn mọ́lẹ̀ kí wọ́n fọ́ pẹ́tẹ́. ẹ gbọ́ nínú eré ìtọ́wá àmọ́gbà tí àdòbí ah àjọ onílàákà ìbáyìí ọwọ́ ọlọ́gbà àdòbí lẹ́yìn. ọ̀rọ̀ ti sọra rẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ lẹ́wọ́ àgbọ̀ yìí ẹni ó gbé panlá jẹ́wọ́ ó lóun rò pé èpo ogi ni èpo ogi òun dà ó lóun ti fi dání ọkọ yín tó fẹ́ yín látàlí àná kò fọwọ́ kẹ́yìn ẹ̀yin náà ẹ sàmọ̀nà ẹ léyìn wọ́n ti dá yín ilẹ̀ lóríṣun ẹ̀yìn tó ń kúnlẹ̀ ẹ máa lọ léyìn. mo ti dárí jì yín ó dà. ẹ sọ fáwọn ọkọ yín pé wọn ò fi nǹkan kan ṣe yín o ṣe é gbọ́. kí ni wọ́n tán dúró ti. kò lè lọ ṣe. ọ̀ya àṣírà. bọ̀dá mi fi lè fi lẹ́wọ̀. mi ò lọ́mọ. mi ò lọ lágé. mi ò lọ lóko. mi ò lọ lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ gún ọmọ ó gbòye o. má kọ́ délẹ̀ èjìdé wà ń parò ń parò ń parò ń bẹ̀ mí èjìdé ọ lọ lákè. lílọ lílọ ní kàyìn bọ̀ yìí. ọ lọ lóko. ọmọ lọ bí ọmọ ọlọ́ta lókun. ọ lọ lọ́la. lẹ́ra lọ lámilámi. èdèlé ọwọ́ ọ̀rẹ́ fún ọlọ́mọ. ọ̀rẹ́ mi ti kọ́ ọ lẹ̀. máa lọ bí wọn bá sí ọlọ́pàá rẹ̀ sí ọ̀hún kìíní yóò dáhùn sẹ̀ńdá. bọ́ọ̀ náà yóò ṣe ṣe bí eléyìí èèyàn bẹ̀ pẹ̀ ìsèké bá bẹ̀bẹ̀ tún dá sí. obìnrin tí ń wí ní dákun n kò ti mọ̀ tóun bá ti lọ ní. obìnrin tó ti lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a máa ti hàn fi sí la. tó tiẹ̀ rí tiẹ̀ ni nígbà wo ti dẹ́yìn ọdẹ wò ni máa tán gbọ́dọ̀ gbà ṣé ìfẹ́ kùn mọ́ ni. ìfẹ́ ń bo kò sí ìfẹ́ kankan báyìí sọ fún ọ̀wọ́n tí ń bẹ́ ń gbòòrò èèyàn lọ rè wá àwọn kàrùwà tí ó mọ èèyàn máa yọ síra wọn bí ẹyìn ọsẹ ṣòkòtò. ẹ̀wọ̀n ní jẹ́ kàrùwà. àwọn ará bí hmm, bọ̀dá ṣeéṣe. àdùbí kàrùwà kọ́ kàrùwà ni. kò sára tí èèyàn ni wọ́n dá tí wọ́n ò ní dà. kódà tí èèyàn ni wọ́n ṣe báyìí wọ́n ṣe bẹ́ẹ̀. bọ̀ọ̀tán ni wọ́n ṣe báyìí. bọ̀dá àdùbí. wọ́n tán ṣe. kò tí ì yé mi. kódà bẹ́ẹ̀ yẹn ní báyìí lòun fẹ́. ọ padà jàlàyé fún mi. wọ́n tán ṣe. yóò pé wọ́n ṣe báyìí a ní bàbá sọ fún ọ pé tó bọ́ ti fẹ́ ni. ẹ kí lá máa ké. ọ máa gbá a sí látẹ̀yìn ni ah. Ah, téèyàn kẹra mọ́sẹ́. èyàn máa gbá a sí. Ah, owó ní ọ̀nà ẹ̀yẹn. láì jájá. owó kékeré ẹ̀ sí. ẹ ajá àtẹrẹ ní máa ṣe é bẹ́ẹ̀ ti wí ni wọ́n ṣe báyìí. ọlọ́run má jẹ́. Ah, ah, ah. èyí ayé dání ni ara àgbàdo ni. kì í máa jẹ́ látẹ̀yìn bí ẹran. nǹkan kan ò lè ṣe é. jọ́ máa bá tiẹ̀ lọ wọn ò ráyè obìnrin mọ́. bá a ti wà yìí ìgbàdàn ni nílé tiwa ní àyín kò sí ìbànújẹ́ fẹ́ ní ire tààtà gbogbo ògbẹ nílé ni. mọ̀nkẹ́. ṣé mo lè lọ gbé títọ́ yé ń gbé títọ́ wá. àwa kò sí ìbànújẹ́ ilé wa ní àyín. sọ́n tó fẹ́ sọ èmi ọ̀rá yẹ gbogbo tí mò ń dúró kalẹ̀ báyìí. ọ̀rọ̀ rẹ yín ni mo fẹ́ sọ o. kí ló sọ̀rọ̀ mi. ṣé gbogbo àdáadáa tó ń ṣe o ṣé ẹ̀yin ẹ ẹ rí kankan ṣe sínú ẹ̀ ni àbí ẹ̀yin ṣàlọ̀rẹ́ wọn ṣé ẹ̀yin bára yín sòótọ́ ọ̀rọ̀ ni. mi ò rọ̀ tọ̀rọ̀ pé rádàdà ò ní ṣe. Ah, rádàdà ni. àlékún ọ̀dọ̀ èmi àmọ́ pé ń ṣe rádàdà. ẹ mọ̀ pé rádàdà ni wọ́n ń ṣe káàkiri ìlú. Ah ẹ mo mọ̀ wá tí ń wù kọ́ jọ́ra dáadáa lójú tèmi ni. báwo ló ṣe wá jọ lójú yín. gbogbo wa tí ń wù dáadáa ni ah, ah. dáadáa ire ní bẹnu abidi rẹ. dáadáa. lónà ah. báwo ló ti sọ̀rọ̀ báyìí. ṣé ìgbà tí kinní tó fi kàn mí jò ní ìdesí ni ṣóòsì ń bẹ̀ ẹ̀yin kẹ́ ń gbé mi káàkiri ṣé ẹ̀ máa ń tọ́ fàdí ọ̀rọ̀ eh. ìwà burúkú kan ló hù ni mo bá pẹ́ pé àìṣe bẹ́ẹ̀ eyé wà burúkú mélòó la lò láyé tá à ń wẹ̀wò rìn ń tó ṣe yí ọ̀dà ń ló fi fi nǹkan kàn mí o tí mò ń fúnlẹ̀ lóyún káàkiri tẹ́ fi ń gbé mi kì <laughs> kí n tún wá pè mọ́lẹ̀ nísìnyí kí n tún gbà mọ́ràn kì í ṣe mí láyé. ó ṣẹ̀ṣẹ̀ wáá yé mi ni a jẹ́ wípé ọ̀rẹ́ ojú lásán lè ń bára yín ṣe. tẹ́lẹ̀ nǹkan mo bá yàn sí ọ̀rẹ́ ẹnu kó bá mi ṣé wàá ní bá a sọ̀rí ojú ojú báyìí ní fi sìn dé kòtò èmi ò lámọ̀ràn gidi kan tí ń gbà tí ń bá gbà lámọ̀ràn ajámọ̀ràn bú níbi tó ti máa kàgbákò gbogbo àmọ̀ràn tí màá èmi ni màá ó yẹ kí wọnú òfura tí ń bá rí tó bá dé báyìí lórí pé èdè òun kò ní mọ̀ bá rán yọ̀wá màá ní iye kan èmi iye kan èmi èmi náà máa ní ẹ ta ní iye kan ìkan iye kan lórí ibú èmi ò sí iye kan péré àní tí ń bá rí báyìí inú rẹ̀ á sì máa bí mi èmi máa ń kọrin inú màá ní fòsí sáyọ̀ o ń fòsí sáyọ̀ o ń fòsí sáyọ̀ o ń fòsí sáyọ̀ o àlékù wọ̀dù ń dì mọ́ pọ̀pá ń fòsí sáyọ̀ o ẹbí ọwọ́ àmọ́ tó ń wà mọ́ ẹ̀pẹ̀ lẹ́sẹ̀ burúkú tí ò tó lẹ̀ sórí olórí ọlọ́run tó dáa bẹ́ẹ̀ ó ti mọ̀ wá tí ó sì lọ́lọ́run fi yàn yàkuyà tó bá jẹ́ tèmi àti ẹ̀ máa wòran máa tì before man and God máa jẹ àkàrà ẹ̀ sọ fẹ́ni kankan. mama yan bá ti sọ pé bò lọkọ rí àtọ̀rẹ́ rẹ̀ ah. àti èmi ò mọ́nú wọn before man and God máa ti pa. ó ti yé mi. mo sọ bẹ́ẹ̀ fún. ọgbọ́nkọ́gbọ́n ń bẹnu alábàáhùn ìmọ̀ràn kímọ̀ iná ọ̀tá òru ní má gbé bọ́bà jẹ́ àtúnká iná ẹ̀ alákẹ́gbójúlé kò ní bàjẹ́ fún gbogbo wa o. àṣẹ. eléyìí ẹ̀yin ni ẹ kọ́kọ́ jẹ́rìí kíní yìí náà. Hmm, hmm, hmm. àní rànrà àní kìrìn jẹ́rí bí wọ́n lọ pàjáwìrì lọ́jẹ́ ni òjò lè dágbére fún yín nílẹ̀ bàbá. wọ́n gbà kọ́ jákèné yìí fún mi ọ̀ṣáàrí tí mò ń jẹ́ mọ́ jákèné yìí fún mi wọ́n sẹ̀ mọ́ lórí mo ní ọjà nǹkan fún mi olóhùn ọmọ. olórí ẹbí ẹ̀yin náà já fún ara yín. náà bẹ́ẹ̀ gbé fún ọkọ bá yín jẹ. agbára mi ọ̀fẹ́ káàkiri lérí mọ́. Ah, eh. ah. ó ní ọmọ ajá ó ní pílásítà lérí mọ́ tó rí. Ah. n ò wò ó débẹ̀ ni. ẹ dà fún ọ ẹ dà fún eh, eh, ọ. àwọn tó kù àwọn tó kù àwọn ọmọ yòókù káríkárí ni. ọmọ ọkẹ sọ. kọmọ. ọmọ. mo ń gbàwẹ̀. kò sẹ́ni tí ò gbọ́dọ̀ mọ́ fẹnu bá o. Ah. àbí. Hmm, kò pé dandan. ọ̀dà. tó láàsì kọ́ gbogbo èèyàn náà kì í fẹ́ ṣe ríire. ǹjẹ́ ah. ṣe oríire o. sóríire tí wàá rò mọ́ tí ni báyìí. mo ń gbàwẹ̀. yóò wá gbé wá. Eh. Ah. gbọ́ tó sọ pé tó máa fẹ́ ṣe oríire hmm. wọ́n ti foríire mọ́nú ọtí mo wà ókè mo ń gbàwẹ̀ sẹ́ mà ní mò ń gbàwẹ̀. mo ní òòrùn tí dandan ọlọ́run ah tí dandan ọlọ́run mi kọ́ ni. gbé sọ́hùn ẹ o tọ́ àwọn ọmọ ń tiwọn. elérí má bínú. àwọn òbí. ń bí alọ́ òjìnà ibi tá à ń yà sí iná lọ́pọ̀. eléri òun ni o òun ni o eléri òòjà ni o òòjà ńlá ni o òòjà ńlá òòjà ńlá òòjà wéríwọ̀ràn ilé ẹ̀kọ́ rẹ̀ máa ń jẹ́ ó sì léèkì tẹ bá ń gbọ́ ajípagbá arìnpagbá òbùrìnbùrìn pagbá wọ̀lú wájẹ̀ bọ́mọ èké jẹ yọ pa bàgbà jẹ yọ pa kọ̀mọ́ba kọ̀mọ̀jòyè kọ̀mọ́nlé kọ̀mọ̀lẹ́jọ àfẹ́ni tí wọn bá mẹ́kọ̀ ẹ̀ débẹ̀ nìkan ni ò ní pa pí. alẹ́kùwọ́dọ̀ kí la wá fẹ́ fi òrìṣà tó o pè wérí wọ́rùn tó o ní ń pa gbáǹpá gbáǹpá wò kí la fẹ́ fi ṣe. bẹ́ẹ̀ tí ń wò fáǹfààní gbogbo ẹbí ni o gbogbo ẹbí pátápátá ni ló wúlò fún gbígba èèyàn bá tẹ̀ ẹ́ lójúmọ́ kan yàpá. lélẹ̀ ìtọ́já sí pé nítorí èmi olórí ẹbí àti gbogbo ẹbí lẹ́sẹ̀ lọ́ọ̀rì gbà. fáǹfààní gbogbo wa pátá ẹni tó bá fẹ́ kọ ẹ̀ sọ́dọ̀ rẹ̀ bí ti ń wò yìí <laughs> mí o ẹ̀yin lẹ́kàn ẹ̀ṣẹ̀ bí omi o ẹni ekò ẹ bá déwájú ẹ̀ kò ní lo ìṣẹ́jú márùn-ún lókè pẹ̀ tí eku pu ibi ìbìtìlá ìwọ ò béèrè béèrè kankan ni. ṣé gbogbo ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ ìsìn gbogbo nǹkan tá a fẹ́ yanjú ẹ rí nǹkan kan ṣe àfi ká máa múrúkọ wá kán máa pa wọ́n kẹ́ máa kú. tí ah, mo ní ẹ lọ pààyàn wá ah, ẹ̀yin ọ̀fẹ́ pààyàn àmọ́ tẹ bá rẹ ni tí ó pààyàn kọjá ẹ ṣe tán kẹ tẹ́lẹ̀. bàbá hmm? ẹ gbogbo ilé tẹ́ ń sọ látàárọ̀ tẹ́ ń sọ pé ó ń ṣàkàn kiri kankan hmm. àmọ́ nìyẹn kò má rẹran fẹ́mi hmm. ah, bàbá ẹbẹ mi ṣoògùn oògùn owó ni kẹ gbé jáde oògùn owó lèmi need fẹ́ lówó ọjọ́ rẹ̀ kọ́ má rí ẹni wọ́n padà ṣe sórí kò yé òun ni alẹ́kùn òun ọmọ pé gbogbo ẹni bá rẹ̀ kú eégún kiri aṣọ̀jẹ̀ má lóògùn kà ó ṣí ara rẹ̀ nírú kiri hmm. tí bá ní wo ò ní ṣèkà fún yàn téèyàn lóhùn ah. ó ṣèkà fún ọ yẹ ká máa ọ yẹ ká máa ni. Ah. ń ṣèkánú ẹbí wa àìmọye àwọn tí ẹ ṣèkà ogun kan bẹnu ẹbí wa ńgbà tí èmi ò sì lè gbà tí alẹ́kùwọ̀dọ̀ gbà torí wọn pa mí wọn jẹ kọ mọ̀ pé mo ti kú mo ti kú rí èèyàn kan mo ti kú rí iná tí wọn bá dẹyẹgún ọmọ ẹyẹ ni wọn fi bí èèyàn bá alẹ́kùwọ́dọ̀ ni kú àgbà jẹ gbogbo wa ni tí ọba yẹ eléri gbogbo èyí àkèyàn ọwọ́ ta láti bá. ọwọ́ àwọn tó ṣe wà bẹ́ẹ̀ ọwọ́ yín náà rí. àwọn àgbààgbà tèmi náà bá ń wájú ogun kan bẹ́ẹ̀ nù dílé wa yìí ọlọ́run lọ́kàn sọ pé ẹ̀yìn alẹ́kùnwọ́dọ̀ ní gbogbo ẹ̀ ga ni. Ah, bàbá aládégà ọmọ yẹni títí tẹ́tẹ́mi rẹ̀ bọ́lọ́ bàbá aládégà ni. kì í sọwọ́ bàbá aládégà ẹ̀gbọ́n náà mú yìí. gbogbo ẹni bàbá aládégà pa tí ọmọ ọmọ pa wọn ni jẹ̀bi wọn tọ́ ni. gbogbo èyí tó ṣe lójú wa èyí tó ṣe ń gbà tá à sí ń bẹ̀ ọ̀sẹ̀ yẹn rí wọ́n má ti sọ pé nítorí ẹbí ló ṣe gba kínní tá a sì mọ̀ pé ó máa fi dáàbò bo àni kò sí ni wo ò ní béèrè kankan ni jẹ́ kí n ọkẹ ríra yín kọkàn kọ́. Ah, mọ kọjú rẹ ah, nígbà tá a ní nǹkan o kọjú rẹ sáà. Hmm, mo ní lójú. kí ló ṣe dandan ni. tó tẹ nǹkan fẹ́mi ni ah. ó ti mọ̀ yín. ọkọ̀ olóhùn ọ̀mọ́ tí kọ̀tọ́ tó bẹ̀rẹ̀ ìlú owó yìí rẹ̀ fi ṣàdúrà fún àwọn méjèèjì èṣù ní yàwó. ẹ dákẹ́ gbogbo nǹkan tí obìnrin ń jèrè nílé ọkọ òun ni ìyàwó ẹ̀yìn máa jẹ. wàá finú ṣoyún o. wàá fẹ̀yìn gbọmọ pa. ẹ wá àdúrà ni. mo tún wá fẹ́ tọrọ dáàdi ẹ̀ sì filẹ̀ dádì olórí ẹbí ọ̀hún ṣe. owó tí ẹ bá kọ́kọ́ filẹ̀ olórí ẹbí lónìí yìí. òótọ́ ni òótọ́ ni. owó àdúrà mi ni yí pé ní agbára ọlọ́run ọ̀nìrà rẹ̀. àsìkò tíyàwó ẹ̀ fẹ́ wọlé ẹ̀ yìí á mọ̀ sí rè. owó àdúrà nìyẹn. owó ẹlẹ́ẹ̀kejì baálẹ̀ ló nìyẹn nígbà tí wọ́n fún àkọ́kọ́ lẹ̀ eléré ẹbí mu ogun wọn gbà mí kú baálẹ̀ tó mú kàn yókù jẹ́ ẹni tó fowó lẹ̀ náà tó bá fẹ́ délé láyọ̀ ó pọ̀ fókun méjì. ọ̀dà owó kí n délé láyọ̀ kí n má kó sínú gbá. gbá mi. kí ni n jẹ́. àmì ṣe ìpínlẹ̀ fẹ́ máa fi gba owó lọ́dọ̀ kẹyẹ mi. apá lẹ́yìn owó kíkọ́ ni. owó náà ni ọmọ tó sọ kókó. Ah, ah. téèyàn bá lè fi gbowó náà ní ẹjọ́. Ah. bẹ́ẹ̀ ni kí mo ṣe. mo dáràn má bínú mo gbàgbé ni. Hmm. téèyàn bá lè fi gbowó náà ní òfin ẹjọ́ náà bá mi. kíni ẹ wò pé ká bá jẹ́ pé pè lákú fẹ́ fi ṣe ìgbéyàwó ẹgbẹ́ iṣẹ́ pé kí ló ń lọ olórí ẹbí olórí ẹbí olórí ẹbí ẹni kò sí jẹgbẹ. ẹ wò mí. sẹ́rí bá mi ẹ̀yin lẹ́tì bẹ̀rẹ̀ o ibi èpè lẹ́tì ṣé ibi èpè lẹ́fẹ́ mo fi gbowó níbi jọ níjọ kẹ̀yẹ mi. lẹ́yìn owó kí ló tán kẹ̀. àbúrò yóò dà fún yín. àṣẹ o kéèyàn tó dolórí ẹbí yóò lóògùn oògùn ẹ̀ lè má pọ̀ wọ́n èyí sì fari di èèyàn èyí fi so lórí ẹbí ọlọ́run ló gbé mi débẹ̀ ọlọ́run wúlẹ́ lòmí tí ò gbé sípò lórí ẹbí wọ́n agbára òní tó ṣègbéyàwó yóò dà fún ọ. àṣẹ. ìyàwó rẹ ó bí ọmọ. àṣẹ. òní bímọ ológbò fún ọ. àṣẹ ajé òsì ní ibu nǹkan ọmọkùnrin rẹ jẹ ẹ bára yìí ṣe pẹ. Olúwa bá bẹ́ òun ìyàwó àbílẹ̀. ẹni tí wọ́n ń kọ̀ ni jẹ́ ọ̀nà débi pé èèyàn máa lùlù sí i. alábàárà àkókò rárá ṣùgbọ́n hmm? mi ẹni sùúrù ẹ bá jẹ́ àpamọ́ eléré wa láyé ẹ jẹ́ kí wọ́n kọrin yìí báwa la pè wọ́n. àwọn tó fowó pè ní. ẹ wọn ṣe rí ẹ má wọ ọwọ́ bẹ̀rẹ̀ orin wọn o kì í ṣe lẹ́ẹ̀kan náà lórí mọ́ dún o eh. ẹ ló tù ẹ ibẹ̀ rẹ́kọ̀dù ti bẹ̀rẹ̀. ẹ ti rẹ́kọ̀dù bá jẹ wá bẹ̀ látẹ̀ ló tù ẹ jẹ́ èyí tí wọ́n àyàn náà wà lù àwọn àbí ilé. nǹkan ní tálùkù bá dá lọmọ rẹ̀ ó gbè kí á ní ìṣèwọ́ dáadáa. àdúbí tábàbà àwọn èyí lẹ̀ wọ́n bà náwó jẹ́. àfihàn bá ba kíndìnrín nílẹ̀ kó tó kú ya rẹ̀ yóò lè kú jẹ́ o. àmì kí lẹ wá fẹ́ ṣe sákẹ́sẹ̀ kan fẹ́ ṣe kí ni. àwọn tó mọ wọn pè. ẹ eléré ni wọ́n sẹ̀yà ẹ jẹ́ wọ́n wọ́n sẹ̀bẹ̀rẹ̀ rẹ̀. tó ń lé bá ti ń jó ká lè jọ máa wòran ni. ṣé wọn mọ̀ pé bọ́nlé bá ń jó kálẹ̀ báàlẹ̀ má bínú hmm. eléré ẹbí hmm. kẹ́yìn náà rí gbẹ́mu tí wọ́n ń jí ọ̀dá. ẹ à ń hmm. kan yàmà yàmà wọ́n sì fowó pè yín. Eh. àwa rówó jẹ ìyàwó eh, eh. arówó jẹ ìyàwó inú wa sì ń dùn àwọn abọ́ láyè fún tí a ti rí àwọn ibi tẹ́ ẹ lọ ẹ lè ráwọn èèyàn gbé tàbáyé o kò ní lírìsì o kò ní fly o ọmọ kí mo sọ fún yín ẹni mo ní ẹ fi orin yìí lẹ̀ fáwọn ọmọ tá a gbé orin fún àwọn ni wọ́n mọ tí ń lọ́ngbòrò ní ìsìn orin yín ní ìsìn ẹ dákun sọ àwọn èèyàn gbọ́ kò tàbáyé ẹnì kankan ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ bá mi sẹ́ni bá fẹ́ gbé gbogbo àwọn èèyàn tí mo pè tá a pè kalẹ̀ yìí tẹ bá fẹ́ jẹ tẹ bá fẹ́ gbé tẹ bá fẹ́ tẹ fẹ́ gbé wọn sàbàyè ẹ ẹ wọnú ayé wọnú orin gidi tí ó táwọn tó yé wọn sí ni o. apá àmọ́ apá àmọ́ yẹ bọ̀lá kò ní. nínú kẹ lọ sí ẹ lọ ẹ lọ ẹ lọ bí orin obi o àbí kẹ lọ sí wíṣkì àbí kẹ bọ́ sí ti ọlámídé o. àdùbí apá ọmọ apá àmọ́ yẹ bọ̀lá kò. ọmọ nkankan kí ló dà mọ́. o ò tí ì rí nkankan kí lọ ọbẹ mọ máa mọ. nígbà tí wọn náà láwọn olórin ìlú wọn máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú tu ẹ̀tù ẹ̀ táwọn bá sì bẹ̀rẹ̀ pẹ̀lú tu ẹ̀tù ẹ̀ èpè ń bọ̀ ni. má rọ ọ̀nù bàbá rẹ má rọ ọ̀nù rẹ bí ilẹ̀ ìjọ kẹ má rọ ọ̀nù ara rẹ. Ah. kẹrí kí mi mọ̀rọ̀ bàbá rùbí hmm? bàbá rùbí sábà pé ẹ̀yin ni elégbè wọn. èmi ọ̀rọ̀ ọ̀nù bàbá rẹ bàbá rẹ ní rọ̀ọ̀nù mi. ẹ̀yin rẹ rọ̀ọ̀nù bá mi. ibo ní ẹ̀ lódò àlórí ìdú òyìn ní rọ̀ọ̀nù mi. torí kò yé apá hmm, hmm. kò yé pé ibi táwa ti kó ni wá bí òtí ẹ̀jẹ̀ lé agódó wọ́n jẹ́ pálọ̀ wa náà ni. agbódo náà ni. ǹjẹ́ orin lè tán bẹ̀ bí? orin ò ní tán bẹ̀. èyí tán lọ gbọ́dọ̀. torí apá mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó rọ́ mójú ọjà ó nǹkan rẹ bọ̀ ó nǹkan rẹ bọ̀ ìyàwó ẹ̀ mọ́ lẹ́sẹ̀ ọtán mọ́ lójú ọyà àmọ́ lóró bí epo. ìyàwó. ẹ kẹ́ máa gbé ìyàwó ìyàwó nìkan ni máa ìdán ni wọ́n rí wọn pé wọn ò jó ní. Ah! bí wọ́n lẹ̀ torí ẹni bá fẹ́ jèyí àwa ń jèyí hmm. yóò ń de yóò jó wọ́n lẹ́ni tí ọba bímọ kọ́yọ̀ fọlọ́ ẹ̀ ń bá ń fẹ́rẹ̀ kọ́yọ̀ fún níre ni hmm. ẹni tí ọba jó ní jèyí à ń jèyí. Ah, àṣẹ àṣẹ kò wà. ọmọ lè rọ ọba ti jù ní ìjọba ti ṣe èrè àyè. onílù bá tán bẹ̀rẹ̀ orin ẹni ọba tán wá kọ̀ tí ọba tán ògùn ọ̀pá. Ah, ògùn ni ni.

ọ̀rẹ́ bẹ́yẹn jáde kó le ẹjọ́ kò ń ti yín jáde. àpalára ò ṣe ṣòro ẹni nílà káyọ̀ ṣé kò sọ́bẹ̀ lè mí. àtàdá ilé ta lẹ́ẹ̀dì tẹ̀ mí gbógun ogún ọ̀gbọ́dọ̀ gbá mi o. ogún ọ̀gbọ́dọ̀ tó lágàáyé àtàdá ló ti bàjẹ́. ìyàwó amọ̀lẹ́sẹ̀ róró bí epo. ìyàwó amọ̀lẹ́sẹ̀ róró bí epo. ẹgbẹ́ mọ́tò ìlọ́kọ̀ sọ̀rọ̀ ńdọ́kọ̀ lọ́rọ̀. dìde olórí ẹbí ọmọ àpapọ̀ dìde àwọn mẹ́ta ẹ̀rọ bí epo wọ́n pẹ̀ nìkan lẹ́yìn wọn ní bẹ́ẹ̀tì márùn ní márùn-ún ní náwó láta àárọ̀ o ó fún ó fún olórí ẹbí ó fún ọ̀rẹ́ mi ó epo. òkè wọ́n dìde olórí ẹbí ẹ máa kú ìyàwó. ọmọlẹ́sẹ̀ róró bí epo. ọmọlẹ́sẹ̀ róró bí epo. adékúwọ̀dù sọ́ọ́dí tó tà ní ìṣọ́ àmọ̀ pé mo ti mọ̀ kókóró. ìyàwó ti ṣubú náà tí wọ́n bá ṣubú tó lé ìyàwó eléyìí yóò tó ti ìyàwó ní. ó lè ju bí ìyàwó. ó ti kọ́kọ́ lọ́rọ̀ yóò lò ó lélẹ̀ eléyìí ní ìjọba ní ọ́. àyàn àyàn tí n bá ń wí tèmi má wí tiẹ̀.

Apá ọmọ yìí fẹ́ gí mi. Ìyàwó. Ọmọ rẹ̀ ń tẹ̀ lóró bí epo. Ìyàwó. Ìbá kan sọ̀rọ̀ iná kan lọ́rùn. Ìyàwó. Ọlọ́dọ̀ kan sọ̀rọ̀ kíní ó sì rí. Ìyàwó. Olórí òkè ìbálẹ̀ gbogbo àgbọ̀ nílé. Ìyàwó. Apá lórí ìyàwó. Ìyàwó tó lápá o. Ìyàwó. Ọmọ rẹ̀ ń tẹ̀ bí epo. Ìyàwó. Ọ̀rọ̀ rẹ̀. kọ́mọ má dẹ ṣàyẹ̀wò mọ́ ọmọ ọmọ agbọ́rin o ìyá ní kọ́mọ má dẹ ṣàyẹ̀wò mọ́ ọmọ ọmọ agbọ́rin o ọmọ fàárù èjò ọmọ fàárù èjò irú òkété lọmọ pé ọmọ fàárù èjò. irú àfiyèsí kí àwọn alẹ́lẹ̀ Àjàyí. wọ́n wá wò tuntun à ọmọ ṣe bí ilé adìẹ máa de tuná o bó bá ṣe bí àparò ìbá bá yẹn oko lọ ẹ̀gbin leléyìí ẹ alẹ́kùn ọ̀dọ̀ hmm? kí wàá ní nǹkan tó ó ṣe sí ti ń bẹ́ẹ̀lẹ̀ ìgbẹ̀ngbẹ̀n. kò sí nǹkan kan tèmi ó jẹ sí. ó kẹ̀ máa wò. torí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ìkòkò ó gbójú lé fùrọ̀ ẹ̀ léègbé egun mi fùrọ̀ kókó fẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàn mi o kò sí nǹkan kan tí ń jẹ sí. ẹni obìnrin bá fẹ́ràn iná ẹ̀ ní máa kó tọ̀ lọ. ọkẹ́ máa wù bẹ́ẹ̀ ni lásẹ̀. èmi ò ní jẹ nǹkan kan sí o ọ sábà mọ̀ pé náà lẹ wà yìí ìwọ nìkan náà lẹ́nìkan tó lè bá mi sọ̀rọ̀ tí ì ní yíhùn. ẹ ò òkè ló so wà pọ̀. ó sáà ti ní máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. náà ló kú. ìgbà pẹ̀lẹ́ àwọn pẹ̀lẹ́ ṣe bí èèfọ́. bẹ́ẹ̀ tí n ò ní ìgbà pẹ̀lẹ́ èèfọ́. àwọn pẹ̀rẹ́ náà kì í sí fàyàbọ̀rọ̀. kì í fàyàbọ̀rọ̀ kò sí nǹkan kan tí ń ṣe sí o òun tó wò jọ̀jọ̀ tó dárú ẹni lára kí la mọ̀ tó gbójúlé. Hmm. kọ́mi ké kan máa fàgbàlagbà tí yẹ̀yẹ́ kọ́ má di pé ọmọ ní wálé kó wọlé ńlẹ̀. ìyún ni pé àfẹ́niláyà ọ̀jẹ̀ bí aya yín ni ẹ kìlọ̀ fún àfẹ́ni ṣé mo lè mọ́nà gíga. ọ̀dà tí ẹnìkan bẹ tá a fi lẹ̀ fún. káfíńrì káfọ̀rọ̀ wọn ká ẹ mọtí. Hmm. ta ló mọ orin wá sáyé o kò sẹ́ni tó mọ orin wá sáyé nígbà ayé ànábì òjíṣẹ́ ni wọ́n ti ń kọrin ànábì mọ́ ní tiwọn nígbà ayé fásásí pẹ̀lú mú ibi o ni wọ́n ti ń kọrin orin ànábì mọ́ ní tiwọn àyíndé ní music theatre mi àyíndé oníbi tó rin igbé tí ń mì nìkan. kò sí fàṣásí àti ìlú bẹ́ẹ̀. apá mi. ẹ yá mi. báwo. ẹ oúnjẹ nìyẹn. Ah, ẹ bá ń gbóúnjẹ wá ta. Eh, kò má tà. ṣé o mọ̀. ẹ wò mọ̀ ẹ wò mọ̀ ẹ tún wá dí sí rẹ̀ bí oúnjẹ ọ̀gá. Ah, ọ̀gá ni wọ́n náà ṣé kò kọ́ ọ̀gá ni ẹni. Ah, inú tètè mọ̀ kó ga tó tó bá ní tèmi náà. ọ̀gá ni ìwọ náà. <laughs> yé màdàmú màdàmú yé màdàmú sẹ́rí sẹ́rí bẹ́sẹ̀ fọwọ́ sí mi lára yín lè dé lára gan nípa àmọ́ ìkẹyọ̀ kan tí kàn ń ṣe mí ní bákàbákà ni pé kọ́mọ lọ jẹ́ pé ọmọ mọ̀nkele òun àbámọ̀ pé àgàgà mọ́là áódù olóbùkún ni wòlé lọ́lẹ́ tí mọ́bì kan bá fẹ́ mọ̀ wo ohun tí ń ṣẹlẹ̀. kò sí nǹkan tán lè ṣe Mm. tọmọ kankan bá dán wọ ẹwọ wọn gba mm. wẹnu géètì wọn gbàbẹ lọ lé wọn ni nínú ilé mi. ọ̀gá sẹ́yìn náà lè madam ẹ lè léèyàn ni. Ah, ah, kò sẹ́ńtì mi lè lé. wọ́n jókòó kó jóúnjẹ tiẹ̀. madam ah. ọlọ́run ilé wa bá mi gbóúnjẹ wa báyìí kìíní yóò dàbí pé náà gbé mi. ara mi ti sẹ́ kí n rí wa yé ẹ wo màdàmú èmi náà èmi náà sọmọ gidi o yé yé. ok ok ó dàbọ̀. ẹ ó yẹ kó ti lọ tètè máa lọ tètè máa lọ ṣe. ẹ jẹ́ kí n rí pẹ̀lẹ́. kí ló ṣe chef tí olùkún jẹ wá fún fúnra rẹ. what's the big deal ilé ayé yìí ò ní bí mo ṣe máa ń ṣàgbọ́gbà àwọn wọ́kà mi. mo ṣe máa ń ṣàgbọ́gbà àwọn wọ́kà yìí ok ok ká accept bí mo ṣe máa ń ṣàgbọ́gbà àwọn wọ́kà yìí kí ló dé tẹ́ tó wá rìn ní gàgé irú eré kan ṣùgbọ́n ìbáṣe. mi understand it ẹ understand mi àti mi mo rí yín mo fi ojú mi méjèèjì rí yín mo ní mi ṣe ń ṣe pátá ìrìn gàgé tó ń náà rẹ́ni tó ṣe kìjìkìjì. èmi rìn ní káyọ̀ yes I saw you. you must be dreaming it should be in your dreams not not physical because mo kọ́ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní ìmọ̀. Ah. àǹtí mi it shouldn't be what I'm thinking of. whatever you're thinking is zero it's not happening nothing yes and don't insinuate what is not himself and say, look the and keep crying. Okay, don't let it be what I'm thinking. Do not let it be what I'm thinking. What are you thinking? Okay. It's because you don't have anything thinking. Nothing. Yes. It's just mere imagination. Whatever you're thinking is zero. Okay. Did you get it? Better be. Ẹ dákun ẹ mọ́ jà o. Ẹ mọ́ jà àti ẹ̀jà à ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ni. wò ó máa wo ń tiẹ̀ kò sí any problem now you can go please can you just go àbí ṣe fẹ́ dá nǹkan tí ò sílẹ̀ ní ọkọ mi ṣe tí dáàdi máa ń gbọ́ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sí please go please go i'm not interested. just watch it. watch what. jọ̀ọ́ dọ́là o. àjọ dọ́là àjọ dọ́là láàrin àwọn ènìyàn méjì o. rájọ. bó ṣe yẹ fi hàn pé ìkọ́tẹ̀ jẹ́ ìṣẹ́. mi máa lè jẹ tán máa gbé òkú dẹ àmọ́ mo mọ̀ pé máa jẹ tán. ó ti pọ̀ ju ẹran máa jẹun ṣẹ́gbọ́n. máa lọ nà between you and I ó ti pọ̀ ju ṣẹ́gbọ́n. ẹ wá bá wa jẹun ẹ̀yin ògbóúnjẹ fún ọ tẹ́lẹ̀ ni. ó jẹun. inú wọn lè wò. ó lóun rí mi pé mò ń ṣe é báyìí. Ah, wọ́n rí. a máa dá lóhùn ṣe bá burú lásán ló jẹ́ eh. kí lè léyìí lè dà. sábúrò yín lásán ni wọn. àbúrò mi ni àwọn ọmọ ìyá mi ni so. àbúrò yín lásán ni wọn jẹ. idiot ni kan gbàgbé sáìdì. ẹ tó bó ti rò pé wọ́n tán mọ́ yín kan tààrà ni. ó tán mọ́ mi náà mo náà burú mo náà mọ ìyá mi ni. lẹ́yìn ìgbà tẹ́ ti sọ pé ìyá yín lásán bí wọ́n sọ ọmọ bàbá yín. no ìyá kan bàbá kan ló bí wa. ẹ tán mọ́ra má bọ́dá ara ẹ̀ má wọ ọmọ ọ̀pá rẹ̀ bí kọ́sì yín ni ẹ jẹ́ ìhùn. no are you alright at all i said àbúrò mi ọmọ ìyá mi ọmọ that's my sister hmm. my younger sister. tàbí fi púpọ̀ jẹ́ nínú ilé. dáàdi ń wo fíìmù lọ́wọ́ ó lóògùn mi ìmọ̀ bóyá máa ti sùn má wàá wọlé. Ah, ẹ wo ẹ wo mọ́. ọlọ́run mo bọ́ fún madam olóńgọ́ wà láti máa wá eh, ọlọ́ngọ́ tí máa wéko kò lè yẹ mí ká ní ìwé kò láyé alákọ̀ọ́kọ́ tí mo wá yìí yàásì máa para mi máa tó padà wá máa ní bàbá lókè tó mi dá kí n padà wá kálíkù ọ̀dọ́ tútù jẹ́ bàbá mi ẹ dákun ọmọ tó bá gbára bàbá ẹlẹ́kùn ọ̀dọ̀ wọ ilé ayé yìí tó bá lóun ò ní bàbá yàásí kò lè ní bàbá mọ́. ẹ gbà mí àṣẹ fẹ́ pa mí ni ẹ sì ní máa sọ tinú mi ẹ fẹ́ kí n sọ tinú mi ẹ fẹ́ pa mí gangan ó ti dà bàbá kí ìwà ṣàbúrò ròyìn ẹ̀rọ burúkú ròyìn. orí mi kọ àbúrò ẹ̀ ládàá mi kọ èmi ó dàbí ẹ̀mẹ́ni tẹ́ ẹ mi sí alẹ́ kú ọdún ikú gangan nù tí máa pààyàn kì í ṣèmi mo yẹ. èmi ò ṣeun. igi àjùbí. mo ń dáhùn. ọmọ olóòṣà mọ̀lété ọmọ bí alẹ́ kú òkú bí bàbá bá lè lọ ọmọ lọ olórí ẹbí ẹ máa forí kí ṣòfò ẹ kàn kí mi dànù ni ìní ṣe. orí rẹ òwú. orí mi òwú. àmọ́ mo ti ṣàlàyé fún ọdún gbogbo ètò ìṣe yìí lọ kò sí ní tó burú dùn bẹ́ẹ̀ Ah, ẹnu kọ̀ọ̀kan wọ́nà láti bù sórí àga fún alẹ́kùn wọ́nà bọ́n bá sì ti bù fún sórí àga fún ìtòkù eh, ah, ah, hmm, fọkàn rẹ balẹ̀ bó ti fi nǹkan ṣèwọ náà rí. inú mi dùn kọ́ ẹ mọ̀ wípé ó ti fi nǹkan ṣe mí rí lẹ́mi tó jẹ́ pé wọ́n ní mò ń fúnlẹ̀ lóyún káàkiri ni mò ń fúnlẹ̀ lóyún báyìí ẹ mọ iye ilẹ̀ tí mo fún lóyún tí mo wá ṣẹ̀sìn ẹ̀sìn international ah èmi ẹ wo. a ní kọ̀ọ̀kan fi sórí àga rẹ̀ lásán ọ̀ kò sí láburú ètí aṣọ wa dọ́gba ń bí agbé wà yìí eléyìí náà kọ̀kọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀. ń gbọ́. ọjọ́ mẹ́rin ọmọ olóòórùn òrùn òjò pa mí òun pa mí fọ́jọ́ mẹ́rin ojú kan mo wà tí mi lè jí tí mi lè ṣe kankan. ṣé wọ́n ni. bàbá mi ni. tí wọ́n ń sá sóòrùn. èmi ni o. mo wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó fi sáfá burúkú lù ọ́ àkísà aṣọ ló fi ṣe é. bá ṣàkísà tán wọn àjùnú sátán ọbẹ̀ wọn gbàgbé rẹ ni olórí lọ́wọ́. ọlọ́run ló yọ mí. àgbèbí. màá ṣe. ọ ṣe. n ṣe. ò ah, ní sori burúkú. ṣe rí bí inú wa ti kùnú ẹ múmu rẹ ò le tó bá jẹ́ pé àdára wa o. tẹ èmi náà mo ti wà yìí ọ̀rẹ́ ẹ kí ni mò ń bá a ṣe wọn kàn ń bá a sọ orí ojú ni ẹ rí i pé tí n bá wà lọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ lóde tí mo máa sọ kó lè máa rò pé ara kan náà jọ ni wá pé ah, ọ̀rẹ́ ayé àtọ̀run hmm. èmi ń tan mo fẹ́ mú ni. Ah olórọra wáyè láti gbọ̀n sórí ìjókòó rẹ̀ tó o bá ti gbọ̀n sórí ìjókòó rẹ̀ gbogbo agbára burúkú tí ń bẹ lára rẹ̀ yọ bàjẹ́. lẹ́yìn tó gbọ́ ara rẹ̀ bá wá bàjẹ́ á lè tafà fún un dédé àyà rẹ̀ báyìí ń lọ fà yọ bà. eléyìí báyìí nìsín ṣé magnet ni àbí after effect tí mo sọ ni pé ṣé tí n bá fi síbẹ̀ sórí àga lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó mú ah. àbí ń lọ tán kó tó di pé yọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti dà sórí àga fún mm. eh, ó lè má jẹ́sẹ̀ kẹsẹ̀ àmọ́ tó o bá ti jókòó lé ó ti jókòó lékúnnù ó jókòó lárùn nù. ẹ kì í ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ ẹ̀yin ò dáa ẹ̀yin ò dáa ẹ̀yin ò dáa kò sí lónìí lónìí lónìí rí bí nǹkan tá a jọ jókòó ah. a jókòó ń gbọ̀n síbẹ̀. sọ́ọ́rí bí mo ṣe jó lórí ẹ̀ bí wọn ò gbádùn rárá ọkà mi lọ́wọ́ kọ ọkà mi lẹ́sẹ̀ kò ní mo bá ti rí ìṣẹ̀lẹ̀ mi kàn mọ́ rẹ́rìn-ín wíṣìwíṣì kí ni wọ́n mọ̀ bá a bí kọ́ mọ̀ bá a pa mí dànù àmọ́ tó o bá ti ṣerú eléyìí lè sẹ́yìn agbára bọ agbára àtàsẹ ọpadà sọ́dọ̀ lórí ẹbí nù ọlọmọ fi aṣọ lórí ẹbí ìdígẹrẹ ọyà gbéra tètè máa lọ. àmọ́ ẹ wá ẹlẹ ló ti ta gbogbo ilẹ̀ ibi tán yìí ah. kí ilẹ̀ ẹ fẹ́ mi ilẹ̀ lèmi náà fẹ́ o eh, eh. torí ilẹ̀ lẹ́sìn fífẹ́ pa á dànù. Eh, àdùbí ẹ ẹran tọlọdẹ ọba tí ìpò akọgbọdọ sọ pé báyìí lòun ó ṣe ìwọ kọ́kọ́ lọ ṣe tọdọ. ta ni kí ló pọ ọdọ àbọ ọgbà kan olórin ń lò. àgbàlagbà ní ilẹ̀ lè ṣe. ẹ àgbàlagbà lẹ ti sẹnu kú ẹ wẹ gbógun yín náà mi èmi ní kẹ́mi lọ kú ẹ ń gbà púlọ̀tì mẹ́ta tẹ bá fẹ́ kí n ṣe tó wà lẹ̀. mo gbọ́ bí wọn náà ti ń sọ̀rọ̀ bí òpònú odindi púlọ̀tì kan lórí iṣẹ́ ṣinṣin ní tí ọba wa ṣe wọ́n gbàlàjì púlọ̀tì torí pé kọ́mọ́dà bẹ́ẹ̀ pólúwa rẹ̀ náà dojúmọ́ àǹfọ̀ńlàjì púlọ̀tì ó ti tó òjìtó mọ́ sọ̀rọ̀ mọ́ o mọ́ tọ́ ọ̀bà fẹ́ ya aláṣejù tọ́ ọ̀bà fẹ́ wálé abímọ́yà mọ́ sọ̀rọ̀ mọ́ mọ́ lọ gbéra tí mo fẹ́ ṣe náà mo fẹ́ rọ́jú ṣe ilẹ̀ mélòó lọ́wọ́ àkù tó ń béèrè pílọ́ọ̀tì mẹ́ta. olórí ẹbí yẹ burú o ẹ fẹ́ràn owó ẹ̀yin kan fẹ́ burú jalè kú ọ̀dọ̀ lọ àti filẹ̀ ẹlẹ̀ nítorí ní lára báyìí. kò sábúrú mẹ́kọ́ ẹ má ẹ má ẹ má ẹ wò bí orin tí ọba ti ṣòro dá ẹgbẹ́ rẹ̀ náà ṣòro ṣe bóògùn tẹ fún hmm. ẹ ń lọ mú fálẹkù ọdọ pé tó ẹni fi sórí àga fún ẹ ah. fẹ́ pa o ah. kó lè kó yóò fún mi plọtì mẹ́rin. ẹ má dárúkọ mi o bàbá ní kẹ dárúkọ ẹ má dárúkọ mi o. Ah, ń yọra rẹ ìwọ ń bọrí bọrọ ọrọrùn bọ ńbẹ ẹdì ọba lè ní tọjẹ jẹjẹ tẹ ẹ dájà gbólé ògbé mọ́tò ọpa kọtẹ lè ní kàtẹ elégùsì tí wọn gbé mi mo sọ bẹ́ẹ̀ fún màá dá kọ tiẹ náà ti wà tó lórí ẹ màá lẹ ní kí n pa. ẹ ẹ àdùbí má jáwọ́ kérékéré ni wọn mọ jà bọ́rọ̀ lọ́bẹ̀ wọn nígbà tí mo ní mo fẹ́ jayé o wá fẹ́ pa mí lójijì nígbà bá sọ fún ìṣẹ́jú mélòó náà fi gbẹ̀mí olúwa rẹ̀ wọ́n ṣèyún fún mi wọ́n ṣe fún sórí díẹ̀ tó nù kún ní nǹkan. má yọra rẹ lẹ́nu kú. sóòdì sọ ah, mo ti gba púlọ̀tì ilẹ̀ tó fẹ́ gbà mo ti gbà. Eh, ó ti dà wò. àlọ́ rẹ̀ ọ̀dà àbọ̀rẹ́ ó sùn. àṣẹ. adífáfólógìnì tí ń torí àjà sọ̀kalẹ̀ ó ní àlọ́ wọn da àbòwò sùn àtàlọ́ àtàbọ̀ olóyè bíi tí kò tì máa ń lo ẹjọ́ tájá bá fojú dògún dògún ọ̀pá o. lórí bẹ́ẹ̀ mọ̀ tí máa lo bàbá ẹ̀ tí máa lo ẹ̀ máa lo. ìwọ náà ẹnu rẹ kó wo wọ́n dà á lẹ̀ lé ọtí o ẹ gbúrò. lórí ẹbí lórí ẹbí. ìrọ̀rùn ọ̀rọ̀ ẹ̀ má ẹ̀ lè kó lé o àjọmọ̀ àwọn àgbà náà ni ẹ̀ kọ́ta ṣe yẹn náà ti dá ẹ̀ kọ́ta fún ẹ ti dá. èèwọ̀ tí wọ́n bá ń lu gúdúgúdú ara gúdúgúdú máa ń le ni o tí wọ́n bá ń lu yáàlú máa ń fọhùn ńláńlá gbogbo ẹrù burúkú tọ̀pẹ́ bá dé eré ara ẹ̀ ní fíru o kété burúkú kété iná kíní tí wọ́n bá dá torí èmi alẹ́ kú gbogbo ọ̀tá mi ni kò fi rí gbé fúnra wọn. Yeah. Yeah. I'm ikú ò ní jọṣẹ ọ̀run ò ní yèédú ajá ayé kan ò ní gbójúgbójú kó jẹ mí olóògbọ. ìwọ ni, olóṣù káfọ̀ lórúkọ tá à ń pè yín ìyá mi oṣù rọ̀ǹgà oṣù káàbù ẹ má sùn fún mi oṣù káfọ̀ ẹ má sùn fún mi ẹni náà bá mi kọ́ yín tómi kì í tí ń kì í tí ń pè yín. eléyìí ọmọ ajé alẹ́ kúwọ́dọ̀ lẹ́kọ́ tèmi ẹ̀ mọ̀ ń pè yín ẹ jẹ́ mi ẹ má jẹun kúkú yá ẹ bẹ́ẹ̀ jẹ́ kúkú yá. ìwọ ìwọ. Ah. madam sẹ́rí bí n bá lo bí n bá lo ẹ fún yín ẹ ní kí n mọ̀ mọ̀ lo ẹ mọ̀ pé kí n mọ̀ pé yín bèbí kí n mọ̀ pé yín bèbí. bèbí bèbí bèbí bèbí ó ti tó bèbí ti tó orúkọ èmi lórúkọ òun ẹ má jà fi sí. okay mm. but um, ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé you have hmm. to call me baby. ẹ náà ni mo sọ bèbí náà ni. no baby. baby hmm, baby baby. Yeah. baby. Hmm. ṣé yàtọ̀ sí bèbí bèbí ni bèbí aláwo. táwọn ọmọ kéékèèké mọ bí n ṣe rí. Mm, baby ni love um, love word baby. baby. Mm. ok ni àwọn olólùfẹ́ máa ń lò fúnra wọn. yeah oh. like a pet name you don't tell, call me name. èmi ti ẹ rántí gbogbo irú àwọn kan náà bá náà bí àwọn bá kọ́ mi ní nǹkan báyìí mo ṣe wà yìí tí wọ́n bá ti wà lálùjọ náà báyìí ìyẹn ò lè gbọ́n mọ́. sóbì tó wà yìí àlùjọ náà. ó burú kọ́lọ́ńkọ́sá ni èèyàn ni. Eh? ọlọ́run dákun ṣàánú èèyàn ni. ìwọ ah. dúdú yẹn kàn ni. Hmm. dúdú. glo. Hmm, glo. black and shine. Eh, náà ni mo sọ mo ní eh, kì í ṣe pé ó wà nínú ọ̀ràn wa bá ń tẹ́lẹ̀ o ọkàn ah, ah. wọ ayé bẹ́ẹ̀ ni. náà kò mo ní pé bó ṣe dúdú hmm. ara ẹ̀ ara ń ṣe báyìí. ee ó ń bilibili. ìmọ̀ bá mi mo fi jọ bá mi mo fi jọ sẹ́ni tẹ́ bá rí bá mi eh. àgùntàn sọ lónìí ọ̀hún bá mi gògàn. Mọ̀hún ló sọ kọ́ ah. ah. Apá are you doing here? kí ló fa ń oh ta kí ẹ mọ èmi yìí fẹ́ kéèyàn mọ ká tún máa pariwo mọ́ra mi tá bá dé yìí. you and who? I say what are you doing here? ṣé ẹ ń bá mi ṣeré ni èèbó ẹ mọ̀ sí èèbó púpọ̀ ẹ sọ Yorùbá ẹ jọ sẹ́rí láàrin mi àti ó ti kẹnu mú wa lọ́wọ́ sóye yìí. mi ò mi ò gẹ́ẹ̀tẹ̀ ó bí pé èmi èmi pẹ̀lú ẹ̀ ń sùn papọ̀. Ah! ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ pé ẹ ń ṣe bí èmi náà ń gbà yìí. mi get. ẹ ń lá mi mọ̀ ń lá yín. oh yé. kódà yé. ẹ mọ tẹ ẹ mọ tẹ ẹ mọ sọ pé gbádùn jù ẹ mọ sọ pé gbádùn dọgí ẹ̀yin lẹbi dọgí kọ mi. yé apá yé apá yé yé out yé yé get out yé get out. ha mo dáràn láyé mi yé rí mi o mo ṣe mo ṣe dọ́gí pẹ̀lú àpalára oh my god ah oh yé ah. ẹdúró náà ìgbà tí létí mi ah! iná ò ní jó lóko kí mọ̀jàlá wọn délé wí kí ló dé ó dàbí pé igi ti dá lóko ti fẹ́ mọ́ para lé o wípé ajá ti jìn ó fẹ́ lọ lè pèrò ọ̀nà kí làlẹ́ ní ṣẹlẹ̀ gangan ná etí mi màdámù. sàlàkọ́ rèé ẹ ló sàlàkọ́. apálára ṣé wọnú sàlàkọ́ ní sọ̀rọ̀ o òpó ti yẹ o ẹ òpó ti yẹ bàbá ti kú o bàbá ti dákẹ́. ìgbọ́ bàá mi ṣe kí ni irọ́ ni o irọ́ ni o bàá mi bàá mi ah mọ mọ ah màá kí ọ padà. má bá mi bá mi kẹ bá mi. ikú alẹ́kú wọ́dù ah. ẹ̀kọ́ ńlá ni fún gbogbo wa ó náà rèé mo lè gòkè mo lè sọ ewúrẹ́ kú ẹnu rẹ̀ kọ pákí adìẹ kú ẹnu rẹ̀ ọ̀gbágbàdo òun ló kú lọ ló sùn kalẹ̀ ọba tiẹ̀ lọ wípé gbogbo ayé tá a wá ìwọ̀nba díẹ̀ péréte la fẹ́ lò kákàn gbé bẹ̀ ká dáadáa ni ṣé bóun náà nù mo lè gòkè mo lè sọ ọwọ́ àsùn kalẹ̀ àbí wo ti rí mi ẹja sí dáadáa tèmi rínú mo yọjú ọ̀rẹ́ mi mo pé pé pé kọ dáhùn ó ṣe bàbá kí ló kù báyìí. àwọn tá a ní kán ṣètò ṣáà ti ṣe gbogbo ètò. ẹ̀yin bàbá mo ní kí n béèrè pé ṣé bí a ń gbẹ́lẹ̀ sí náà ni a máa gbẹ́lẹ̀ sí ọmọ súnmọ́ bí gan ah, irú ìbéèrè wo ló béèrè dákúdákú ìbéèrè dákúdákú ló ń bí mi. síbi tá a ní ẹ ṣe sí ọ̀bà tẹ lọ́rùn ìralẹ̀ lágbo lẹ́yìn kọ́ wá sìnkú rẹ̀ bẹ́ẹ̀ kó tó sojú bí ojú náà mùrùsù a ní kẹ́ ẹgbẹ́lẹ̀ kẹ́ ẹ ṣìyàn bẹ́ẹ̀ o tún béèrè béèrè lọ́ọ̀ mi. wọ́n filẹ̀ hàn ah. síbi tẹ́ ẹ sì kú sí ni olóṣùmọ́ gànà bó bá súnmọ́ òkè o kọ́kọ́kọ́ wo dànù kí ni ìṣe ọ̀gán náà. sọ̀rọ̀ pé nù mí dùn ni bí mo ṣe wà ọkàn mi ń pòrúru èmi ti ń sunkún ẹ̀yin lẹ̀ rómi lójú. Ah. ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún. ẹ mọ tí mo mú mọ́ra. ẹ má sunkún ẹ ní ọba gbẹ́lẹ̀ ní pòkúmọ́ ẹni tí ń sunkún ariwo ní ń pa sísìn ló kù. bàbá ṣáàní dúdú ọmọ ẹ apalára. bébí mo ti sọ fún ọ pé mo ti gbé lórí aago olóhùn ó kàn á lára kí ló tún ṣe ọ apalára kọ ìgúnpá ni iye kan ni ọgbẹnu rẹ dàsọhùn dúró kíni a ní àtètè pọ̀ kú mọ́ òǹgbẹ ọmọ rẹ̀ kọ́ òun ni tí ń sọ tí ń jọ mí lójúdù sọyà máa fòkú ẹ̀ láre gbogbo àwọn èèyàn nínú wọn dùn wípé ọlọ́lẹ̀ ọlọ́lẹ̀ àbí ìgbà àbáṣà kú sọyà wọn máa ṣe bẹ́ẹ̀. aṣọ wo láwàá fi ṣe báyìí. aṣọ. aṣọ wo aṣọ òkú rẹ̀ wo ni aṣọ tó bá bá lárùn rẹ̀ ní agbádá rẹ̀ yí mọ́ ẹ ẹ lè mọ̀ pé mò ń ké omi ní ọ̀yọ́ lójú mi inú ẹkún mọ́ wà mọ́ṣẹ́ wáyé ọkùnrin lọ mọ́ bà mí níjà bó ti ń sọ̀rọ̀ yóò bà mí lọ́kàn jẹ́ ni. gbẹ́rẹ́ ọkùnrin sìnkú sìnkú yìí ọkùnrin sìnkú sìnkú yìí lọ́dọ̀ wá sìnkú ọmọ sí o ọ̀rẹ́ mi lọ ọ̀lọ́ ah! eh, ní kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ bí ẹ̀ ń tú mi lọ́rùn á gbé bó délé òkílé bó dọ́nà obìnrin ọ̀nà àtètè délé iṣẹ́ mi làkọ́jẹ́ o bá a bá dọ́run kọ́ ọ̀jọ̀kùn kó o jẹ kò ló bá a bá ti dọ́run gbogbo tí a bá jẹ lọ́run má bá wọn jẹ́ tiẹ̀ kó ṣe tiẹ̀ lọ́tọ̀ pẹ́ẹ́tì wọn. ọlọ́run tó ṣe yìí mo dúpẹ́ àdúpẹ́ ọlọ́run tó ṣe yìí ó ṣeun ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu ọ̀tá òdìwẹ́lò òdìwẹ́lò àwo lọ bàbá bàbá ẹ ẹ mọ àwo lọ alẹ́kù wọ́nù àwo lọ àwòmárawò mọ́ àwo lọ àwòmárawò mọ́. wéré rẹ kò tiẹ̀ sáwò ẹ kàn ń pa àwo lọ ni kò sáwò. bí máa pòun sáwò ni bí máa pòun jẹ lórí igi òun jẹ nugbó. ìhàlẹ̀ ǹgọ́ jẹ́ kọ́ máa jẹ kiri ní sàn. ẹ wo bí ìwé ilẹ̀ ńkọ́ o tiẹ̀ ní o ní jẹ́ àpàkù mọ́ ni. irọ́ irọ́ ẹ má pẹ̀wò lọ. ẹyin ìyẹn má má jẹ́ kójú yẹn má le ẹ jẹ́ kó le ẹ jẹ́ ó le o. àwọn lọ alẹ́kùn ẹ̀dùn àwọn lọ àwọn mọ̀ ráwọ̀ mọ́ àwọn lọ àwọn mọ̀ ráwọ̀ mọ́. àwọn lọ àwọn mọ̀ ráwọ̀ mọ́ àwọn lọ àwọn mọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. àwọn lọ. mi ní gbà. àlékún wà lọ. àwọn lọ àwọn ọmọ àwọn ọmọ. nǹkan mọ̀ sí mi nǹkan mọ̀ sí mi o. ikú pagbe ó parọ́ ọpàlùkò ó gbósùn ọpàlẹ́gẹ̀lẹ̀gẹ̀ ọmọ ẹ̀fún lọ ni. ṣé wípé bàbá mi adékúnlọ́dọ̀ wọ́n kàn lè kú bá wọn. Ah! omi gbẹlẹ yẹn ẹja mi ọtán ọtán. ẹ ẹ ẹ mọ ẹ ẹ. apalara. bámi. torí tí wọ́n máa ń pẹ́ ayé kéré. Hmm lójú àwọn tí ọmọ nǹkan kan ni o ah. ayé fún ayé fẹ̀ ayé fẹ̀ ayé fún. ẹ ẹ mọ gbọ́ bá mi ṣé pé tí èèyàn bá wà níbi tí wọn bá ti ń dá sáà pé bí ń tẹ́ láyé kéèyàn mọ̀ wulẹ̀ bá wọn dá sí ah. pé ayé tóbi o àbí. tí wọ́n bá pé bí ń tẹ́ láyé lọ́dọ̀ tiwọn wọ́n bá ní kínkín láyé hmm. lọ́dọ̀ tiwọn hmm. èyí èmi kàn fẹ́ ọmọ ni pé hmm. ẹni tó bá fẹ́ rí ilé ayé yìí gbé òun tọ̀hún náà yọ ọ̀rọ̀ ayé gbé ni tí ò bá wá lówó nǹkan wá ní apá ọmọ ètè ń jí ọ èdè mi ọ̀tọ́ fẹ́ yí ọ táwọn gbọ́ mi mò ń gbọ́ yín <laughs> gba ọmọ rí lọ́wọ́. èlò dẹ̀ fẹ́ kó síbi eléyìí tí ó bá arú kíní onípàánù báyìí. torí òòkà tí mo mú lọ́wọ́ yìí hmm. òòkà yìí ni wọ́n ń pè ní abákúdètè. abákúdètè hmm. abákúdètè bẹ́ẹ̀ni ikú ó jíjẹ tiẹ̀ láàárọ̀ hmm. abákúdété òun ó jẹ tiẹ̀ lálẹ́ hmm. o lè fọkẹ fọkẹ kò sí ní tí ó jọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi ni ọ aláàárọ̀ ò nìkan ni ọ gbọ́dọ̀ débẹ̀ báláàárọ̀ bá fọkàn <laughs> yóò jó o ní kò sí nǹkan kan fún mi o kò lè ṣe nǹkan kan fún tọ́ ń gbọ́ ara àta ni ọ gbọ́dọ̀ fọkàn bẹ́ẹ̀ ó léwu fara tàbó ṣe wà. Ah, bọ́ rẹ̀ bá fẹ́ fọ kẹ́tọ̀ bá fún lẹ́rọ̀ kó tó débẹ̀ ọba ayé rẹ̀ jẹ́ ni. Ah, ẹ̀yin ò gbọ́dọ̀ irú àwọn nǹkan báyìí ẹ jẹ́ kó wà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà náà ni ẹ mú lọ́wọ́ báyìí ẹ mú lọ́wọ́ àwọn. torí tí mo bẹ́ ekú pẹ́rẹ́. tó hmm. ń gbọ́. a ní bàá mi sẹ́ni tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ má máa sọ̀rọ̀ ikú lẹ́sẹ̀kẹsẹ̀ hmm. ẹ ẹ lè kú báwọn. ọmọ èké ń ti ọ ikú ọ̀dájọ́ tọ́wárí bó ti ń wò hmm. tí mo bá ekú pẹ́rẹ́ tí n bá ti lo ọjọ́ méje nínú ọlẹ̀ ń èkú o. ẹ̀dùn náà bá mi sẹ́rí àwọn àwọn àwọn ọ̀rọ̀ kan tí wọ́n tẹ́ ẹ máa ń sọ ọmọ òde sọ pé ọ̀rọ̀ tí bàbá àwọn sọ kù díẹ̀ káàtó àmọ́ àwọn kankan wà tẹ́mi ò fẹ́ ẹ sì máa ro kúrò ra yín ẹ má ti ẹ má ro kúrò ra yín bá mi ẹ sì pẹ́ kánrin kése ẹ pẹ́ gan àjẹ àjẹ àjẹ ẹ pẹ́ gan sí ni o àjẹ àjẹ apá lára bá mi ikú ọ̀dájọ́ Eh. àrùn òdójú eh. tó bá jẹ́ pé mo fúnra mi ah, ah. tàbí àwọn kan pàdé àpò pọ̀ eh. wọ́n fẹ́ yí mi tí wọ́n ẹ̀ fi ń wí yìí o. bá mi ẹni ẹ jẹ́ kó kí mi náà tún mi yé sẹ́rí wípé ẹ kú fúnra yín o jẹ báwọn ṣé wàá rí pé àwọn kan lọ pé bíríkótó ọgbẹ́ bíríkótó wọ́n fẹ́ da irú yín wọ́n fẹ́ dojú yín bolẹ̀ ọ̀ ọ̀ ọ̀ nínú ọdọ ayé àtún wa kò lè jáyé eléyìí mọ́ bàmí ẹ akọ àwọn kankan ò lè kárú yín mọ́. àṣẹ àṣẹ àdúrà náà ló ń jẹ. ṣé wàá rí tí kú bá dé tọ́lọ́run ló ní ọ̀jẹ̀ tọ́lọ́run ni ọlọ́run lè pa yín kò ní ti bá mi pa yín báyìí. àjẹ ọ̀kárì kò ní pàwọ́ náà fẹ́mi náà báyìí. àṣàṣe máa ní àṣẹ máa ní. wọn ò ní gbòkú ẹ̀ wá fún mi ń bí ọ wà. o ò sì ní bọ́ta kó dé kó bókù tèmi náà. torí n ò gbé ọmọ ìwé tiẹ̀ Mm. ṣùgbọ́n èyí èmi ń wí yìí mm. máa gbọ́ tí mo bá ikú pẹ́rẹ́ tí n bá tí lo ọjọ́ méje náà lẹ̀ n ò o tí òkà yìí fi lè wọ ẹsẹ̀ mi àsìlà ní tagbọ̀nrín tagbọ̀nrín báyìí sí ọjọ́ ọkú ẹ̀ yẹ̀ mí. tẹ́tí kú twenty two for yìí. bẹ́ẹ̀ tẹ́tí sọ ni bẹ́ẹ̀ bá kú tí wọ́n ti bò yín báyìí. tábà wá ń kà ní ọjọ́ kìíní tí èyí jẹ́jọ́ kẹfà kò péjọ́ keje. kọ́ má péjọ́ keje ni o kọ́ má pé ọjọ́ keje. tí òrùka ń ti awọ yìí ní ẹsẹ̀. Ah, àṣìlá ń tàgbọ̀n ní ọjọ́ kú yẹ̀ ni. ọjọ́ kú yẹ̀ nu. èmi ti gé padà ní. ẹ tó kú mọ́ ti. àtọ̀ ah, jẹun sí i. ó ti tán. àjẹkọ́ lè yá ayé. ó ti parí ó ti parí ìtẹ́yìn ọba mọ̀ gbogbo nǹkan náà kọ́ ni ẹ lè fi iye mi lẹ́ẹ̀kan náà àmọ́ bá ní sẹ́rí sẹ́rí mo tẹ́ ń wo òun kò yẹ kéèyàn mọ̀ fi ṣeré o. Ah, ah. torí. èmi ò ní àwọn mi ní láwọn òkàtà ta níyì ní ní ọ̀dà o àmọ́ tí mo sọ fún yín ni pé ọlọ́mọdé á kú sí ọwọ́ ọmọ wèrè tọmọ bá ń gbèlè èbò tí èèyàn fò ká pamọ́ sílé ẹ má jẹ́ ń tàn yín jẹ wàhálà àwọn ó sì dé èèyàn mọ́ síláàbù. sọmọ yàtọ̀ tí ń bẹ láàrin èèyàn àtìgbín hmm. ọmọ hmm. kí ni. yàtọ̀ àtìgbín ẹranko nìgbín èèyàn ní èèyàn. láàrin àwọn ẹranko tó kù àwọn ẹranko tó kù máa ń ṣe bí èèyàn torí ìgbín ìgbín ní kọ́ rẹ́ni tí yóò he. Hmm. wàá ní fẹsẹ̀fẹ́ ni. ẹtí ìgbín lè sáré. ìgbín náà ṣe slow. ṣùgbọ́n ẹni tí ó he gbín ìgbín hmm. lọ kọ́kọ́ rí. bẹ́ẹ̀ sọ fún mi nísìnyí ni pé tèmi náà tó bá ti kàn mí nísìn mhm. èmi ó mọ orúkọ àrùn òkà tí ń bẹ lọ́wọ́ yín wù èmi ó èmi ó ti ṣàlàyé fún àwọn tèmi náà. pé irújọ́ mẹ́fà tẹ́yìn fẹ́ lò láì jẹ láì mu èmi ò lè gbà wẹ̀. ṣé ìwé ò ti mọ̀ pé kúdé kó tó ẹ̀rọ èmi á ti sọ fún sẹ́yìn bẹ́ẹ̀ ṣe sọ fún èmi yìí náà eh? èmi náà sọ fún àwọn ọmọ pé ẹ̀yin ọmọ yìí a lè sọ mo lè dá tọ́mí ìjọ kan o eh? ẹ má jẹ́ olè wákàtí méjì ẹ bá ń to ká ẹgbẹ́sẹ̀ mi. ọ̀dà ẹ bá ń bíbọ̀ ẹ bá ń bíbọ̀ ikú ò ní pa ọ́. àmì àmì ọlọ́run ọmọ àlọ rẹ ọmọ àbọ̀ àmì ọlọ́run wọn ò ní gbòkú ẹ wá fún mi àmì ọwọ́ wọn ò sì ní gbòkú tèmi náà lẹ̀ àmì ọlọ́run mm, láìjẹ Èdùmàrè jọ̀wọ́ àrínà kòtò tí ọba ti hú òkú padà hmm. ìwọ kan lọ wá ẹ̀jẹ̀ àgbò ẹ̀jẹ̀ àgbò lọ́ọ́ rọ́ sínú ọkọ̀ tó ní lọ́ọ́ dà sí tó bá wọ̀ ó lè bó bó sì wọ̀ ó lè má bó padà sáti rí i pé ọ̀dà ẹ̀jẹ̀ àgbò sínú. ẹ̀yin ọmọ mi padà ẹ̀ mọ̀ sí ilé yín lọ padà. bó ti jẹ́ nìyẹn. fún mi lọ́mọ rí. okù okù okù okù apá okù apá okù apá ń bọ́ lọ́dà. Bàmí, bàmí, ha bàmí, ha, ó ní, ó náà ní, ó náà ní, ó náà ní, ó náà ní. Apá! Salako, eh? Salako, kí ló dé tẹ̀sìn bàmí? Kí ló dé? tá a fi sìnkú. ẹ kí ló dé tá a sọ mọ́lẹ́sì bá mi sí. ẹgbẹ́ gànà mẹ́rin làásì ló ti. ìsọ́nbẹ̀ jàre ìsọ́sọ́sọ́sọ́sọ́ bẹ́ẹ̀. níbo ni ibi lẹ́sìn bá mi sí ibi lẹ́sìn bá mi sí ibo ibi ibi ibi lẹ́sìn bá mi sí ibi lẹsẹ bá mi sí. kí lẹ́nu ẹ dákọ̀ ẹ bá wá kí ẹ dákọ̀ ẹ bá wá kankan. sọlẹ ṣe ti báyìí. ẹ dákọ̀ ẹ bá wá kankan. ẹ bá wá kankan tí mo lè fi gba kíní kò lò. ẹ dákọ̀. ôi ôi ôi ôi Oya, oya, oya, oya, oya, oya. Oya, oya, oya. Sana kau panjang amat sini. You know. irọ́ àwọn ẹ mọ kẹsẹ̀ bá mi o mọ kẹsẹ̀ bá mi o irọ́ mọ kẹsẹ̀ bá mi o mo ti débẹ̀. baálé mi níbi ilé tí tẹ́tí wẹ̀wẹ̀ jẹ̀bú. mo ní ìsìnká ṣiṣẹ́ ni ngbè mi ọmọ jẹ́nàbà wẹ̀. a sì kú oríire a kú oríire tọ̀rẹ́ yín alékún oríire màáyìn èmi gangan mo kú oríire jù mo bọ́ lọ́wọ́ làásìgbò olórí ibú bá tiẹ̀ lọ tiẹ̀ kẹ́ni àwọn èèyàn kankan lè kí lọ́rùn máa borí ibú rẹ̀. baálé mi mà ti jí dìde. ewu. jí sáyé o. sọ ma ń tọ̀ sọ. kódà kò sẹ́ni kankan ní gbogbo ìlú mọ́ gbogbo wọn ti pé sílé alẹ́ ń kúrò odò. sọ́sọ rẹ̀ ní jésù ni ó jí bàbá ṣẹ́gun máa máa má kò mí láyà sókè o. ṣé màá parọ́ fún yín ni. ìwọ tí wọ́n ní ọmọ àṣùṣepo tó òṣùṣepo tí wọn ò bọ́ wí ọyọ ọmọ aláìgbọràn ni wọn ní ọmọ àtọ̀ sáàlà ọtọ̀ sáàlà oníwọn ọ̀bá owí ntí ọbọ wínà ní o ntí ọbọ wínà ní o wọn ní ọmọ màmá fi kóòdù ẹnà dí ọmọ yẹbẹyẹbẹ o ti fi kóòdù ẹnà dí rí ibu lè fún àti gbogbo lẹ náà. lórí ibu kí ni tí di èmi náà báyìí kí n jókòó lé kí ni báyìí ọlọ́mọ jẹ̀rọ ẹ̀dá bó mo dà sí gan tí mo mọ̀ mọ́ báyìí. má jẹun kúkú onípo náà ni ó dákú rẹ̀ kú. yé mo gbé. báyọ̀ mi kí n ti yín kí ló ṣe yín. èmi pọ̀. ṣé bọ́ọ̀rọ̀ ẹyin ni. èmi ní. Ah! gbogbo bá a ṣe dọ́gbọ́n èmi ní sẹ́mi ò ti wá kó bára mi báyìí. baálé mi baálé mi ẹ sì gbé sàárè ara yín. ó ṣe máa tún jí báwo ló ṣe jí. ṣé ẹ sì mú alẹ́kùn wọ̀dọ̀ yé baálé mi ti torí ọ̀ka wọn mú o. ọmọ tó ọmọ tó ọmọ tó ṣe báyìí olórí ibú rẹ̀ ikú gbóná ló máa fi pa mí ó lè ó lè ní kí n mú kan nú tó bá wù mí ah. ikú wo lọ́wọ́ arọ́rùn. baálé mi ṣé ẹ mọ̀ wípé alẹ́kùnwọ̀dù ẹnì kọ́kọ́ yóò pa o yóò pa yín tìrantìran ni ẹ wo bóyá kẹ wọlé kákó gbogbo ẹrù akásá lọ o ẹ sì kó bá mi. gbọ́dọ̀ ìbẹ́nu sọ jáde ló kó bá ọmọ tá a ṣe ní sùúrù ní sùúrù àkàyà ah, sókè ọmọ tá a ṣe kò sí bí mo fẹ́ sá lọ ibo mo fẹ́ sá lọ tí ò ní rí mi ẹ̀yọ́nù kan ní lọ́ọ́ ṣe ẹ̀yọ́nú ni ẹ̀yọ́nú àwọn àgbà ibẹ̀ ni màá gbọ́dọ̀ sáré kìlọ̀ kí n lọ sí. tí ó fi gbàgbé gbogbo àṣẹ yín èmi ò fẹ́ mi ìfẹ́ parun tìrantìran o. bíjì mèrè bá ti fojú ka lápin ni ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ máa ń yọ ni. ó sì dá yín lójú. ó jí. ó ti jí. kò sọ̀rọ̀ ń bẹ̀ ń bọ̀ ń bọ̀. mo lọ́ọ̀rọ̀ rẹ̀ o. mo mọ́mọ́ bínú mo ti fi ta lọ <laughs> mo bínú ta kò rẹ̀ bóyá wọlé wọlé wọlé sí o. Mọ̀kélé. Débò Amúdà Áádù ìkejì rẹ dé. A ní ẹ bá ń sílẹ̀kùn. Áádù o. Nàwó Nàwó ni ńlá káyì. Nàwó káyì. Ara rẹ̀ rẹ dé. Káyì. Wallahi, wallahi, nobody go open this gate. If I open this gate, make I die. Okay? Oga, I don't suck me. Oga, I can tell you, say, if I call her, I enter this compound. Oga, I say you go die. Okay? The wallahi me. You know one day, I call her, good on Allah. Haba. Eh, wallahi. pé ọ̀gá ti ní kẹ́ mọ́ sí géètì fún ọmọ eh. nílé mọ́. apára arábò bẹ́ẹ̀ wọlé òkú òun kú gbogbo yín lẹ́jọ́ kú. ẹ kẹ́ mọ́ tún wọ́n kú. àmọ́ pé Mankele. Alánú fún onítògiri alapa. Alánú fún onítí pẹ́pẹ́yẹ. Mọ́lá Áúdù. Ọjọ́ ti di mèrè bá bojú kan lápè ni. Ọ̀rọ̀ inú ẹ̀yọ́ ni. Sí géètì fún mi. Make you open gate. Sí géètì fún mi. Wáyọ̀ Allah. Sílẹ̀kùn fún mi. Àpálára my best friend. Wàláyé tẹ̀láyé I don't miss you kai wallahi duk duk akwai rana the only me miss you wallahi come inside wallahi I am very very happy happy to see you wallahi I don't miss you eh akwai rana kai kai akwai rana mai akwai rana today a <laughs> kò rí ire a sì fún agbára ti dé agbára ti dé àfi ká sọ bí ọkọ agbára ti dé ìrọ̀lá ìrọ̀lá. I miss you, my best friend. Akule. Akpalara. Hmm? Akpalara. Akule. My dear. My dear. Yes, darling. Èbá tí mo rí ò rí. Máa bọ̀, máa bọ̀, máa bọ̀, máa bọ̀, apálára láti dé. Káàbọ̀ káàbọ̀ káàbọ̀ káàbọ̀. Ọ̀wá mi ilẹ̀ sọ̀rọ̀, ọ̀wá mi ilẹ̀ sọ̀rọ̀, ilẹ̀ lanu káàbọ̀. Ó ti dé o. Káàbọ̀ o. Ó ti dé o. Káàbọ̀ o. Ah, ah. Ẹ mọ̀ gbọ́ níbo ló wà lọ níbo ló lọ. save hmm? madam ẹ ẹ ẹ ẹ ṣe nǹkan tó fẹ́ mọ̀ lọ. lọ́nà wo. ń gbọ́ ẹ̀yin lẹ sọ fún mọ́là àódù pé kémi ọmọ wọlé. èmi mọ́là àódù ló sọ pé èmi sọ pé kó a a àbó ti yá wèrè ni sọ ṣépè fún ni. Ah, ah abẹ́ni náà máa abẹ́ni náà abẹ́ni náà máa ṣiṣẹ́ àbọ̀ máa kú dà ó máa ah, ṣiṣẹ́ tó máa kú sí. àbòkí wèrè yẹn ni nǹkan tí mo sọ fún ni pé tápàlára bá ti ń bọ̀ o ipe o máa ń complain ni ẹ̀ ipe tó bá tún complain ni ẹ̀ èmi fúnra mi báyìí ni máa bú gàṣí ẹ̀ nǹkan tí mo sọ fún nìyẹn àbó ti ya wèrè ni. Ah. torí ọkọ fẹ́ máa ọfẹ́ máa ṣe bákàbákàn èmi sá wọlé torí òun ìsá lọ́mọ ní ìyàwó tó yẹ ká fi lò pàdé ẹ̀. sálàáfíà ni mo bá yín. àlàáfíà ni ọdíjà àwàwọ́rì ìdò. àwọn ará lé ní kí. ọ̀gá ẹ bá wà yìí. jókòó jókòó. apá apá you are looking so good. ẹ mú kí o. ó máa fẹ́ ṣe. no mo ní yorùbá rẹ̀ ń dán. alábàtà ní mọ́tò sọ̀rọ̀ alábàbọ̀ ní pọ̀pọ̀ yẹn ẹ bá ṣe délùú náà wọ́n kẹwàá ọkàn wa lé wọ́n ṣe dáadáa pa torí nígbà táwa náà kúkú mú lọ lé. <laughs> ó mọ̀ pé mò ń tọ́jú ẹ̀. <laughs> ṣé wàá rí ẹ̀yin lè mọ́ mọ̀ ẹlẹ́dàá yín mọ̀ ojú yín lè mọ̀ tó ojú ẹlẹ́dàá yín tó wípé èmi náà tí gbogbo ara tí gbogbo ara ni mo fi ṣiṣẹ́ nulẹ̀. <laughs> ojú mi ò ṣe ni. tọkàn tara ni mo fi ṣiṣẹ́ nulẹ̀. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí hmm. mo mọ ojú mi tó mo mọ dáadáa gbogbo ara ló fi ń ṣiṣẹ́ inú ilé wa yìí tọkàntọkà dẹ̀ ló ń ṣe. Ah, ah. Ah, àmín àmín ṣó tẹ ẹ rí hmm. fún yìí tó wá ṣe o báwọn wèrè yẹn ṣiṣẹ́ lẹ́nu géètì mọ́ ó máa máa bá wa gbé inú ilé yìí ni. èmi àmọ̀ ṣiṣẹ́ inú ilé. ayọ̀ inú ilé yìí ló ti máa máa ṣiṣẹ́ tiẹ̀ ń sìn. in fact um, darling ẹ máa láti tún increase salary fẹ́ kó máa gba hundred k. àpalára. Apalara. Mo increase salary ẹ̀ sí one twenty thousand. Ah, ah. Ah. Ó jù bẹ́ẹ̀ lọ. <laughs> Ó jù bẹ́ẹ̀ lọ. Màdámù ní kẹ́ ẹ bá mi yín owó sókè. Ẹ̀yin tó wá tó fi twenty thousand sí. Mo yin ipa ni. Nígbà míì wà ọ̀rọ̀ tí èèyàn rò pé yóò bá kọ ó lè lọ bá bò. <laughs> Ẹ̀yin náà mọ iye yẹn ṣe ẹ̀kú tó jù welcome my dear. sẹ́rí gbogbo tó bá yẹ kí n fọwọ́ bà nínú ilé ń fọwọ́ bà. bá mi fọwọ́ bà. fọwọ́ bà gbogbo ẹ̀ pátápátá ọ̀gì mọ́ mi ọ̀gì mọ́ mi dáadáa ọmọ ọkùnrin ọmọ dáadáa ni. sẹ́rí gbogbo tó bá yẹ kí n fọwọ́ tẹ̀ nínú ilé ìwọ̀n tẹ̀. fọwọ́ bà gbogbo ẹ̀ fọwọ́ bà gbogbo ẹ̀ gbogbo nǹkan tó bá yẹ kí n fọwọ́ bà. kò sí wàhálà ẹkú ẹkú ẹkú ẹkú gbàlejò mi atúndé <laughs> padà nu atúndé padà nu ẹ gbogbo tẹ bá ti ń lé náà lájẹ àmọ́ ẹ ẹ ìṣirò ẹ jẹ ọmọ kíní kan tẹ ń pè lánàá. àgbọn. ẹ bí kòkòrò báyìí ló ti rí o. àgbọn. ẹ máa ń kún báyìí. ah ah ah tó máa ń tàyàn yẹn ah, ẹ mọ mọ mọ kòkòrò yẹn ò dá rárá agbẹnu ah, ìkòkò yìí kò yàtọ̀ sóyìn wọ́n ti mọ̀ ọ́. ẹ mọ àkòkòrò tí ò da ni. Mm. ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn fẹ́ràn rẹ̀ rárá. àtọ́. tó bá ń táyàn báyìí. ìbẹ̀rù. èèyàn bẹ̀rẹ̀ lè mọ̀ tọ̀ ara. ìgbà tó dáa. ṣé wàá rí báwo èèyàn ò ṣe fẹ́ràn rẹ̀ tó ǹjẹ́ mọ̀ pé máa bó ń lé gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ kọ́lé tiẹ̀ sí. Ah, tágbọ́n bá rorò yóò bó lé gbé ni. ẹ wo ọ̀dọ̀ fún gbẹ̀mí. dádì wọ́n sáré lọ bomi wá fún mm. lọ fún cold water irọ́ ẹ̀jẹ̀ mu mi náà mi ló tàn wọ́n. inú mi lòún fẹ́ dání ló ṣe kó lọ fi lọ mò ń bọ̀ jẹ́ mò ń sọ oúnjẹ lọ́wọ́ ṣùgbọ́n. ọ̀dà ọ̀dà ẹ̀tẹ́ ẹ̀ tẹ́ màá kú lé ńkọ́ akọ ajá abìnrin òsì lẹ́sẹ̀ tẹ́ màá kú lé ńkọ́. torí rẹ̀ ni kí n kúrú lé mi ò sì lè kú lé kókó gbọ́dọ̀ nǹkan lẹ́nu èbó báyìí yóò kú tàyín yóò ní kárí mi go hospital kò ní kú nulẹ̀ kí lè rẹ̀ ó ti jáde ní aago márùn-ún dàbí ṣẹ́ṣẹ́ náà lẹ̀ ń ṣe báyìí ó lẹ́yìn tó wà lájà pé ó ti lọ náà rí kí ló dé. Ah, ṣé mi ò dágbére fún yín kí n tó lọ láàárọ̀ yìí ah! èmi ò dágbére. tó o dágbére ní ọkàn fi kún kú ọkọ rẹ lórí bẹ́ẹ̀dì ságbére nu. bá a dágbére náà ẹ là dágbére ni owó ti bà ti ń jẹ́. sọ wá àṣàbí sówú ni kò sí wàhálà kò séwu só ti gbọ́ ẹ sáàmù rìnrìn tọkọ òfin gbogbo yànlẹ̀yànlẹ̀. kẹ́ ẹ máa jí wá ọkùnrin lọ ń dájí ní dájí torí pé ẹ mọ̀ pé kíní wọn ẹ wá ti rọra ní dájí ẹ mọ̀ pé kíní wọn ó ti <laughs>

òní ló pé ọjọ́ karùn-ún tí mo sùn tí mo jí padà gbogbo èèyàn wà ń kí mi lọ́tàn wọ́n wà ń kí mi lọ́sì ìwọ̀n ò rí wọ̀. kí màá sọ oorun nìkan lẹ́ máa sún. alẹ́kú ah! ọ̀dọ́ ẹ̀ dá nǹkan mọ̀ ikú màá ni ẹ máa kú gẹ́gẹ́ ni. ó dẹ̀yìn òtùgbó ká tó gbọ́ kó ẹnu èmi ò kú oorun lèmi sùn. oorun ni. mo sùn ni. Ah! ọ̀dà. Ekú ni ohun alékú ọdún kì í sorun. Torí èèyàn tó bá kú tó ròórò mi tó pé wọ́n kú, onítọ̀hún ni òkú. Ṣùgbọ́n ká tiẹ̀ wá pé bẹ́ẹ̀ náà ni tọ́jú èrò ọkàn tiẹ̀. Nígbà ọmọ wa ti jí padà yìí ń kọ́, àbí ò dọ̀mọ́ ni. Èmi náà ti wá kí yìí. Ah! ẹ máa gbálẹ́kù wọ̀dọ̀ bí ti ń sọ̀rọ̀ ọ̀tí ọ̀dà mo máa ti wá kíyìn bí ẹ̀mí jẹ́ ni mo máa ń wá tí mo kàn ń yíra lẹ̀ rẹ̀ tí gbogbo àwọn èèyàn ń gbé kí ni à ń ṣe ọ́rí. kí ni à ń ṣe ọ́rí tí mo ní lọ tẹ̀lé rẹ̀ mo ní wọn gbẹ̀lẹ̀ kọfẹ̀ kí ń gbé mi sẹ́gbẹ́ kan kí kó gbogbo nǹkan tó ní sẹ́gbẹ́ kan kí wọ́n gbé mi ń yíra mọ́lẹ̀ làwọn èèyàn ń kí n ti ní aláàánú mi lọ yìí mọ wá lójú àlá mi. àdùbí ọwọ́ àkínmi lójú àlálẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ okó àtọ́jútì ẹ̀yìn o ṣeun. owó wọnà ojú ayé nẹ. ó yé mi ó yé mi náà bẹ́ẹ̀ àbí èmi àti ọ̀rẹ́ ni wá àìsí ìtànnẹ́ tàbí ìjẹun o ṣeun mo kí ọ. Ah, mo dúpẹ́ o mo dúpẹ́ dídọ́tẹ̀ túndé padà yìí. àmọ́ ọ̀dàn mi ọ̀chẹ́ mi bí ẹni ọ̀dàn mi o. ẹ wo ẹni tó pè é kẹ́ ẹ̀ mọ kẹ́kẹ́ ní tàmọ́ tó bá yẹ pé ti pé wọn ẹ ṣàjẹ́ àgbàgbẹ́ ẹ jẹ́ ká fi akin lọ fákànfin lọ ká mú akin bọ̀ náà ká sì fi fákin bọ̀ ẹ wo hmm. ẹ má bínú ẹ dákun ẹ jẹ bùrẹ́ o ẹ wo olùgbé bẹ̀ o ẹ lè kú ọ̀dọ̀ dákun lè bùrẹ́ ẹ wo olùgbé bẹ̀ o báwo bàbá ah! báwo bàbá wo àwa sì gbẹ́bẹ̀ o kì í gbẹ́bẹ̀ láké kì í gbẹ́bẹ̀ lóko kì í gbẹ́bẹ̀ lọ́la tèdélé ọ̀wá ọ̀ràn gún ọ ó gbóyè o. ẹ ń kọ. mọkọ. irọ́ mo sọ pé kí ẹ tán tán àrò onífà. àní mọkọ ni. mọ̀ ń gbọ́ kì í gbẹ̀bẹ̀ mm. nínú àrò tẹ́ǹbà. èyí mo wí lọ́gbọ́n. alẹ́kùn ọ̀rọ̀ mm. ẹ dákun ẹjọ́ gbẹ̀bẹ̀ mm. ṣe é gbọ́ mm-hmm. ẹ dákun ẹjọ́ gbẹ́bẹ̀ láńké ẹjọ́ gbẹ́bẹ̀ lóko ẹ̀wọ̀n mi hmm. òṣùpá náà ní ẹjọ́ gbẹ́bẹ̀ lọ́la nítorí àwọn ọmọ kéékèèké tá a kó sínú ilé ah. kí wọ́n lè gbádùn wa ẹ ṣàánú mi. àdùbí hmm? ṣé ọmọ àròtọ́ dàn báyìí fà ah. lọ́wọ́ àjẹ́ pé irú ara ni ọwọ́ ẹ ló ti jẹ ah. èyí ọyọ máa fà kó tó jẹ yìí ó ṣe nì. àdùbí ọba ti máa pé òyì ọmọ ipá kẹ̀kẹ́ o kárúbọ síta kò ní pàtà òyì ọmọ ipá kẹ̀kẹ́ kárúbọ síta kò ní pàtà òyì ọmọ ipá kẹ̀kẹ́ kárúbọ síta kò ní pàtà ká tó gbọ́kú àwò ọ̀nà ó o ọ̀yá ọ̀nà ọ̀yá ọ̀yá àdùbí ọ̀nà òjìn lágé. ọ̀nà òjìn lágé ọ̀nà òjìn lógo ọ̀nà òjìn lọ́la ah, àdójìn délé ọ̀rọ̀ bọ́ ọlọ́mọ ọ̀nà òjìn o ẹni kú báyìí. mo dárí jiyàn mo fi rí jiyàn. ṣé nǹkan tó wá kò ní ìrísí ni pé kí ni jíjẹ kí ni mímu. jíjẹ mímu àdùbí èmi ètí ìjẹun lọ́dọ̀ ẹ̀ ọkọ mi lọ́wọ́ ẹ̀yàn ọjà mi ń fàtẹ̀ ó ah. mi lọ́wọ́ ọ̀lẹ̀ fáwọn ará ọ̀hún tí wọ́n mú mi lọ bí tí mo lọ sùn. ìdílé ah. gángan ìgbà ìmọ̀ nínú ìgbà ìmọ̀ ẹ ti ní gbogbo ẹ ti tán ẹjọ́ òrodò lọ́mọ mi. jọ̀wọ́ àárẹ̀ ìyá ọkàn báyìí ní sí. Eh. kọ́lẹ̀. Màmí rẹ̀ yẹn rí kọ́lẹ̀ gbólówó ẹni. Kọ́lẹ̀. Ìkọ́lẹ̀ mi rẹ̀. Ẹyin Ajímẹ́lẹ́ kù ní sọ kù díẹ̀ lóyún. Àló pàyídà, òun èé sì pọ̀ òun Elédùmarè dà. Téyìn iwájú bá ti gére. Èrègì máa gbà lẹ́yìn ọwọ́ ẹ méjèèjì fi lélẹ̀. Ṣébí àṣàjà. Àìjà kọ́. Kò síjà. Ọwọ́ mi nìyẹn ni. Ọ̀kadì torí ọ̀rẹ́ mi wá a gbọ́dọ̀ fira wálẹ̀ àjọ máa lọ ọ̀dọ̀ mi ní ìsinmi tó ń gbọ́ èmi ọ̀lọ̀ sọ mọ́lẹ̀ bí ẹran bẹ́ẹ̀ a gbọ́dọ̀ já. torí láti já àrùn òní lọkàn mi ti ń fà ó mo sì rí i pé kò yá jìnnà síra wa ọ̀rọ̀ èmi àti ẹ bí ọ̀rọ̀ àwọn ẹyẹ ni a gbọ́dọ̀ jà bí a gbọ́dọ̀ já inú wọn fi máa kọrin kẹyẹ máma bẹ́yẹ já o kẹyẹ máma bẹ́yẹ já àtẹyẹ ga àtẹyẹ lé kẹyẹ mama bẹ́yẹ já o ilé ti já. o ti dàgbà ya ilé ya njọ. tẹ̀lé mi kárí. ilé ti ya ilé ya ilé ya. ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí ọ̀hún fún ọ. ẹnu ọlọ́fà la ti ń gbọ́ mọ́ta ìwọ náà ṣàlàyé fún wọn. ẹ ra bàbá ẹjọ́ alẹ́kú ọdún mo wá fi sùn yín o gbogbo ilẹ̀ mọ̀lẹ́bí wa ló ti tà tán ó ṣojú mi báyìí ni o àdọ̀ gbúdọ̀ sọ̀rọ̀ ẹ tó sọ̀rọ̀ lọ́jọ́ sí gan ó so wọ́n mọ́lẹ̀ bí ẹran ni. ó so ẹ̀ mọ́lẹ̀ bí ẹran. bẹ́ẹ̀ ni bàbá. nílùú tọ́lọ́ba tó níjóyè. ẹ̀mí bẹ́ẹ̀ náà inú ẹbí yín ló wà. bẹ́ẹ̀ni. mùgbọ́fà lára tiẹ̀ náà iwájú ìlú lọ wà lójókòó gbígbà wà lé alékúwọdù ọ̀hún. ọyọ ó mú wọ náà ẹran ni wúrúwúrú bí ìnáwó ilé ń lù. ọ̀rọ̀ ọ̀hún mo ó sì ti ń di gbọmọgbọmọ ṣùgbọ́n èèyàn ò gbọ́dọ̀ mẹ́kùn kó dà mọ̀mọ́ èèyàn lọ́wọ́ ni mo fi ń ṣe sùúrù lórí ọ̀rọ̀ rẹ̀ ibi tó ti wá bá a dé yìí ó ti tọ́kọ̀ ju iye Saheed Òṣùpá báyìí ìlú fi mọ̀ ó fi mọ̀ hmm. báyìí ìlú bá gbà mí láyè ẹ jẹ́ ara wọn ránṣẹ́ kí wọ́n lọ pe alẹ́kùn wọ́dọ̀ wá kó wá sọ ohun tó rí lọ́bẹ̀ wee wà á ro ọwọ́ fún wa yìí. náà ló wa àṣẹ tẹ́ ẹ bá pa ni. ó ti dágbà lọ. aga kárọ̀ lé baba. tẹ̀lé ọ̀gá rẹ̀ ẹgbàlẹ́ alẹ́kùn ọ̀dọ̀ lọ kẹsìn mú dé yìí. ẹnu ọkọ̀ ọ̀dùnfẹ́ rí kó máa bá ta lẹ wípé ọ̀ràn yín sí wa. baálé ọkọ lù mí. baálé ọkọ lù mí. ìdán màmí yẹn ńlá o àfi kí kálukú ọ̀yà tán yàrá rẹ̀ sí bíbẹ̀ ẹ̀kọ́ kọ̀tẹ́nì ìdán lè jẹ́ baálé ọkọ lù ló ní kí àgbàlagbà máa tẹ̀lé yín bọ̀ baálé ọmọ pé èyí bó ń jẹ́rìn. rárá o bàbá wọn ò ní kẹ́ máa tẹ̀lé wa bọ̀ wọn ní kẹ́ máa bọ̀ níwájú káwa máa bọ̀ lẹ́yìn. tẹ́ǹgbókò náà inú ẹ̀ má jẹun àtẹ̀wò tiẹ̀ nílà káyè bí tí wù kọ́ mọ́ ah, ah. wọ́n ní kẹ́ máa bọ̀ wọ́n ní kẹ́ máa bọ̀ lórí tọ́rẹ́ ni wọ́n bá bí ẹ̀ tó bá jẹ́ mẹ́wàá. tí wọ́n bá ń pe àwọn abiyamọ tó ní ìdádúró tí wọ́n bá ń pe ẹni tó ní ìdádúró ó yẹ kí èyí ọmọ dá wọlé torí tẹ bá dé ọ̀dọ̀ baálé ẹ pé èmi alẹ́kùn wọdò mo ní wọn wá o ìráyè. Ah, ẹ ráyè. ẹ ń pẹ́ o. Ah, ó dàbọ̀. Ah, ọlọ́wọ́ yọ yín o. tọ́lọ́wọ̀n bá yọ wá yọ wọn ń bọ̀ jẹ́ pé wọ́n lòdì wọn mọ́bẹ̀. ṣẹrẹ yìí ti yín mo ti bẹ̀ wọ́n ní pákí tẹ́ jẹ o. rí i ti ń wò rí nǹkan òní wọn ti rí àfi bí ìbejì ìbejì ẹrẹ rẹ mọ wà akọ àtabo akọ làwọn méjèèjì. Ah, bẹ́ẹ̀ ni alẹ́kùn wọ̀lù àìbínípé ní àìfẹ̀yàn ọ̀pẹ̀yàn tí bá kò kó sọ́mà tẹ́wọ̀lù balẹ̀ èrè alẹ́kùn wọ̀lù ti fi ń pè yí ẹ̀wọ̀n dànù ẹ̀wọ̀n ọ̀kùn ó ti rí ìjókòó ìfín ó jẹ́ ó jìyà. kò sí lọ́wọ́ ọ ẹni tó fìyà jẹ ni bí ìsọwọ́ ẹni ó tó nígbà tí ò lè gbà ni ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ̀yin ìlú ti pẹnupọ̀ wípé ká gbọn ẹ̀gbin tí alékú ọdọ̀ ta lé wa á sì gbọn ẹ̀yin ìránṣẹ́ ìlú olè tó wọlé tó ń lé èsùn wọ́n ní wọ́ọ̀tanu ó lóun ti pì rẹ̀ kẹ́ẹ̀kan ẹ padà délé alékù ọdún ẹ wá sọ fún un wípé pé ìtọ́ tí mo túlẹ̀ yìí ò gbọ́dọ̀ gbẹ kó fi tẹ̀lé yín padà dé yìí. bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ ilé ó ga jù lọ. kó máa bá yín bọ̀ báyìí báyìí báyìí báyìí. orí wọn ti ń dán àwọn yẹ̀ mọ̀. kẹ́rí. àpẹẹrẹ pé mo fẹ́ràn yín náà ni o bí bẹ́ẹ̀ kọ́ ọ yẹ kí n jẹ́ ni mo rẹ́ ń pa kí ó dé kẹ́ tó jẹun ni àbí bí ó ti wá pa yín yìí ebi ọkàn yín pa gidigidi. ẹ ẹ tán. ẹran ẹlẹ́rìn ọmọ ajẹ́ o wọ́n àti o gèmí kàtàn tíntín ló kù. bẹ́ẹ̀ jẹ́ bọ́lẹ̀ ẹ jẹ́ tèpẹ̀tèpẹ̀ ni ah, ẹ má fọkàn sí pé ńlẹ́ẹ̀kan jẹ tó bá dalẹ́ o wọ́n ti gbé pákí yín dé. níṣẹ́ baálẹ̀ ni. baálẹ̀ ní itọ́ táwọn tú sílẹ̀ ò gbọ́dọ̀ gbẹ kẹ́ ẹ tó bá wọn láàfin. bẹ́ẹ̀ni bàbá. baálẹ̀. bẹ́ẹ̀ni. baálẹ̀ wo. baálẹ̀ ìlú wa ìkan náà ni. ṣé ṣé òkú máa rẹ́ńtẹ́ sálàyé ni. Hmm. ẹ kò lè yí èyí. Hmm ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ ń tẹ̀lé yìí ń lọ kí wọn lọ ń mú kó ẹyọ kan wọn ẹpẹ ẹyẹ méjì kò jẹ́ jòkó balẹ̀ wà láàfin. Ambela yóò gbọ́dọ̀ 走。 mọ́lẹ̀ rẹ̀ ó rìn mí mọ́lẹ̀. mo ti gbàgbé ṣá. ọ̀dà ọ̀dà mo gbádùn ọ̀rọ̀ ẹbí o. báwo ni ìdílé lè wọ́n mo ṣe gbádùn mi kí ló kù tí ìwà fún tó sùn ní ìdílé ẹ máa kó tẹ fí méèkì sí dáadáa o. kí ẹ máa mú bá bíi two slices of bread. it's okay. ìpèlè. Yeah. 吧。 Think, let me think. hello sir ẹ káàsán o ẹ jọ sá ṣé surveyor ni mo bá sọ̀rọ̀ yẹn ok kò kò sí problem sir mo rí ilẹ̀ kan níbi ayédẹgbẹ́ ni mo dẹ̀ ní interest lo ilẹ̀ yẹn yes tó wà níbi bi tó open yẹn bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà um ẹ wò báwo la ṣe lè ríra gangan ká sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa òkè sà òkè sà èmi máa pè yín padà má jẹ́ kẹ́ mọ̀ alright sà ẹ ṣé gan mo dúpẹ́ yes. Thank you. Baby. Baby mi. Ah. Baby. Baby ẹ̀dẹ̀. Kí ló dé tó wá dání kan jókòó síbi? O ò sí lókè lọ́dọ̀ eh, ọ̀gá. O ò tún sí lọ́dọ̀ èyí náà tí mo tó jẹ́ eh, olólùfẹ́ rẹ̀. Kí ni ọ̀pọ̀ ń ṣe láti jó? Tí mo sì. Eh. Tí mo sì ni ìjọ́ wo ló ti pọ́n bẹ̀ gbẹ̀yìn. ọbẹ̀ ọbẹ̀ kò yé mi o kò yé mi láwo bí sórí kúkú làmọ́lẹ̀ kò yé mi gangan. ìjọ́ ló ti dé mi gbẹ̀yìn. Ah, ó nà ń dàgbé tó ń dàgbé tó ń dàgbé sọ́wárí sórí ìyóhùn ató nǹkan tó yẹ kó ọmọ bínú sí èmi náà ni mo lubẹ̀ èmi náà ni mo sì ń lubẹ̀ lọ sọ ti yọ sọ́wárí gbogbo èrò ọkàn mi ni pé bóyá kí iṣẹ́ wọn lọ pọ̀ jù ń bẹ̀ sọmọ pé ọ̀hún wọ́n ń fáyà rẹ lọ́hùn wọ́n tún èmi náà tún kó sí ń bì ìyún lókè àti sálẹ̀. èmi náà ń gbáradì ní pé tó bá lè ti lè di tó bá ti lè dilẹ̀ tó bá ti lè dẹ́kẹ́ kó dìjà kó dìjà kó di kí ni mo fàájà. o ṣe kúkú jà kúkú fà já dànù. kí ni mo fà já kùtùkùtù. já dànù. irọ́ ni o. fàájà ẹ eh, má bọ̀ nílé ńgbà rẹ̀. Ìjọba ṣe ń bí. Ẹ ẹ tá a bá lo bí ẹ a lè lo bí. Wọ́dà ọ̀dà náà ní ṣe ń bí amọ̀jẹ̀ ń sa ọ̀jẹ̀ náà. Ah, kí lè lè kí lè kí lè. Mo kí mo pé mo àǹtí mi. kí ló ṣe. sọ lóòótọ́ ni. ṣé lóòótọ́ ni pé ẹ ti sọ òṣì àti orí burúkú ní responsibility tẹ́wọ́ gbé kárí. ayé mi o àǹtí mi àyà máa kò yín o èyí tí ẹ bẹ̀rù ẹ̀ fòyà rárá. èjò kí ni nǹkan tẹ fẹ́ ṣàlàyé gbọ̀ngàn tó bá jẹ́ pé ṣèfù ló wọlé tó wá bá yín nídìí òṣì àti orí burúkú pẹ̀lú ìranù tẹ́ ṣe yìí náà. ó wà á lé o ah. ó wà á lé kíkà ní kẹta yẹn. ó tẹ́ tán. tani yẹn. ó tẹ́ tán. ìwọ ni nínú ilé mi fẹ̀tòfẹ̀tòjú kí lórí wọn tó ń ṣe. ẹ ìyáálé ọ̀kan kí lórí tó ń ṣe. àwọn èèyàn ń ṣe lọ pẹ̀lú ra wọn wọ́n ṣe ṣé kí wọ́n má fi ìfẹ́ bára wọn lò ṣé nǹkan tó fẹ́ tó wá ṣe lé mi nìyẹn kí ló jẹ́ bẹ́ẹ̀ èdè ugbo nìyẹn ọ̀n kìsì tó bá kìsì ńkọ́ tó yẹ kán yẹ gba tìra wọn ni. ayé ni nǹkan tó ń ṣe tó bàjẹ́ ẹ má fi lọ mí dá sí i fẹ̀tòfẹ̀tòjú kí ló dé tó jẹ́ pé ẹ̀yin èèyàn ẹ̀kọ́ máa dédé máa kórìíra èèyàn wọ́n ṣe lọ́mọ́ra wọn yìí wọ́n ṣe fi ara lọ́mọ́ra wọn yìí kí ló bá dé bẹ́ẹ̀ ṣé ẹ̀kọ́ ń nọra wọn níbi kan kò yé mi. sẹ́rí sẹ́rí sí i sẹ́rí tí ẹlòmíín bá ti wà tápá ọkọ rẹ̀ ọ̀ka lé báyìí pé ìgbà tó ń bọ̀ ń bí ọkọ rẹ̀ wọ́ wọlé ó kó gbàánu fún gidi kò ní rẹ́sẹ̀ àti rìn wá. bẹ́ẹ̀ ni náà. yóò máa ní tán dùn yóò yẹ tán wọ́n fìfẹ́ bára wọn lò ó ṣá pọ̀kúta sọ̀rọ̀ wọn ṣá sọ̀rọ̀ fẹ́ ba yé ẹ̀jẹ̀ ni ah. ẹ ẹ lùkìá kí ló fẹ́ sọ lùkìá ah. mi ò fẹ́ rí ẹnu lé mi o hmm. ó gbọ́ àbò dáhùn pẹ̀tù fẹ́ tójú ariwo bó ṣe ń wò bí ajá mi ló pa. àbí bébì ìjọba mi sọ fún ọmọ ẹ kó má dínú ilé ìmọ̀ra rẹ. ó bẹ̀ tán ó dàbà. sọ ti gbọ́ ìmọ̀ ìgbàgbọ́ ajẹ́wọ́ kọ́ òun ló ti gbọ́ yẹn ó ní òun má wọnú ilé wa wá mọ́ má rò bí pé bóyá oní sísá kankan bí kan ó jẹ gbọ́dọ̀ pé. ẹ ẹ má sọ pé àtúbà tún gbọ́ àti ẹ lẹ́nu ẹ ó rò bí mò ń bẹ ṣe lé ní. tógèètì ìbàdàn ló wà. mi ò fẹ́ lẹ́nu lé mọ́ ó jẹ gbọ́dọ̀ pé nọ́mbà máa jẹ à. ṣé kàn yàn má má sẹ́ńtà ojú ẹ̀ kọ́. Ah, ọlọ́wọ́ á yọ ní nínú ìgbésẹ̀ tó wà ní sí. ọlọ́wọ́ á wà á nù gbèrú. ẹ jọba ẹ wo ẹ má bínú jáde abẹ́bẹ́ ló fẹ́ lọ́mọ yẹn àdúgbò yẹn wọ́n kú mọ̀. àǹtí rẹ ní òun láìpẹ́ ọ̀lẹ́gbẹ̀ẹ́ bíi mọ́ àbí. ẹjọ kí ló bá dínú bàbá ẹ kò yé mi o. ẹ ń fara rora ṣé wàhálà wà nù yẹn ni. ẹ mọ tí ó ṣẹlẹ̀ um, um, um, bèbí mi bóyá káwọn ọmọ wọn ni bá mi wọ́ra fún mm. ó tẹ̀lé gbogbo ara ń rò mm. bá mi wọ́ra fún kọ́lẹ̀kọ́lẹ̀. a wà lórí géèmù kan kí ni tó ń fàájà. Ah, ah. ṣé lásán ló rò bí mo sáìn ẹni mo sáìn ẹni òun ló ń fún lọ́tọ́rìtì. Ah. ó pọ̀ o. wọ́n náà ni wọ́n náà ni mi ò fọ́ lójú. ọkọ o sẹ́rí ẹ máa bọ́ sí i ẹgbẹ́ gbọ́ mi sẹ́rí ẹ lè mọ bá pọ̀ ẹ múra ni sọ́ọ̀nù ẹmu ẹmu mọ́ra ni o. màá láàbì jìbì. sọ ti yé yín. màá láàbì jìbì. nítorí ẹ láàbì ẹ bá mi wọlé kó sétí. màá láàbì jìbì. sọ ti yé yín. òun kálukú sáyé ti ẹ a ṣó fẹ́ kún ẹ̀ ni àbí ewé ọjà ìfọ̀fẹ́ náà ló ti yé mi. rọ̀bùrú ẹ mọ́ra fúnra yín. ọmọdé yìí máa bàjẹ́ gẹ̀. àwọn èèyàn ń fìfẹ́ bára wọn lò. love wa kọ ẹnu yan yan yan mọ pé àwọn sọ pé kò tẹ́ mi lọ́rùn àwálé ayé mọ́yá onírànù jẹ́ ìtúrí ẹ́ lèmi òpònú. Bájá wọ́n ti mọ̀ra fúnra wọn nìyẹn kò jẹ́ pẹ́ wọn. Èmi gan ìfọ̀kànbalẹ̀ wà kò sí wàhálà gbàgbó gbàgbó kò jẹ́ ẹni tó ń bá mi ṣe wo eh eh dakazim ṣebí ṣebí ẹ̀yin lè lọ síbi tó de adéoyè mọ kẹtù sílẹ̀ ẹ lè lọ tù ẹ wò bẹ́ẹ̀ ṣe wò báyìí à ní pẹ́ bẹ̀rẹ̀ exam mọ́ ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi ẹ lọ́ bá mi tú sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó ti miss class kò ráyè wá sí class mọ́ àdẹ ní pẹ́ bẹ̀rẹ̀ exam ẹ́ àbí irú kí ni gbogbo eléyìí báyìí. ṣé ń gbọ́ mi kò sí nǹkan tá a lè ṣe sí kò sí kankan mo rí nǹkan kan tẹ́bí wa lè ṣe sí ṣé bàbá alẹ́kùn olùtẹ́ ń wo yẹn níjọ́ tèmi àti wọn ní jù tájà ọjọ́ mẹ́rin mo ló ń ta òun pa mí òjò pa mí òjò dá o. ọjọ́ mẹ́rin bàbá balẹ̀ kò sí ẹ̀mí wọn ògbé kò sí ọ̀tọ́ lè ṣe sí olórí ẹbí gan tẹ́ lọ sọ́dọ̀ wọn ẹ̀rín náà fi ń rín lájọ́ tọrọ ẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yin mo wá bá o kí lẹ fẹ́ bá wa ṣe sí o kí lẹ fẹ́ bá wa ṣe sí. ṣé ẹjọ bàbá yẹn lóògùn kan. aa alekun wọdọ tó bá ní kí lẹ ṣú sínsìn kí ibà dàrú hàn bí ọmọ náà rè bàbá tẹ̀ ń wò yẹn ìkànnú ẹ̀ ó jòrò jùlọ. Eh, kí ni a lè ṣe kí ni mo fẹ́ ṣe náà kí ni mo fẹ́ ṣe. Eh, ẹ dúró ná mi tí ẹ mọ jẹ́ ń pe mọ́mì jẹ́ ń pe mọ́mì náà. ẹ pe wọn o ẹ pe wọn o. Ah, ẹ àbí irú kí ni gbogbo ilé ìbáyìí. ẹ ló mọ́mì. ẹ ń tutù kùtù lórí ọ̀rọ̀ mi ẹ ń tẹnubọlẹ̀ ẹ bẹ́ẹ̀ tẹnubàkọ̀ tẹ bá tẹnubàkọ̀ ẹ sì mi tó yé yìí kí ni mo ṣe fún yín tẹ́ fi ń rojọ́ mi káàkiri o a mọ̀ pé. ọ̀gá kí ni mo kí ni mo rà lọ́wọ́ rẹ tí n sanwó. ọ̀gá yìí bá wọn tẹnu bọlẹ̀ èèyàn yìí níyín lọ́dọ̀ mi aṣọ yín yóò sì ní fàyà àwa ń fẹ́ yín èmi ń fẹ́ yín bẹ́ẹ̀ ni. ó ṣe kúkú parí ẹ̀ pé à ń fẹ́ yín àfẹ́fẹ́ lọ. ẹ lọ ilé yín. èmi ò tiẹ̀ débi kankan débi ọ̀dọ̀. àmín. débi kankan débi ọ̀dọ̀. àmín ẹ̀ pọ̀. Hmm. a pé láàrin èmi àti ẹ̀ mo mọ̀ pọ̀ ọ̀fẹ́ ni ọkàn fi ọkàn fi ọkàn fi sórí ahọ́n mi wípé òun fẹ́ mi ìwọ ní ìwọ tèmi mọ̀ àmọ́ pé ìwọ ṣe bí ẹrù wa pin ẹ mọ̀ pé gbèga lè dé ibi tẹ́ wàá bójú sí ọ̀nà ọ̀bá bẹ̀ wà mọ́ fún yín ojú tẹ̀lé gan. olúwa ṣeun ẹ kú oríire. olóńkà hallelujah lórí nǹkan sí ọ nǹkan sí ọ nǹkan sí ọ sí hallelujah congratulations sir. a mọ̀ pé omi rẹ́díò ni ṣé dẹ́gbẹ́ ni kọ́ lanu kọ́ sọ nǹkan kan ni. kì í sọ̀rọ̀. Ah! gbogbo ọ̀rọ̀ ni ọmọ bẹ́ẹ̀ fi sìsì ẹlẹ́sẹ̀ pẹlẹbẹ bí ẹsẹ̀ pẹpẹyẹ ara àdá ẹlẹ́sẹ̀ òsì níbi. mọ́là odò. ọ̀gá sórí tó o bá gbọ́ Yorùbá èmi mọ̀ pọ̀ gbọ́ o tó bá ti di eléte lọ́mọ sílẹ̀ kó o gbọ́ Yorùbá àmọ́ òwe nìkan ló lè mọ̀ ọmọ kan gbọ́ gbogbo ìbílẹ̀ ìbílẹ̀. ìran tí sọ̀rọ̀ pẹ́ yìí kì í ṣe báyìí báyìí. níbà níbà. pé wàá fẹ́ ṣe báyìí báyìí lẹ́nu ọ̀sẹ̀. àbí bẹ́ẹ̀ ni. mákẹ́ni ò láyìí ní tí mo mọ̀ ní pé bẹ́ẹ̀rọ yín bá kú síbi kan kì í fi bẹ́ẹ̀ lóye. ẹ na gbọ́dọ̀ kẹtẹ ẹbí rògbòdì ìfọ ẹ̀dá ẹ̀gọ́ Allah ní ẹ̀ka o. ya moto ni. ṣíkẹ náà wà láyé. ayé ọdún ti bàjẹ́. tọ́wá rí ìran yín tí ì parọ́ o tí wọ́n sì gbà fọ́lọ́ lórí ọ̀rọ̀ kù wá wọn o. yẹ́sọ̀ ọ̀gá. wá wọn o. ẹ yẹ́sọ̀ ọ̀gá. tọ́ bá dalẹ̀ wọn ìyá ọjọ́ o. ọ̀gá wọn láì tẹ́lẹ̀. èmi ò ọmọ rẹ lọnà lu yẹn rẹ o kúrò ní ẹgbẹ sọkẹ ọmọ kánò ni ọ wọn láyé àbí kánò owó yìí. ọkọ ọmọ dá ọkọ ọmọ bọ lójú ọ̀nà báyìí wọn fẹẹ gbé ọ ó ní wọn bọ lọ sí ọ. ètò láyé ọgá i no talk my matter if i talk my matter make you die wọn láyé àlà. kàmá jẹ́ pé bó ṣe rí nu àmì kò sí wàhálà alábòsí orí ibi tí wọ́n ti sọ̀rọ̀ sínú ayé yẹn tẹ́yọ̀ bá rìn lọ́dọ̀ ọ̀gá náà dùn dàn àlà náà dùn ọ̀gá sórí ọ̀gá. adarada òsì mọ́lá aláwọ̀ òsì. nervous. monkey baby. kí ló dé tó ń wọ̀n tì lẹ́nu tó ń wà wálẹ̀ bá. ohun mi ò wálẹ̀ o táwọn mi ṣe rí nìyẹn. mọ́kẹ́lẹ́ tó bá fẹ́ bú ìhun ẹ̀ máa láòlù. irọ́ irọ́. kí la rí gbọ́ lẹ́nu tí. èmi ò sọ nǹkan kan o mo kàn ní péjò lọ́wọ́ nù. Ah! Ah! ọkàn mi tàn mí mo sá mọ̀ wípé ẹnìkan jẹ́wọ́ nù yìí. ìwọ ní èdò lọ́wọ́ nù àbí bóun ni wọ́n ṣe mọ̀ yóò. ọmọ ọ̀dọ̀ àgbà lèmi ọ̀dọ̀ àgbà mo gbé dàgbà ni ọmọ ọ̀gá àgbà ni ọ́ ìwọ lọmọ ìyá gbóǹkan. irọ́ o. ọmọ ẹ̀gbọ́n lórí èmèrè ni ọ́. rárá o rárá o. o sún má bẹ̀ ní agbọ́n. rárá mi ì mọ̀ wọ́n rí. níbo ló ti wá rí ojú tó fi mọ̀ pé èlò lọ́wọ́ tó. ojú inú ló ń lò ní àbí tìta. àgbà tí mo dàgbà pẹ̀lú ni. àgbà tó dàgbà pẹ̀lú. bẹ́ẹ̀ ni. ni wọ́n fún ọ lájẹ. irọ́ irọ́ o. ẹ wọ mi ẹ wo mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ń gbọ́ ọmọ sọ̀rọ̀ èmi tí máa yíjú padà sí tí wọ́n bá bínú tán sí yín sọ̀rọ̀ òdì sínú ayé yín o ẹ ní bọ́m̀bẹ̀ kẹ́ ẹ ti parẹ́ ẹ ti parẹ́ ọ̀nà ta ta ta ta ta ta ta ọlọ́jà tó tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀. Ah, tẹ́ ẹ̀ máa ń bá wọn ṣeré wọn nígbà pé ẹ̀ ń bá wọn ṣeré orí orí orí àdá lọ́rùn rárá ọ̀tọ̀ ni bàbá ọ̀tọ̀ ni bàbá bàbá bàbá ẹ ẹ ẹ sinwin sá. ibà ibà ibà ibà ibà kọ́dá ibà ṣẹ̀dá ọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyà yìí àwọ̀ ẹ̀jẹ̀ kó tó wẹ̀ mọ́ ọ̀sùn mọ́ fìta lè jẹ́ mímọ́ pọnmi dà sínú mi o. <sighs> ó tóbi lóòótọ́ eégún ńlá tí ń sajá lẹ́nu kákáká ni o hmm. pátákó ẹ̀sìn lọ̀rọ̀ rẹ̀ ó ní òjò ti ṣubú hmm. àkàrí àjànàkú rẹ̀ kì í ṣẹrù ọmọdé. Hmm. mo mọ̀ bẹ́ẹ̀ máa ń lọ torí ẹ̀ náà ni mo ṣe wá bá yín ọwọ́ ọmọkùnrin alékùwòdò yìí kò ń ṣojú lásán mọ́ ọkùnrin yìí ó ti fi agbára rẹ̀ ó ti fi ba gbogbo òlu jẹ́ ó ti ó ti sọra ẹ̀ di ọlọ́run bó ṣe ń ṣèkà fọmọdé bẹ́ẹ̀ ló ń ṣe fágbà ó jòyè ta ni màá mú mi eléyìí tó tiẹ̀ wá ṣe tó jẹ́ pabambarì ẹ̀ ni pé ẹ ṣáà máa dé òye tájọ wà ẹ tájọ wà ń skul lọ ní ọ̀rọ̀ ṣàṣọ̀rọ̀ láàrin wọn bó ṣe mú adéoyè tó so mọ́lẹ̀ bí ẹran ni ó wá sọ pé kò sí ẹnikẹ́ni tó lè túlẹ̀ àfìgbà tó bá wù òun ọmọkùnrin ti wà ní àhámọ́ ẹ̀ láti bí ọjọ́ mẹ́ta báyìí ẹ̀rù wá ń ba gbogbo aráàlú ó ti sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́dùmarè mọ́ wa lọ́wọ́ mọ́mí ẹ ṣàánú mi mo mọ̀ pé lè dá ọmọkùnrin yìí lẹ́kùn kò lè lágbára tó lẹ́dùmarè. ẹ kò lè lágbára tó lẹ́dùmarè. Ah! bẹ́ẹ̀ sì ni Ọ̀ṣun ò ní gbà kíyàwó a máa jẹ ọdún jù rẹ̀ àmọ́ ọ̀rọ̀ adékúwọ̀dù tó ń sọ ọgbọ́n ni o agbára ni àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó náà lè fi mú o agbára ọgbọ́n àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù bẹ́ẹ̀ ni. ṣe jẹ́ tí ń para alé tí ń para oko tí ṣàwá ìlú ìsìnbá lásìbò ló ní o ó ní kò sí ní tó ṣe ó ní ò jámọ́ nǹkan kan kódà òun ló gbàdí ọwọ́ mi fún mi ó léèwọ̀ owó èṣù ni o ó ní kí n wá fún ọ jẹ <laughs> iṣẹ́ tí wọ́n bá sì rọ́kọ̀ ìpapọ̀ iṣẹ́ alékúwọ́dọ̀ mò ń jẹ́ o. <laughs> èṣù ó lọ rè bá a ṣe síbàṣìbò ṣiṣẹ́ ṣiṣẹ́ tí mọ́ mẹ́wúrẹ́ ti fi mọ́ sọkọ̀ ìyá rẹ̀ ó ti bá lẹ́kùn odò látòní lọ. èṣù ò ṣàlékún odò. àṣẹ ni kò ní ṣàìṣẹ. èṣù ò ṣe o èṣù ò ṣe o. ìjọwọ́ ń gbé àrékù odò ń dára àrà tó bá wà lẹ́kùn odò ní ń dá. ẹ má kó yan. hello jọfíọ ah, èmi èdè bì kankan o mo sáré ṣàgẹ́ fáwọn ẹran ni nílé ni mo wà ṣùgbọ́n mo ti múra tán mo ti múra tán bí báwo a ní pàdánù wọn ẹ̀rìn tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ká ni máa kú sí torí ibi tí igi ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ náà ni máa rà sí àwọn ni wọ́n rà á tọgbọ́n ń bọ̀. ẹni wọn bá rí tí ń gba wájú tí ń gbẹ̀yìn yóò ṣèbí torí ọlọ́run ní fi ń ṣe é èyí tí ó jẹ lòun náà ń wá ẹnu òfìfo èyí tá a dán yànmùyànmù ajẹ́ yìí tó lóko ò lè jẹ bíi kọ́ gba gbogbo owó nìkan jẹ́ tá a sálè kó fóònù sínú ọlé. ẹ̀yin ìjọ́fíọ̀ sáà mélòó gan ni wọ́n láwọn fẹ́. Eh, two acres ni wọ́n fẹ́. Hmm. Oh. gbogbo wọn ẹ bá ṣàfẹ́ wọ̀n fún ẹ má jẹ́ ọkọjá àwọn yìí o. Ah, yes sir wọ́n ti check ọwọ́ wájú yẹn wọ́n dẹ̀ sọ wípé ibẹ̀ yẹn tẹ́ àwọn lọ́rùn wọ́n ti check dáadáa wọ́n níbẹ̀ yẹn tẹ́ àwọn lọ́rùn sà. níwájú ibo tán lẹ̀ mú. ní ọwọ́ wájú àti wọlé sí ibà sà. ibi ẹ̀yìn náwó sì ni èmi ti ta ah, ah. mo ti ta ẹni mo ti ta fún èèyàn dáadáa ni kì í jẹ́ ni mo lè ta lẹ̀ mo ti ń ta tàfẹ́ lómi. ṣe ẹ mọ apá. apá lára. Ah, ọmọ mi ní japa lára eh. Eh, ọmọ kan ṣoṣo tí mo bí nìyí ọ̀kan ṣoṣo àjẹnà ọ̀kan ṣoṣo àjẹnà kú tí nígbà lóyún ọmọ níjọ́ náà lọ́hùn tó kù díẹ̀ ká bímọ àwa lọ ilé ìwòsàn bá lára oògùn èmi ò ní ìyá òun ló kó oògùn ẹ̀jẹ̀ wá èèyàn rẹ ni o èèyàn dáadáa ta ni ọmọ wo ni bàbá máa fi pè mí nìsí. ṣé ló yẹ ni ìlọ yẹ kí n tán talẹ̀ tí mo ta òun ti ra bẹ́ẹ̀ ni o. Eh, oore da kéèyàn máa ṣe oore lóore máa wọ́tọ̀. Ṣé rẹ̀ ń tọ́ wá ṣe oore ńláńlá bẹ́ẹ̀ ni fún mi? Ṣé ní ìwà kan ta lẹ rẹ̀ fẹ́ lòdì? Hmm, eh, eh, ẹ̀yin náà ti kí kan tí bàbá sọ ń sìn ẹ jẹ́ ká ṣe sùúrù ṣe understand ṣe rí ibẹ̀ yẹn nìkọ́kọ́ ló dáa lórí ilẹ̀ yìí we have several good places so ẹ̀yin ẹ̀kan tún jẹ́ ká check ibi tó bá tún wá òkè. bàbá ẹ jẹ́ ká wọ́n ní wọ́n ti rí ibì kan. kí ló dé gẹ̀ <laughs> ẹ̀ ń dà mí làmọ́ ju látàárọ̀ yìí ti ń lọ yìí ń bọ̀ a ti lò tó wákàtí mẹ́rin àtàbọ̀. ìgbà tí wọ́n ti bí yẹn rà ń kàn check ibi. ṣe ìgbẹ́ níwájú ibi tá a ti kọ́kọ́ kúrò lẹ́ẹ̀kan yẹn ibẹ̀ yẹn ló dáa ọ̀rọ̀ rẹ o mo lọ́rọ̀. déwájú bẹ́ẹ̀ ni o láti bí ibà lọ síwájú yẹn kó lọ lẹ́bi two acres ṣá. wọ́n ní yí ibà ti tẹ́ àwọn lọ́rùn sá so we can go our way. káwọn ó káwọn kátà àwọn yín fáwọn míì káwọn mú tiwọn láti àwọn yín lọ báyìí èdè náà dà. ẹ bàbá ẹ fún mi lákàntàn báyìí. àkáǹtì náà èmi náà lákàntì náà ń bá wọn. mo fẹ́ ṣòwò sí i ni. èmi kówó báńkì mi ní màá lọ̀tọ̀ ẹ̀yìn sọ bó ṣe máa gbowó lọ́wọ́ wọn ẹyẹ máa wọrí tábà the office ọ́fíìsì nsìn i would explain eh, eh, oh. better so ẹ máa bá ṣe máa ṣe. tí wọ́n bá ti wá tí wọ́n bá ti kó kan bá mi kó nú àpò ni o kó dì í kó yí kẹ́ni kankan má mọ̀ pé n ló gbé wá. kò sí wàhálà bàbá tí ọgbọ́n kò sí wàhálà bàbá mm. kò sí wàhálà. bá kàn mí ẹ bá ń kó wa. kò sówó kankan tó lè kàn yín mọ́ bàbá. àwọn developer sorry ẹ má bínú sá ẹ má wọrí sá ẹ má wọrí. ẹ jẹ́ wọn kan wí kílẹ̀ mi. no no no no no problem no problem ó ti yé mi. màá yanjú gbogbo ẹ̀ sá ẹ má wọrí. nígbà tẹ bá yanjú ẹ̀ tán. bẹ́ẹ̀ sá. ọ bá mi já ewé tó ga jù lọ fún. ewé ewé kí ni yẹn sá. ó yìí jẹ́ fún bàá ewé jẹ́pẹ̀lẹ́ bà. ṣépèlé. jẹ́pẹ̀lẹ́ bà jẹ́pẹ̀lẹ́ bà. Ah, ọ̀ ọ̀ dẹ́wé mọ̀ ni. Ah. Ah, alákọ̀wé àwọn jẹ́ pẹ̀lẹ́ bàbá. tí wọ́n wá sí i. ẹ má worry we will do everything. okay and every other thing. a máa sọ everything all right. jọ̀fíọ̀ ó yà ẹ̀ṣẹ̀ kí ẹ já lọ. àlékún odò làgbàrá òjò yóò gbóhùn onílé wo. àbí ẹ̀yin fíìmù pé lè ká lọ lé ká padà wá. nígbà tí wọ́n ti pè wọ́n. wọ́n ti pè mí. ẹ̀ ń gbà yóò wù tí wọ́n bá dé wọ́n bá wọn hàn yín ni àbí wọ́n ń kánjú àmì ìkánjú. kí n bá bẹ̀rẹ̀ yìí lọ kí n tọ́ bọ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi wọn ti tèmi o. ọmọ ọ̀nà ọ̀nà ọ̀nà wait please let's work. ìyẹn ló ṣe pàtàkì sí mi o. àbá ti màá bá ti gbé àpótí lọ́wọ́. màmá bá wa ń dà í sí ẹ má jẹ ẹ jẹ ká ní sùúrù. bá mi já ewé ní kí n gbó ń gbọ́ ti jẹ́ pápẹ́ hàn yín. ṣé pèlè bà. ṣé pèlè bà. làgbẹ́ làgbẹ́ kọjá ó rí òun náà òun nílò ọ̀tán. Ah! ó ga ọ abẹ́rẹ́ bí wọ́n ti ń dún bí ẹran. látòní lọ ẹ̀yin ti dọ̀sán pọ́n gánrin gánrin ọba mọ́kín ìràwọ̀ abàmì ti ń tàn gìrìngìrìn alápá nǹkó tó alápàǹkótó sáré làkàgbọ́mọ làkàgbọ́mọ lọ́wọ́ ní ọ̀sẹ̀ àdìyà fún sẹ́rẹ́ ti so nígbọ̀wọ́ àríra ti sẹ́rẹ́ bá fún ọ̀sán ìtì inú ọmọ ọdún rẹ̀ ẹ̀ fọ́ lọ́wọ́ ìyá mo dúpẹ́ o again again again again. ẹ dúró dédé ló ti yọ ó yá fisi fisi fisi fisi fokùn sọ́rùn rẹ padà iṣẹ́ kù tẹ́ ẹ ṣe ẹ wò tútù ní sùúrù. ẹ má jẹ ṣiṣẹ́ kankan mọ́ ẹ. a ní o ṣe sùúrù fẹ́ mi tútù tí mo wá tún yín lẹ̀ wọ́n ti yọ àlàyé tèmi ní kẹ́ ẹ gbọ́ tútù tí mo wá tún yín lẹ̀ a ní ọkọ̀ kùn bọ́rùn tútù tí mo wá tún yín lẹ̀ kì í ṣe torí kẹ́ ẹ lè yọkùn lọ́rùn o torí kẹ́ ẹ lè túlù ilẹ̀ nínú òde ni o ṣé ẹ mọ̀ pé gbogbo òlú pátápátá ní bẹ́ẹ̀ nù òde ẹ̀yin lẹ wá lè ṣiṣẹ́ òfin lu ìdí inú tí mo fi ní kẹ́ ẹ mọ́ ti yòókù lọ́rùn mo fẹ́ kẹ́ ẹ ṣe bíi pé ara yín ò tí ì yá títí tẹ́lẹ́dùá fi gbà wá là lọ́wọ́ sìbásìpò tínú ìwà yìí. tẹ́lẹ́dùá ò lè gbà wá ẹ wo elédùn àná bẹ́ẹ̀ ọlọ́run mẹ́jẹ àríṣojú ọlọ́run ní fi dé ṣé bọ́lọ́run rí gbogbo bí ti ṣe èmi mọ̀ dáadáa bí mo ti wà ọ̀rẹ́ wọléwọ̀de lèmi àti ẹ̀ bí mo bá wà pẹ̀lú ẹ̀ ọ̀tọ̀ ni bí mo ti sọ̀rọ̀ bí mo ti sọ̀rọ̀ gangan abẹ́ǹgbọ́n ẹ wo bí ẹlẹ́ẹ̀kejì tí mo wà ń dèrè o tí n bá tún bọ ẹ jẹ́ kí máa lọ òun lè lu ẹ ṣàánú èmi. o lè lulẹ̀ eléyìí tó o ti bọ́nú dèyí o ti bọ́nú ní tẹ́mi kàn ní ẹsẹ̀ ní kẹsẹ̀ yín ni ẹ mọ̀ fún lára. ẹ ẹ ẹ wo bí ìyá ọ̀sùn ẹ ti sórí ẹ mọ̀ tí ẹ fi yọ ọjà bó ṣe wà yí ìlú kára bí ajére ni ó ti mọ̀ pé ẹwà ẹja wọ̀ máa lọ. ẹ ṣe sọ̀rọ̀ báyìí ah, ẹ wo yeye ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí àmọ́ èmi Adéoyè mo ṣetán láti wà pẹ̀lú yín gbogbo nǹkan bá ní ká ṣe òun ni bàbá yín ṣe títí tá a fi máa rí ẹni yìí mú ìjọba eh, ní ká dúró àdúró ẹ ṣe. ọ̀sùn ó sì kì ọ lẹ́yìn ah, sórí sẹ́ ìwọ tó jẹ́bi lẹ̀ gan-an òun ló ń sojo ìwọ tó jẹ́ lákọ̀wé ó sọ kan akin tó yẹ kí wo mọ sojo ṣebí kí rí o lè tùbà kó tù sẹni ẹ wò ẹ bẹ sí ní mọ ọdún bí ẹran ṣé màá tó dùn mí ti rí ni. mọ ọdún bí ẹran ẹ mọ fún lára o ẹ mọ fún lára o Elédùà àwọn fún ọ. ẹ ṣe o ẹ má fi wálẹ̀ o. ẹ sọ fọ́sùn ẹ sọ fọ́sùn kó má gbàgbé mi síbi o tọ́sùn bá fọ̀gẹ́ẹ̀tì mi yóò dùn mí o. ẹ bẹ̀rẹ̀ sí ní mọ gbó padà ẹ mọ gbó ẹ dún bí ẹran. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ṣé mo mọ̀ pọ̀ wà ń bí tẹ́lẹ̀ ni. O ṣe ní trọ́ọ̀sì ṣébi ni wọ́n ti trọ́ọ̀sì ara wọn. Ẹ̀yin lè sá lọ. Kí sá lọ ṣé kò mú mi? Àwèrè mọ ní ọ̀dàbọ̀ ọmọ ọmọ tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ ibi gan pa mí ebi ebi ebi. ebi eh. ń pa eh, yín koríko rèé ẹ jẹ. kí ló ń bá mi sọ kí máa jẹ kókó ṣe mo jẹ ẹran lóòótọ́ ni. mo yí tẹ́tí jẹ. màmá tí mo ti jẹ lóòótọ́. ẹ jẹ kò sí kọ̀ọ̀kan bẹ́ẹ̀. oyún tẹ̀ ti fún mi lè rí gan tí mo ti jẹ èrí. ẹ ọmọ sílẹ̀ yẹn jẹ̀yún apẹ́ká ṣé ẹ̀gbọ́n kan tó sọ ni ṣé tí ń yọ yín lẹ́nu ni. mama bú mi mọ́ máa wọ̀ mí. kí lè máa ṣe kí lè máa ṣe kí nìkan tẹ máa ṣe ó dàgbẹ́ láìkì ibi tẹ̀wá yìí ibi ilẹ̀ fẹ́ máa gbé dàgbà. mẹ́rin ah, ṣe ti gbó bí ṣe ti gbó bí náà tẹ́lẹ̀. àníyàn máa dún bí ẹ̀rọ ibi bá ń pa ẹ̀jẹ̀ jẹ koríko. Ah, ìbà o ìbà akọ́dá ayé ìbà o atẹ̀dá ayé mojúbà o ìbà apẹ́tẹ́ ọwọ́ ìbà apẹ̀tẹ́ ẹsẹ̀ ìbà àtẹ́lẹsẹ̀ tí òun rán tẹ́ lójú gan-an ìbà ya, ìbà bàbá elédùnmarè ìbà o èmi alékúwọ́dọ̀ ní ń jèbà yìí o ẹ jẹ́ kí bá tèmi ọ̀chẹ́ o àdéṣe ní ìwú mọ́ ìbà gbọ́dọ̀ ń o ojú olé ìbà ajá lé ìbà ìbà emèrè ìbà ẹlẹ́bọ lóògùn ìbà fáà ẹ jẹ́ bàmí ọ̀chẹ́ o akọ́dá ayé ìbà àtẹ̀dá ìbà o àdáṣe ní máa ń mọ ìbà gbọ́dọ̀ ń ẹ̀rí ayé ti dé o mo fẹ́ wí tèmi ẹ̀yin ẹ̀gbà ọ̀run ẹ̀yin dà alágàmọ́ ṣe tán ó fẹ́ dàbá òòṣà òkè ẹ̀rọ̀ wá òòṣà òdìmọ̀dìmọ̀ ooo káàbọ̀. alẹ́ ni wọ́n lè má bẹ̀rẹ̀ lórí rẹ̀. ọkùnrin ló ń ké sí. alẹ́ ni wọ́n dẹ̀yìn ọkùnrin o. Hmm. ó ti gba fún gbólóhùn kó o ti lẹ pẹ́pẹ́yẹ lọ́pọ̀ ikú rẹ̀ dà àṣẹ kọ́ má bàa sí náà ni ihun tí mo pè ọ́ fún ni pé mo fi o tì mí lẹ́yìn lórí àti jẹ baálẹ̀ ìlú tá a wà yìí mo ti mọ̀ pé tọ́ bá ti tì mí lẹ́yìn yóò ṣeéṣe mo fẹ́ kí àwọn aráalẹ̀ yìí ó mọ̀ pé gbígbìn tèmi bá tẹnu mọ́gi yóò gùn. alẹ́ alẹ́ kú ọdún.

o ṣeun o o ṣeun. Hmm. ẹ̀mí èèyàn. ẹni ní kéré ajẹ́pẹ́ ni wọ́n bá ní pé kẹ̀bọ́ má dà yóò bẹ́ bọ́ lọ ni. Uh. Ah. O cha odimo dimo. O cheun. Bílẹ̀ ọ̀la bá ti mọ́ fẹ̀rẹ̀. Máa retí orí di àkókò adìẹ kan. Kò jẹ́ bó ti jẹ́. O cha odimo dimo dimo. O cheun. O cheun. làgbàrá òjò yóò gbóhùn òní. Kí la máa wá sí báyìí? jẹ́ àmọ́ wà bá ti wà náà. ó ti sú mi. ẹ kò sẹ́ni tí ò so sọ́tútù mẹ́mí gan ni. ẹyin kí la máa wà tẹ dàárọ̀. tó o gbé egun máa ń léyìn èèyàn mọ̀ ẹ̀rọ ju bí tí ń rárá yé ní rárọ̀ ọ̀hún. ṣe ọmọ kan tá a sì. ni mo bọ̀ nù ẹ ń bọ̀. ẹ ní mo lè lọ. mo lè wá fẹ́ lọ báyìí. ẹ má a pẹ́ o àbí ẹ dànù. Um, Adi, ilé ẹja ló mú. Máa! Adi ẹja máa fún. Máa! Solution, solution ni mẹ́ẹ̀. Solution. Ni mẹ́ẹ̀. Máa! àgbà ó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé bẹ́ẹ̀ máa bá kànjí ń mú yọ ẹ má fi ṣeré. àníṣe ló ń ṣe mí o. ayé o wọn kàn lọ bá pé àwọn bàbá rẹ ọmọ tí ìjẹun ó ní níbo. láyé ó ti rìn àbí tẹ́ ẹ lẹ́yìn dé o ó ti mọ náà ó ní gbogbo ohun tó bá ó ní fóun ti ẹ̀fẹ́ ẹ táàkù òun náà ní à ẹ̀gbọ́n ọ ní èmi o èmi o kí n gbé àdí ìfún o kí n fún yín pé òun fún yín òun fi pè yín jà bí wọn bá bí náà rè ní ẹ táàkù o o òun o alẹ́kùn ọ̀dọ̀ ní o ẹ bẹ́ẹ̀ náà lẹ máa ń mu gbogbo ọlẹ́ mu ma mọ́ ọlẹ́nu yín tó ti mu sinabu mú mú láti tọ́ ẹ̀ ó ní kẹ́nu yín náà mu àdíwò kówò bíi ti rí àdírè o ǹdọ́ òun ló ní fún yín o òun ló ní fún yín o kì í ṣèmi o máa ń pa èṣù ó ní tán bá bí ọ̀rẹ́ ó ní kò tì ń tìkùtì bọ́ bá tí ó ní kò máa ti òun ó lò máa fèsì ẹ̀ wá lọ tí ó lọ tí ọwọ́ tèmi rè ọmọ tó ní tó ní ẹsẹ̀ mi rè o ìwọ̀jọ́ ìwọ̀jọ́ ìmọ̀ ń pa ẹ̀ o ìmọ̀ ń pa ẹ̀ o ẹ mọ̀ ń pa ẹ̀ òsàlẹ̀ ọ̀rẹ́ ni òun ni o ẹ má jẹ́ ohun ẹ̀mí o. ẹni sọ̀rọ̀ sí kí ló ṣẹlẹ̀. ẹ ṣe bí yìí ni ó dàbí ìgbà tó wú bákan bákan. ẹ ti fi ìgbà kan sí ẹ ẹ ní sùúrù ẹ fẹ́ kàn ni. mi ò kàn. ẹ ti fi ìgbà kan kọ́kọ́ ṣe àgbẹ̀rí tẹ́lẹ̀. ẹ̀mí ọlọ́run ò jẹ́ ẹ roko bọ́dún lórí. láyéláyé àwọn òbí mi rí jájẹ àwọn tó àwọn òbí mi rí jíṣe. báwo lọ́wọ́ yín ṣe wá lè tó tó bá sọ ọwọ́ náà lẹ fi mú bẹ̀rẹ̀ báwọn. Ah, a máa ń a máa ń láìkí ẹ. Ah, èmi ò mọ pé ọwọ́ ọwọ́ ọwọ́ báyìí obìnrin mọ láìkí rẹ. ẹ ah, má bínú má bínú. ọwọ́ tẹ̀ fi mú bébí mi náà nù. ah in fact ó tẹ̀ láìkọ́ ọwọ́ mi gan but ọmọ ọkọ̀ mọ́wọ́ tó dáa lára ni. wọ́n ti yàn ọ́ dẹ́ fún ẹ. ẹ mọ̀ sí sẹ́yìn lọ. wọ́n ti yàn ọ́ dẹ́ fún ẹ akílùbí kílódé ẹbẹ kankan ni ẹ kankan ẹbí ọfẹ bó ṣe ṣe yìí o bébí mi káàbọ̀ jàre. apá. bébí mi. are you crazy? tani bébí ẹ. apalára wà ní. What are you doing on my, my husband's leg? Are you eh. okay at all? Eh. Put it down! Ah, ah security guard. Ah, ah, ah, what is really happening? Ó fi rísí post lẹ́lẹ̀ wá sí òpá kí ló ń wá lórí couch pẹ̀lú ara ẹrírun yẹn lórí káùtù wa ọwọ́ mi wá massage ẹsẹ̀ are you mad. ẹ ẹ bọ̀ wọ́n tèmi wọ̀ mí sẹ́ ẹ bọ̀ wọ́n tèmi wọ̀ mí ẹ bọ̀ wọ́n tèmi wọ̀ mí ẹ bọ̀ wọ́n tèmi wọ̀ mí ẹ bọ̀ wọ́n tèmi wọ̀ mí. ara wa díẹ̀ gbé èrè ní ẹ̀gbá ẹgbẹ́ ló wá látàyè o ẹgbẹ́ ló wá látàkùn fún yẹ àwọn ló dọ́lé ah, ah. kí ló ṣẹlẹ̀ níbo kí lọ́jà ń bì kan náà. ẹ bébí ìwúdà wọ́n ètò ṣe jẹ́ kó lọ. báwo ló ṣe jẹ́ kó lọ. wọ́n ló jẹ́ kó lọ náà I thought you were pinning him down. Ah! pé áùdù áùdù hold that boy akọ̀yọ̀ don't let me go. ẹ ṣayé èrè o ẹ̀yin ènìyàn mi o ẹni tá a gbáyé lé lọ́wọ́ kó ṣàyè rè o ẹ jọ̀wọ́ ẹ má ṣàyè báṣubàṣu o ẹni tó bá lágbára kó lóore o ẹ mọ́ fi rẹ́mọ́lá kejì jẹ o tòró ohun tí ò dára kò dá o kò má lórúkọ méjì tó ń jẹ́ o ẹ̀yin tá a gbáyé fún ẹ ṣayé o ẹ dákun o ẹ mọ́yàn wá jẹ o ẹ dákun o ẹ mọ́ bàyé jẹ o torí bágbára bá ń bẹ lọ́wọ́ yín o níṣẹ́ ló yẹ kẹ́ ẹ lóore o mo ní bágbára bá ń bẹ lọ́wọ́ yín o ẹ rántí báwọn ti ṣáájú ṣe lò ó bí wọ́n bá ṣàyè báṣubàṣu níbo la wà ìbá o àní ẹ jọ̀wọ́ o ẹ rántí o ẹ rántí láti ṣàyè rere o ẹ mọ̀ mọ̀ ṣàyè bẹ́ẹ̀ ti fẹ́ òwe bágbára bá ń bẹ lọ́wọ́ yín o ẹ ṣe jẹ́jẹ́ àní bágbára bá ń bẹ lọ́wọ́ yín o ẹ lò ó re tòrò ohun tá a fẹ́ ní í ṣe o ọ̀rọ̀ ìtàn ni yóò dàbò dọ̀la o mo ní tòrò ohun tá a fẹ́ ní í ṣe o ọ̀rọ̀ ìtàn ni bó dọ̀la.